lábẹ́ ètò wa hudan wa bushra kò sí tàbí ṣùgbọ́n ìpè ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà ló dá wa òun náà ni ọba tó mú kí àwọn kan jẹ́ olùgbàgbọ́ òdodo nínú wa táwọn kan sì jẹ́ ọ̀ṣẹbọ àwọn kan ń ṣe Islam àwọn kan ń ṣe kófòr àìgbàgbọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa yìí ó ní ìgbàgbọ́ òdodo lòun fẹ́ fún wa ká máa ṣe Islam lòun yọ́nú sí lẹ́sìn fún wa ká dìmú ká má fi sílẹ̀ ń gbà fún wa láti jẹ́ ọ̀sẹ́bọ tàbí láti jẹ́ kèfèrí wala yarda. لعباده al-kufr ọlọ́wọ́ bá kò ní yọ́nú sí fún àwọn ẹrú rẹ̀ yìí pé kí wọ́n jẹ́ ẹni tí ó ṣe kèfèrí sí i nítorí eléyìí lọ́lọ́ ẹlẹ́dàá wa sì rán àwọn àránṣẹ́ rẹ̀ àti àwọn ànábì rẹ̀ wọ́n rán àwọn àránṣẹ́ wọ́n lè jẹ́ ẹni tí ó máa pè wá lọ sí di al-islam wal-iman. islam wal iman al kọ́ máa pè wá lọ sídìí àti ṣe islam kọ́ máa pè wá lọ sídìí àti ní ìgbàgbọ́ òdodo ọlọ́ni wa laqad ba'athna fi kulli ummati rasula an i'budu allaha wajtanibu at-taghut dájúdájú àti gbé ìránṣẹ́ dìde láti inú àlùmọ́ kọ̀ọ̀kan láti inú àlùmọ́ kọ̀ọ̀kan iṣẹ́ tí wọ́n sì máa jẹ́ òun náà ni kí wọ́n pè wá lọ sídìí ká máa jọ́sìn fún Allah lónìkan ṣoṣo ká sì jìnnà sí àwọn òòṣà ọ̀nbẹ nínú wa àwọn ẹni tó gbọ́ tí wọ́n gbà tí wọ́n tẹ̀lé àṣẹ yìí ó sì wà nínú wa àwọn ẹni tó gbọ́ ṣùgbọ́n tí wọ́n kọ̀ láti gbà táwọn ya kèfèrí tí wọ́n ya ọ̀sẹ̀ bọ́ nínú ilé ayé wa lónìí a rí i pé ìdánilẹ́kọ̀ọ́ yìí gbogbo wa pátá lọ bá wí lópin ìgbà táwa bá jẹ́ mùsùlùmí bóyá ìlú wa gbogbo ìlú wa ìlú mùsùlùmí ni gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè tó ṣe pé wọ́n sọ pé ìdọ́gọ́rùn ti gbogbo ọmọ orílẹ̀ yẹn ni wọ́n jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí al-Mamlakatul Arabiyyah as-Saudiyyah gẹ́gẹ́ bí Saudi. bákan náà àwọn orílẹ̀-èdè bòmíì náà táwọn náà sọ pé ìṣirò fi hàn gbogbo àwọn gan ni mùsùlùmí bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tó jẹ́ pé orílẹ̀-èdè tiwọn orílẹ̀-èdè kèfèrí ni wọ́n ń pẹ̀lú orílẹ̀-èdè bẹ̀ nítorí pé ogunlọ́gọ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè tí gbogbo wọn gbogbo wọn ẹsẹ̀ mùsùlùmí wọ́n jẹ́ nasara àbí yahood àbí mushrikun abadatul asnam àyànjọ́ kí wọ́n ń bọ̀gì wọ́n ń bọ̀ pẹ̀lú. akramakumullah oríṣi kẹta òun náà lẹni tó ṣe pé ń gbé orílẹ̀-èdè eléyìí tó jẹ́ pé àmúlùmálà ni àwọn èèyàn abẹ mùsùlùmí ń bẹ nù wa kèfèrí ń bẹ nù wa gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè tiwa irú nàìjíríà wa yìí bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè áfíríkà mùsùlùmí wà nù wọn kèfèrí wà nù wọn láwọn ẹni tí ń jẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè wọn yìí gbogbo bó tilẹ̀ wù kí orílẹ̀-èdè tí ọ wá jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí bọ̀ wí nítorí tó bá pé orílẹ̀-èdè tó jẹ́ kógede mùsùlùmí bá làwọn ọmọ orílẹ̀-èdè bẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wọn à lè dá ṣe láì jẹ́ pé wọ́n bá àwọn míì ṣe lábẹ́ sámà nílé ayé ń bí orílẹ̀-èdè kan kò lè tilẹ̀kùn márí kó sọ ipò wọn ọ̀bẹ́ nìkan kan ṣe láyé kí ìgbésí ayé rẹ̀ kó ṣeé ṣe. ẹ̀ ń bùkátà láti bá àwọn èèyàn ṣe lọ́tún àti lóṣù tó ń ti pé kìí ṣe orílẹ̀-èdè ibìkan náà lẹ́jọ́ ń gbé ọmọ orílẹ̀-èdè bòmíì làwọn ẹlòmíì ń bùkátà láti bá yín ṣe kọ́dà àwọn ẹlòmíì ọmọ wá sórílẹ̀-èdè yín láti àwọn orílẹ̀-èdè tí èso orílẹ̀-èdè mùsùlùmí láti wá gbébẹ̀ àbí nítorí káràkátà àbí nítorí ètò àjọṣepọ̀ láàrin orílẹ̀-èdè tiyín àti orílẹ̀-èdè tiwọn bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé orílẹ̀-èdè tiyín ògèdè kèfèrí ló wà ń bẹ̀ ọwọ́ àwọn ọbẹ̀ yín mùsùlùmí tẹ́ wá wà ń bẹ̀ báwo lẹ́sẹ̀ máa ṣe pẹ̀lú àwọn kèfèrí tó jẹ́ pé àwọn ni wọ́n pọ̀ jù lórílẹ̀-èdè ibi tẹ́ ń gbẹ̀yìn báwo nìgbésí ayé yín ó ti ṣe lọ àti pé báwo lẹ́sẹ̀ máa tètò yín láàrin àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí àwọn ẹni tẹ́sán pawápọ̀ pẹ̀lú wọn tó ṣe pé ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà lẹ̀sìn oníkàlùkù wa tó bá jẹ́ pé orílẹ̀-èdè tá a wà mùsùlùmí ń bẹ́ńbẹ́ kèfèrí ń bẹ́ńbẹ́ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tiwa nàìjíríà níbí báyìí ẹ pé nàìjíríà àwọn ọmọ sọ pé àpọ̀ bẹ́ẹ̀ làwọn kèfèrí làwọn náà ọmọ sọ pé àwọn òkèrè bẹ́ẹ̀ ni téèyàn ọba sì jẹ́ alábòsí téèyàn bá wò sọ́tún téèyàn wò sósì ìyẹn ò rí pé bí mùsùlùmí ti ṣe pọ̀ jàǹtìrẹrẹ ní nàìjíríà àti wáńbí bẹ́ẹ̀ náà làwọn kèfèrí náà pọ̀ lọ báwo la ti ṣe fẹ́ ṣe láàrin yìí níta sì fẹ́ sọ nípa rẹ̀ yìí ó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ òdodo wa ó ní í ṣe pẹ̀lú alàkídà báwo ni mùsùlùmí ó ṣe máa ṣe pẹ̀lú ẹni tí èsè mùsùlùmí tí òfin ní sẹ́lọ̀ báwo ni mùsùlùmí ó ṣe máa ṣe láàrin àwọn ẹni táwọn jẹ́ káfìrì tí wọn ò sin ọlọ́run ọba ẹlẹ́dàá wa àwọn ẹni tó jẹ́ mushrikun tó yẹ pé nǹkan míì tó yàtọ̀ sí Allah làwọn ń jọ́sìn fún báwo la ti ṣe ní lùgbọ́ ọlọ́run báwo la ṣe ní fagbọ́n ọlọ́run ọba ya ní ìgbà tí nǹkan kan tó bá pa wá pọ̀ pẹ̀lú àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí ọ̀nà wo la fẹ́ máa gbégbèsè ayé wa gbà eléyìí náà ni ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tá à ń sọ nípa rẹ̀ ǹjẹ́ jẹ́ mà wípé àwọn ọ̀nà kan wà táwa mùsùlùmí tó ṣe pé à ń tọ̀ ọ̀nà àwọn ayé báyìí àṣìṣe ni ó sì ti yẹ ẹnikẹ́ni tó bá bára rẹ̀ nínú ọ̀kan nínú àwọn ojú ọ̀nà wọ̀nyí kó tètè pera rẹ̀ lákèsì kó padà kúrò ní ojú ọ̀nà yìí báyìí kó má ṣe jẹ́ kí ikú ọkọ̀ òun má lẹ́ni tó ṣe pé òun gbèrú àwọn ìgbésẹ̀ yìí torí pé ìgbésẹ̀ tó léwu púpọ̀ ni kó ṣọ̀kan wọn ò jọra wọn pẹ̀lú ìgbàgbọ́ òdodo tó wà lọ́dọ̀ rẹ̀ wọn ò lè jọra wọn pẹ̀lú Islam tí wọ́n sọ pé ń ṣe àwọn nǹkan wọ̀nyẹn tá a bá fi lè rí ọ̀kan nínú rẹ̀ lọ́dọ̀ mùsùlùmí á sọ pé ń ṣe muwalatul kuffar muwalatul kuffar ìyẹn ni pé ó ti dẹni tó ṣe wípé ó fi ra rẹ̀ sí ẹni àwọn kèfèrí ó ti fi ra rẹ̀ sí ẹni àwọn kèfèrí ìfira ẹni tí ẹni àwọn kèfèrí ọlọ́run ọba sì ṣe léèwọ̀ ọlọ́run ọba ṣe léèwọ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ lópin ìgbà tó bá yẹ pé èèyàn bá ní ìmánì ní abẹ́ òfin ọlọ́run ọba wọ́n máa ń ṣe wàláwò èèyàn ni lábẹ́ pípọ́ ní ìmánì ó jẹ́ mùsùlùmí wọ́n sì máa ń ṣe mùhàdáàtì rẹ̀ wọ́n máa ń ṣe bàrọ́ òfun lópin ìgbà tó bá ti jẹ́ pé kò ní ìmánì al-wala'u wal-bara'u mabnahuma imani wa 'adami amúnyàn léyìn wa akọ̀yìn síyàn akọ̀jú síyàn lábẹ́ òfin ọlọ́run ó ní í ṣe pẹ̀lú ìmánì tí ìmánì bá ń bẹ́ẹ̀ ẹni wa ni gbogbo ẹni tí ìmánì bá ń bẹ pẹ̀lú ẹ̀ tí ò bá sí ìmánì kì í ṣẹni wa ni gbogbo ẹni tí ò bá sí ní ìmánì kódà kó jẹ́ bàbá àtìyá wa ọmọ ẹ̀yà wa àwọn ọmọ ẹ̀yà àwọn bàbá wa àwọn ọmọ ẹ̀yà àwọn ẹ̀yà wa lópin ìgbà tí ò bá ti sí ìmánì wọn yìí ṣẹni tá a lè mú lẹ́ni wa torí ẹ̀ àwọn nǹkan wọ̀nyí táwọn èèyàn fi ń ṣubú sínú ọgbà pé wọ́n ti mú ọ̀tọ̀ ọlọ́run wọ́n ti mú lẹ́ni wọn ẹni tí ó yẹ kó mú lọ́rẹ̀ ó ti mú lọ́rẹ̀ ẹni tí ó yẹ kó mú ní alágbàkàyà ó ti mú lálágbàkàyà ó ti wá di ara ó ti tara bẹ́ẹ̀ ó ti dẹni tó ṣẹ̀ sófin ọlọ́run ó fẹ́ fa agbọ̀n ọlọ́run ọba ya eléyìí tí máa padà sọ̀yàn di ẹni tí ó àbúrú pàdé lọ́dọ̀ Allahu Rabbul Alamin alákọ̀ọ́kọ́ òun náà ní ká máa kọ́ sí i. àwọn ẹni tó jẹ́ kèfèrí kèfèrí ńgbà tá a sọ pé ẹni tí èsè mùsùlùmí ó kárí gbogbo kèfèrí kèfèrí tiẹ̀ kò bá jẹ́ pé nasraniya àbí yahudiya majusiya àbí wataniya èyí yòówó lè jẹ́ nínú ojú ọ̀nà táwọn èèyàn fi jẹ́ kèfèrí gbogbo kèfèrí pátákórongodo ọ gbọ́dọ̀ jẹ́ni tó ṣe wípé ọ máa kọ́ sí wọn láwọn àwùjọ tiwa. a rí i pé gbogbo kèfèrí oríṣiríṣi wọn ló wà ń bẹ nasara wà àwọn yahudi náà wa, bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tó ń bọ náà wà àwọn ẹni tó ń sisango wà àwọn ẹni tó ń sògùn wà àwọn eléégún wà àwọn olóró wà àwọn abọrẹ wà àwọn àwo tí ẹ ní nǹkan kan tá à ń sìn àwọn náà tún wà so gbogbo àwọn wọn yẹn ọgbọ́dọ̀ kọsẹ̀ wọn fil malbas nínú aṣọ wọn tí wọ́n máa wọ̀ eléyìí nǹkan àkọ́kọ́ nù tó yẹ ká ṣọ́ra fún ẹ má kọ́ṣe kèfèrí nínú aṣọ wọn tí wọ́n máa wọ̀ kò sí bá sọ wọn bó ti ṣe lè jẹ́ pé wọ́n máa rán dáa tó tọ́tọ́ sí mùsùlùmí láti máa fi aṣọ wíwọ̀ jọ àwọn kèfèrí nítorí pé ayé yìí asán lásán ni òun ọ̀tà ẹ̀sìn ni ó kó ọkù tòbá wa sọ yìí pé báwo ni wọ́n sì wá dá yàtọ̀ láàrin àwọn ẹni tẹ́jọ wà tí wọ́n á máa wọṣọ tó yàtọ̀ sí ìtàwọn ń wọ̀ tó sì máa pàṣọ tí wọ́n ń wọ̀ yẹn ńtọ́ dájú òun náà ní pé kìí sa táwọn mùsùlùmí máa wọ̀ aṣọ tó yẹn bó tilẹ̀ jẹ́ pé aṣọ gangan àwọn mùsùlùmí náà wọ́n lè lọ gẹ́rù rẹ̀ lọ́jà káwọn náà fi dá ìwò ṣùgbọ́n kì í ṣe bí mùsùlùmí ti ṣe máa ń dá ìwò rẹ̀ bẹ́ẹ̀ làwọn kèfèrí máa dá tiwọn kó wá jẹ́ pé ó fi aṣọ tọ́tọ́ sí mùsùlùmí láti dágbọ̀nà tọ́jọ́ táwọn mùsùlùmí ọwọ́ á dá irú aṣọ táwọn kèfèrí máa dá kọ̀tọ́. nísìn ta ló ní kó ọmọ wọ àǹkárá rẹ̀ tọ̀ wọ̀n ta ló ní kó ọmọ wọ pléènì rẹ tó ń wọ ta lẹni náà tún sọ fún ọ wípé aṣọ trọ́zà tó yẹ pé wọ́n fi ń dá trọ́zà wọ́n fi ń dá suit ta ló ní kí wọ́n náà má lọ ra rú ẹ̀ kò sẹ́ni tó ní kó ọmọ rà ṣùgbọ́n wàá rántí ẹ gbọ̀nà tó sí ọ̀nà táwọn kèfèrí máa rántí wọn gbà kí ló burú aṣọ tí wọ́n fi rán trọ́sà ń sùn tiẹ̀ tí wò ó fi rán aṣọ tó jẹ́ pé yọ jẹ́ kapitani yọ wà látòkè wá sílẹ̀ ó tún dá ṣòkòtò sábẹ́ rẹ̀ ta ló ní tí wọ́n máa fi aṣọ tiẹ̀ kọ́ ọ máa fi rán agbádá aṣọ tí wọ́n fi rán sùn tìǹgà tí wọ́n bá fi rán agbádá tó sì wọ̀ lásìkò tútù kí ló burú ń bẹ́ẹ̀. gbogbo irú àwọn nǹkan wọn yẹn wà á kíyèsí kò ní jẹ́ pé bó tilẹ̀ jẹ́ pé aṣọ kéésùn ní èèwọ̀ àmọ́ ọ̀nà tí wọ́n á ràn gbà ó ní ọ̀tọ̀ ńlá àwọn máa bá lọ́rùn tiẹ̀ ó sì ń bẹ nínú aṣọ eléyìí tó jẹ pé òun gángan gángan fúnra ara rẹ̀ kọ̀tọ́ kí mùsùlùmí ọ̀wọ̀ gẹ́gẹ́ bí aṣọ sílíkì haram ní fọkùnrin wa láti wọ̀ ẹ sì mọ̀ pé lọ́dọ̀ àwọn kí wọn ni laysa ba'da al-kufri dhanb tí yẹn bá ti jẹ́ kèfèrí ẹ̀ṣẹ̀ wo ló tún kù mà kò kù ẹ̀ṣẹ̀ kankan fáwọn ma torí ẹ kíyè sára ẹ kíyè sára ó lè jẹ́ pé àwọn eléégún wọ́n ní ọ̀nà kan ọ̀tọ̀ táwọn máa dá bùbá wọn ọ̀gbọ́dọ̀ kíkítí lọ́ọ́ bá wọn náà rán bùbá tiẹ̀ bíi tẹ́lẹ́gùn o àwọn olóró wọ́n ní ọ̀nà táwọn máa dá bùbá wọn gbà. ọ pé kíté lọ bá wọn náà rán bùbá rẹ bíi tolóró àwọn ń sàbò gbogbo àwọn kèfèrí tí wọ́n ní ọ̀nà kan ọ̀tọ̀ tí wọ́n máa rán aṣọ wọn gbà má pé kí wọ́n bọ sọ tiẹ̀ náà gbọ̀nà yẹn ó ṣeéṣe lónìí wọ́n ti wá ọ̀nà kan láti sọ bùbá di gẹ́gẹ́ bíi ṣẹ́ẹ̀tì tí wọ́n bá rán bùbá yẹn yóò fún ni gádígádí ìjàkadì lèyàn fi wọ̀ ọ́ so bùbá wa dàbí ṣẹ́ẹ̀tì lọ́rùn wọ́n á sọ pé à ayé ọ̀gbà bùbá tí apá rẹ̀ wà fẹ̀ tọrùn tiẹ̀ náà ràn kankankan tí inú rẹ̀ tí ó fẹ̀ tòwátò wa mọ̀ pé àwọn kèfèrí ló máa ń ṣerú ẹ̀ ọ̀gbọ́dọ̀ dárú ẹ̀ torí ká má bàa sí ọmú torí pé òun wá wòkọ́sí àwọn kẹfẹ́ nínú aṣọ wọn tí wọ́n máa wọ̀ nù ọwọ́ awọ sóòtù nígbà tó ọwọ́ sóòtù tán ó tún de táì ó de márùn ó sọ pé iṣẹ́ àwọn ọ̀làjú nìyẹn sẹ́mi pé ẹni tó làjú yàtọ̀ sáwà tá a luko ọwọ́ adi táì ó de márùn ìwádìí sì fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ nínú táì wọ́n máa dè márùn yùn sílíkì ni wọ́n máa fi ṣe nítorí kó lè máa kọ́ ní abẹ́ sóòt lọ́rùn ṣẹ́ẹ̀t tẹ́lẹ̀ ìbá yí ọ á rí i pé ìmúra tó mú yẹn kìí ṣe ìmúra tàwọn mùsùlùmí lónìí púpọ̀ nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam àwọn ẹni tó sọ yìí pé káde táì mọ́rùn kọ́tọ́ kọ́dá inú ìmúra àwọn kèfèrí ni àti pé apá kan nínú wọn gán tún sọ yìí pé táì tẹ rí yẹn wọ́n fi ṣe àpèjúwe àgbélébù ni pípọ̀ nínú wọn lónìí sọ yìí pé àwọn ò rí nǹkan tó burú ń bẹ̀ mà nítorí wípé aṣọ kan ni tọ́ pé wíwọ̀ rẹ̀ ti di tọrọ fọ́kálé àwọn mùsùlùmí wọ̀ gẹ́gẹ́ báwọn kèfèrí ti ṣe ń wọ̀ tọ́rọ̀ bá wá di báwọn àti sọ wípé wíwọ̀ rẹ̀ ọ̀tọ̀ ẹnu àwọn ọ̀gbá má subhanallah ọ̀pọ̀lọpọ̀ nù irú àwọn ọ̀rọ̀ yẹn ohun tí máa ń fà ó yí ẹni tó bá ní mà so àwa sì tún dúró lórí pé à ń de táìmù ọ̀rùn yẹn kìí sasọ àwọn mùsùlùmí kìí sasọ àwọn mùsùlùmí èyí sì tún máa gbé sọ́rùn tá máa gbé sọ́rùn bíi rúlà tóun ò ní jẹ́ ìtọ́jú kùn tí wọ́n gbé sọ́run ṣẹ́ẹ̀tì kìí sàṣọ àwọn mùsùlùmí bó ló ti fẹ́ jásọ àwọn mùsùlùmí òdi okùn márùn àbí òye wa àwọn kan sọ pé àwọn kuruwaat àwọn kuruwaat kuruwaatia lẹ́bà Bosna Herzegovina wọ́n láwọn ni wọ́n kọ́kọ́ lo táì láyé gbogbo ètò òkò jẹ́ kìí sàṣọ mùsùlùmí so eléyìí jẹ́ èyí táwa sàlẹ̀ sà aṣọ àwọn kèfèrí ẹ̀yin obìnrin wa ẹ kíyè sára o ẹ kíyè sára o gbogbo aṣọ tẹ́ ẹ máa wọ káyé o eléyìí tí máa fún yín bàjẹ́ o tí gbogbo òdìyàn wa yọ ọ́ta yẹn tí gbogbo okùn yẹn yọ ọ́ta tí gbogbo àyà yẹn yọ ọ́ta eléyìí kìí ṣaṣọ àwọn mùsùlùmí o bila shak kìí ṣaṣọ àwọn mùsùlùmí Islam. ó kọ́ wa ká lójútì ó kọ́ wa ká gbọ́sọ̀ wa pamọ́ ká má ṣe yagbọ́ láhàn ìsìláàmù ó wa ká yasa ìsìláàmù ó kọ́ wa ká máa jáde ní hòhò ọ̀pọ̀ àìmọye obìnrin aṣọ tí wọ́n ń gbé jáde tóbìnrin tọ́lọ́kọ tó wọ̀ níwájú ọkọ kò gbọdọ ju bẹ́ẹ̀ náà lọ láti mú kórí ọkọ kọ́ wálé kọ́kọ́ ó fi lọ dì ma ẹ̀yin wá wọ̀ ẹ wá wọ fún gbogbo aráyé ń títì gbogbo àwọn ìwé ìròyìn kún gbé àwọn aláròyìn kún fi yín ṣe topic wàlà hàwùlà wàlà quwwata illa billah ọ̀làjú wo lọ́wọ́ wà ń bẹ̀ olùkó tí rí láwọn orílẹ̀-èdè ibì kan ọkọ lè jáde pẹ̀lú ìyàwó rẹ̀ kó wọn gbé jalabiya kó gbé wọ̀ jalabiya sọnù jalabiya bídà jàlábí ẹsẹ̀ tó jẹ́ pé yọọ máa wọlé ni ìdí tó fi jẹ́ ti sọnù nù tó fi jẹ́ tẹ̀sẹ̀ tó fi jẹ́ ti bídà yọọ máa wọlé tí yọọ máa gbá títì bẹ́ẹ̀ lọ́kọ ìyàwó wa wọ skirt tó yẹ pé kò ní dórúnkún yóò sì mú ìyàwó rẹ̀ lọ báyìí subhanallah apá kan nínú àwọn olùmọ̀ wa wóoru wọn wọn ní tẹ ẹ bá pààrọ̀ ẹ̀wù kò bá ti burú tẹ ẹ pààrọ̀ kọ́kọ́ wọ tìyàwó sibẹ́yìn máa pe awratu rajuli ma bayna as-surrati ila ar-rukbatayn láàrin ìdodo sórúnkún méjèèjì ni sá tọkọ bá wọ tìyàwó bó tilẹ̀ jẹ́ pàṣẹ obìnrin akànrọ̀ àchẹ́ǹjì rẹ̀ tí òfin níjọ tóbi má tọ́ba wọ tóbìnrin tọ́ba ti borúnkún rẹ̀ khayr ẹ sì máa pe wal-mar'atu kulluha awra obìnrin kúmọ́ gbogbo ara tiẹ̀ ní hòhò àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àwọn agbójò fáìnà agbáyìnà fòjò asọ̀tọ̀ yẹ kọ́kọ́ wọ̀ níyàwó wọ̀ ètò yẹ kí ìyàwó wọ̀ lọ́kọ wọ̀ wàlà hawla wàlà quwwata illa billah akramakumullah bóò lọ́pọ̀lọ́ ti wá dorí kodò báyìí èyí tó tún wá yà yín lẹ́nu ni pé irú bàbá tọ́jọ́ kọ tọ́wọ́rú aṣọ tọ́wọ́ yẹn lórílẹ̀‐èdè tiwọn wọ́n tún ló lù màlẹ́ lẹ́yìn irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ ní Misra ó lù mà ẹni tó yẹ káwò kọ́ aṣọ tiwọn máa gbálẹ̀ ni torí pé àwọn máa máa máa takò súnà ànábì sallallahu alaihi wasallam lọ́pọ̀lọpọ̀ nǹkan wọ́n sọ pé gbogbo aṣọ kó má wọlé mo rò pé yé wa ẹ fi irùngbọ̀n yín sílẹ̀ wọ́n lé lẹ́yìn ẹ̀kọ́ ṣòòrò wọ́n lè pọ̀ ẹ̀pà ni àwọn ò dààmú fún ìpò ẹ̀pà bí ẹ̀pà àlà àbẹ́ ìrẹ́pà tí wọ́n dààmú fún bẹ́sìn ọlọ́run ti ṣe ń bàjẹ́ mọ́ wọn lọ́mísra ọkọ òun wẹ́wù ti ń gbá títì tí fi ń kọ́rẹ̀ kẹ́rọ̀fọ̀ ìyàwó wa wọ sinmi tó ṣe pé kọ̀tà yóò rúnkún irú àwọn olórí ibú tí ń wọ sọkásọ tọ́ba wa débi tí ó ti jókòó yóò máa wá pátápọ̀ yóò máa wá faṣọ wálẹ̀ láàrin itan rẹ̀ méjèèjì kí ni wèrè ń bò kí ni bẹ́ńbẹ́ tọ́lẹ̀tọ̀ sí kí wọ́n bò ìwọ ò ti gbé e ta kí ló tún kù lára rẹ̀ má tó níyì tọ́lẹ̀tọ̀ sí kí wọ́n bò òfin ọlọ́run ọba kárí láyé níta bá pánlé tá a bá bò òun ló máa níyì gbogbo níta bá sílẹ̀ kì í níyì kì í níyì kọ́bọ̀ torí ẹ̀ náà la ti sọ pé kò sí ìhòhò láàrin ọkọ àtìyàwó kò túmọ̀ sí kíyàwó máa rìn ìhòhò wájú ọkọ o torí tí bá rìn ìhòhò níwájú ọkọ ìyẹn ó máa dànù ìyẹn ó máa dànù yóò di pọkọ náà kò ní rí kórìíre ọ wálé tó bá jẹ́ pé obìnrin níwájú ọkọ rẹ̀ náà kò jẹ́ pé ń rin hòhò ọmọlúàbí ọkọ wa fẹ́ débì kan lára rẹ̀ ọkọ ní sẹ̀sẹ̀ ń bọ́ pátáǹdì rẹ̀ a irú ìyàwó bí ó níyì lọ́dọ̀ ọkọ ju pé kí là ń tún àbí òsì kò nídìí pátá kankan so gbogbo irú àwọn nǹkan wọn yẹn yóò máa fi hàn ọ̀nà táwọn èèyàn gbà tó fi tara wọn lọ́pọ̀ tó fi di pé ìrọ ìranù kò tẹ̀ jámọ̀ kankan mọ́ láyé yìí. nígbà táwọn èèyàn ń wọṣọ àwọn kèfèrí ó di pé àwọn obìnrin mùsùlùmí táwọn amúra níbàámu bọ́lá wọn bá ti ṣe fi pa wọn láṣẹ wọn wá di nǹkan yẹ̀yẹ́ lẹ́nu àwọn kèfèrí àwọn ẹni tó jẹ́ pé kò sí nǹkan kan tó ṣẹ́kù lára tiwọn má níyì gbogbo ẹ̀ náà wọ́n ti gbé ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwé ìròyìn wọn máa fi ta wọ́n tiẹ̀ tí wàá gbé ìta ní ìsìnkí gbogbo ẹni tó lójú orí wọn wọ́n mọ̀ wọ́n fa àwọn obìnrin mùsùlùmí ti yẹ pé kí làwọn ń gbé pamọ́ náà <laughs> ṣe wọ́n da sáwọn kí ni wọ́n ń gbé pamọ́ kan náà wọ́n náà wàá sọ́ra rẹ o máka jẹ́ pé ọ̀n tanra rẹ dànù nítorí pé wọ́n wọ jìlbáàb ṣùgbọ́n tó jẹ́ pé aṣọ àwọn ọ̀daràn lọ sábẹ́ ẹ̀ kan bọ́ńṣọ̀t ni obìnrin mi wọ̀ sábẹ́ o ó sì rọra gbé miniskirt ó gbélé bí ẹni tó fẹ́ gbá tébù tennis ẹ̀rí àwọn òyìnbó tó máa ń gbá tébù tennis àwọn aláìlórí lọ aláìní tìjú yẹn yóò kàn rọra wọ bọ́ńṣọ̀tì rẹ̀ yóò sì rọra wọ ẹ̀ bó lè sí gángba gbogbo àwọn tó sì ń wòran máa ń rọ ẹ ẹ Serena Williams àbẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ó lè jẹ́ pé irú ni wọ́n náà gbé sábẹ́ so àwọn tó wá gbé jìlbáàbù lé ẹ̀ yóò rò pé mi látún kọ́ ni tẹ́àtùn abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tátẹ́gùn máa gbẹ láyé pé lọ́wọ́lọ́wọ́ kú wọ́tẹ́ ìlàlẹ́ kò sì sí tọ́ka atẹ́gùn atẹ́gùn gbé gbogbo nǹkan tó bá ti wà lọ́nà rẹ̀ ẹ wọ sọ tó bò yín láti rí sísàlẹ̀ kẹtó wá gbé jìlbáàbù lé ẹ má tẹ̀ra yín dànù nítorí pé ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa kò síbẹ̀ sí lè tán ọlọ́wọ́n ọba bákan náà ẹ gbìyànjú láti má wá àwòkọ́ṣe kèfèrí nínú ọ̀rọ̀ tẹ̀ ń bá ń sọ ẹ má mọ̀ pé òyìnbó yìí sọ̀rọ̀ báyẹn bóyìnbó sì máa ń sọ̀rọ̀ ni àwọn nàṣọ́ra tá à ń bá gbé àpò ìsọ̀rọ̀ báyẹn àwọn eléégún gan tó bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ó ní bí wọ́n ṣe sọ̀rọ̀ ẹ gbọ́rọ̀ ó ti ń ṣe muwalatul kuffar ó rí bàbá ìmáàmù ṣe sampo ó rólùmọ̀kan ṣe sampo àwa mùsùlùmí àyè sọ̀rọ̀ báwọn ah mùsùlùmí tó bá gbẹ̀sìn yé kéé wí báwọn. ó rí gbogbo eléyàn sí ẹ̀zámpù ó wá jẹ́ pé òyìnbó kèfèrí ẹlẹ́bọ àwọn náà ló ní ní role model wàláì mùsíbà mùsíbà ẹlòmíì tẹ bá jókòó tì fún ìṣẹ́jú márùn yóò sì fi ọ̀rọ̀ àwọn kèfèrí ṣàpèjúwe tó ìgbà àádọ́ta ah, ah, ah, nígbà táwa ní Brussels bàbá òyìnbó kan ó fi yé mi ó ní ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ kìí ṣe ìsàlẹ̀ ahọ́n ló yẹ kó máa bá wá àbí òyì ọ ó ní etí ahọ́n ẹ gbọ́dọ̀ nítorí tọ́lọ́ bàbá òyìnbó bàbá òyìnbó kìí ṣe mùsùlùmí fa bàbá gbogbo ẹ̀ ọwọ́ àníkó tó máa kọ́ sí wọn léde wọn èdè òyìnbó kìí ṣèdè àwọn mùsùlùmí. ẹnìkan á ní ẹ̀dá kun gbogbo nǹkan náà ni à sédè tọ́lọ̀ fi sọ alukurani kalẹ̀ nu aláìlórí lọ́wọ́ ọwọ́ ara rẹ̀ èdè tánàbì sọlọ alaihi wasallam fi bá wa sọ̀rọ̀ nu ìwọ wa sọ pé islam ò léde kan abajọ sẹ́mi kété yàn bá ti máa ń pẹ̀ sìn ìsọkúsọ máa sọ islam ò léde ọrọ àwọn ni kò léde sọ alukurani léde kò lédè lànàbì sallallahu alayhi wa sallam ní bá wa sọ̀rọ̀ lédè lárúbáwá ó ti ẹ̀ lè gbẹ́sí islam yìí yé tó o bá gbédè lárúbáwá ẹ sì máa pé wọ́n ní man jahila shay'an àdá gbogbo ẹni tí ó bá ti mọ nǹkan kan ìmú nǹkan náà lọ́tà ni èdè islam ní alukur'an tí islam ó ti lédè máa fi Yorùbá ṣe sọláàtì Islam ò lédè máa fi yorùbá ṣe tẹ́lifíà tó bá débi tó ti ṣe hajj. torí di eléyìí èdè islam ọ̀nà alukur'an ọ̀nà ni èdè larubawa akramakumullah àwọn tá à ń sọ̀rọ̀ lónìí àti ẹ̀yin tẹ̀ ń gbọ́rọ̀ yìí ọlọ́run bá fún wa léde tiwa èdè wa léde yorùbá adúpẹ́ fọlọ́ wàláhìí àròrí ńjọ́ kan pé èdè yìí bù wá kù kí ló dé tọ́lọ̀ ń dá wa Yorùbá òyìnbó lọ́lọ́run ọba ti ṣe wá gẹ́gẹ́ bí ẹnìkan wọ́n pè wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò ní orí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì wọ́n ní nígbà tí ẹ wo sàásùn sílẹ̀ ayé yín bì kí lẹ̀ ń wò pé ẹ ní tí máa bà yín lọ́kàn jẹ́ ó ní tó bá pọ́wọ́ ńlọrọ́ bá wà ní ọmọ amẹ́ríkà ló yẹ kó wọ́n wá kó wọ́n mọ kádàrá tó wá sùn lọ́mọ nàìjíríà ẹ dákun ẹ gbọ́rọ̀ so <laughs> subhanallah ok nàìjíríà tó jẹ́ aburú ni kí wo ti jẹ́ òyìnbó ó pé ọdún kọjá yorùbá lọ eléyìí wọ́n máa ń sọ pé ọlọ́run ẹlẹ́dàá wa òun ló ṣẹ̀ṣà rẹ̀ kọjá yorùbá qadaran wa agbára ọ̀ràn ìǹfẹ́ kò lè yí padà èdè tó wu ọlọ́run ọba ló fún wa yìí bọ́lọ̀ tí wàá dá wa Yorùbá yìí ẹ̀rí pa àwọn èdè kan tún wà tó ṣe pé nínú ìgbésí ayé wa à ń gbọ́ nípa rẹ̀ bóyá ti mà nípa rẹ̀ bóyá sì wà lórí pàǹkọ́ nípa rẹ̀ òun lè de English gẹ́gẹ́ bí àwa tá a wà ní Nàìjíríà ń bí bákan náà èdè Lárúbáwá gẹ́gẹ́ bí àwa tá a jẹ́ mùsùlùmí àwọn èdè méjèèjì yìí ẹ jẹ́ kí àpèjúwe wa kó lọ sí ara wọn káfíkan kún òun náà lédè French a rí i pé English and French àjòjì èdè ní sí wa èdè àtọ̀rìn wa ni eléyìí tó ṣe pé àwọn ẹni tó wá gba ìlú wa ní ìgbà tí àwọn baba ńlá wa tí wọn ò rí wọn lé dànù tí wọ́n fi gba ìlú wa tí wọ́n fi ń ṣe ìjọba alágbára lé wa lórí àwọn ni wọ́n fi èdè yẹn lélẹ̀ fún wa ní tipátipá ní túláàsì wípé èdè tá a fi máa bára wa lò tá a fi máa bára wa sọ̀rọ̀ nu wọ́n fi English sáwọn Nàìjíríà lẹ́nu bẹ́ẹ̀ náà làwọn ọmọ Ghana bẹ́ẹ̀ náà ni àwọn Syria Leone bẹ́ẹ̀ náà làwọn Liberia ẹ rí i pé àwọn eléyìí àwọn ń sọ English language bẹ́ẹ̀ náà ni wọ́n fi French wọ́n fi sí àwọn ará Dahomey Republic of Benin wọ́n fi sáwọn láhán bẹ́ẹ̀ làwọn ará Togo bẹ́ẹ̀ làwọn ará Ivory Coast bẹ́ẹ̀ náà ni àwọn ará Burkina Faso àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n fi àwọn èdè tiwọn wọ́n fi lílẹ̀ láti fi sàmì pé àwọn làwọn ti gba ìlú wa rí àwọn sì ń lapa lórí wa títí dòní tẹ bá tó kẹ sọ pé ẹ̀yin ọ̀fẹ́ jẹ́ ọ̀kan nínú commonwealth country ma ẹ̀yin Nàìjíríà ẹ̀yin Ghana ẹ̀yin Sierra Leone bẹ́ẹ̀ náà ni ẹ̀yin Liberia kẹ sọ pé ẹ̀fẹ́ jọ́kan nínú commonwealth country ma kẹrin ti England tí ó fojú yín rí sanctions yóò máa gorí ara wọn ni ẹ̀yin náà tẹ́ bá tó kẹ́ ẹ sọ pé ẹ̀fẹ́ jọ́kan nínú àwọn francophone countries ma ẹ̀yin Benin ẹ̀yin Togo bákan náà Côte d'Ivoire bẹ́ẹ̀ náà Burkina Faso àti gbogbo àwọn country tí ń sọ French bíi Chad bíi Cameroon Central Africa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ akramakumullah èdè amúnisìn iná làwọn èdè méjèèjì yìí báyìí èdè amúnisìn yẹn wọ́n wá lọ mọ́ ẹ̀kọ́ wọ́n lọ mẹ́ẹ̀kọ́ gbogbo ẹ̀kọ́ tó bá fẹ́ kọ́ nínú àwọn orílẹ̀-èdè eléyìí tí wọ́n ti sọ àwọn èdè wọn di English àbí French ó gbọ́dọ̀ jẹ́ pé English or French iná ló fi kẹ́kọ̀ọ́ yẹn kìí ṣèdè bàbá mi kìí ṣàwáwí bàbá mi ò sọrú ẹ̀ rí kìí ṣàwíjàre sọ́pọ̀lọpọ̀ àwa tá à ń sọ fírìnfìtì lónìí mélòó làwọn bàbá wa gbọ́ nígbà táwọn bàbá wa tó pé àwọn lè má yà sùkúlù àmọ́ wọ́n tó lọ sí skul ó tó bẹ́ẹ̀ ẹ tẹ̀ rí níbi tí wọ́n kanrin mọ́ english language tí wọ́n kàn máa lápàdé wọ́n kanrin máa lápàdé bí wípé tó o ti lè fẹ́ẹ̀lì english àti mathematics nínú ìwé mẹ́fà àbí ìwé mẹ́wàá táwọn ọmọ fi ń gbàwé ẹ̀rí waec àbí neco kọ́ wá pàṣẹ subject mẹ́wàá lẹ́yìn rẹ̀ tó o bá ti fẹ́ẹ̀lì english ọjọ́ pé ò níwèé rí nítorí pé tó o ti gbọ́ english báwo ló ṣe pàṣẹ àwọn sọ́bjẹ́tì yòókù tó o bá ti gbọ́ english oríire ò lè pè tó o bá ti gbọ́ english ò ní lè ṣe bàálù tó o bá ti gbọ́ english ò ní lè rọ ìbọn tó o bá ti gbọ́ english ò ní lè ṣàgátá àmọ́ fi jókòó tó o bá ti gbọ́ english ò ní lè ṣe kọ̀mpútà tó o bá ti gbọ́ english. gbogbo english tá a gbọ́ àti lè ṣe candle báyìí ẹbí english náà lẹ́gbàá tẹ́ fi wọ yunifásitì àbí ẹ̀kọ́ ni Ah, bóò ni bóò lèèyàn ṣe gbọ́ ó ṣe jẹ́ pé ó gba degree ó tún gba degree kejì ó tún gba kẹta but ó gba english gbogbo english rọ́tà gbọ́ àti ilé sábẹ́rẹ́ sí ọ̀ àwa sọ̀rọ̀ tá a sọ̀rọ̀ ó ti máa halẹ̀ um, actually ntọ́ka bu ọkùnrin yẹn kù ó náà ní pé english ẹ̀ ọ̀ kò dẹ̀ máa dá mara kó máa yọ ọjọ́ bẹ́ẹ̀ la ọ̀njẹ́ de bàbá rẹ̀ irọ́ lásán so ara bó ṣe sọ̀rọ̀ alẹ̀ fún kèfèrí nìyẹn o tí ìwọ tọ́jà pé o ti yẹra kúò nídìí tí Islam fẹ́ kọ́ kà fún àkọ́kọ́ nǹkan tó fi ṣèdánwò fẹ́ni tó bá kọ́ pàdé òun náà ni pé kọ́ tẹ́ English bólẹ̀ kọ́ wá wò bó ló ṣe dáhùn wọ́n á ń sọ English bíi tàwọn ọmọ secondary pé ah, actually mo rò pé ọkùnrin yẹn civilize ni lẹ́ni tí ó tọ̀ yọ tọ̀ ọ bàjẹ́ ó civilize jọ lọ o rò pé òyìnbó ni wọ́n ń pè ní civilization èdè lásán èdè lásán kọ́dà kọ́dà tó èdè àwọn míì ní nàìjíríà bì torí pé tó bá gbé èdè tiwọn náà tó bá yẹ pé àwọn máa ń sọ́dí èdè ẹlòmíì náà wàhálà ọ̀bá mà ọgbọ́n wò lẹ rí kọ́ńbẹ̀ òye wo lẹ mú wa ń bẹ̀ làákàyè wo ló kún ẹ̀yin ọmọ pẹ́ni tó bá ti mú yàn sìn òun ló máa ń sọ nǹkan tiẹ̀ di túláàsì lórí àwọn ẹni tó bá mú sìn ìgbà tí wọ́n wá jẹ́ pé èdè àwọn kèfèrí lọ kàkún either English or French iná ìwọ náà fẹ́ràn kó máa fi sọ̀rọ̀ iná ìlọ fẹ́ kó máa fi bọ́ sọ̀rọ̀ tẹnìkan bá fi lè ń bọ sọ̀rọ̀ pẹ̀lú èdè màmá rẹ èdè bàbá rẹ ìṣe lọ́mọ sọ fún ọ pé tó bá pẹ́ lè sọ̀rọ̀ yẹn ní English because eh, ẹ̀yin ṣe Yorùbá ni eh, actually eh, Yorùbá ni mi but mi gbọ́ Yorùbá yẹn lọ títí àbí òye máa àbí òye máa understand in English. Uh, ah, orúkọ yìí wa o ti ń fún kèfèrí ní ọ̀wọ̀ tó yẹ kó fún islam nítorí pé ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ tó bọ́rọ̀ rẹ̀ débi kékeré bọ́ máa sọ yorùbá máa lé kí lẹ fẹ́ sọ ọmọ dáná rí sọ̀rọ̀ pé bí bàbá tiẹ̀ náà ṣe ń bọ́ sóyìnbó nù láti kékeré tí wọ́n fi wá padà di màláìkà àdàgbà di màláìkà. bàbá rẹ̀ ń gbà mí kọ́ mọ́ kọ́ọ̀mù bàbá rẹ̀ ń gbà mí commasate bàbá rẹ̀ ń gbà mí commasate ní conjunction tó bá gbọ́ english tààtàtà kí ni jẹ́ conjunction bàbá rẹ̀ ọ̀ma wá wo ibi tọ́lọ̀ ń gbé wọ́dé gbogbo rọ́tà ń fi tanra wá jẹ nǹkan ló ní kọ́ mọ́ jẹ́ nǹkan ẹ̀ mọ̀ pákọ́ lẹ̀ ń bẹ̀ ni ìyànjú oníyànjú kò pé kó dantọ́lọ̀ ọ̀kọ́ pé yọ̀ dáa àìgbìyànjú tó aláìgbìyànjú tó kò pé kó má débi tọ́lọ̀ ń kọ pé yóò dé. àwa ti wá mú kádàrá fi sọ́wọ́ wa pé tá a bá ti lè train àwọn ọmọ wa lórí kí wọ́n máa sọ English kí wọ́n máa sọ èdè bàbá wa èdè màmá wa má torí a ti rí i pé aburú lọ́lọ́ ń ṣe fún wa nígbà tó ṣe wá Yorùbá èdè tí èdè yẹn ò ní lọ síwájú léde Yorùbá. èdè tí èjé yẹn ọjọ́yàn ni Yorùbá èdè tí èjé atọ́ ẹgbẹ́ ni Yorùbá torí níta ni ẹ o níta tí ọba yọ ọ nígbà tó ti jẹ́ pé aburú ni kọ́ máa kọ́ sọ èdè àìdáni kọ́ máa ni tọ́lọ̀ ń wọn ẹ wọ àwọn wa a máa sọ fún àwọn ọmọ pé. tó bá fi lè sọ vernacular ẹ gbọ́ bẹ́ẹ̀ ṣe pé ń vernacular ah èdè burúkú ni èdè màmá tiwa ní vernacular ah wọ́n sì wá rí mu wàláhi sàlá wọ́n sì wá rí mu. a tún máa fáìní àwọn ọmọ why do you know where you are polished. ọmọ ni i don't know because you are engaged in speaking vernacular you know what is that vernacular Yoruba. Eh? yorùbá ìzànàkulẹ̀ lọ́mọ náà bá ti dì mú tọmọ náà bá ti wá di pé ń sọ fún ìfitì pé some some some some students outside are speaking vernacular vernacular is not allowed vernacular wàlá èdè tí ọ̀dà rẹ̀ ẹ lọ wo dictionary yìí kẹ́ wo vernacular ń hmm? tẹ̀sẹ̀ coca-cola wọ́n ní ba <laughs> wọ́n ní vernacular ẹ dákun ṣé ẹ̀yin náà ti sọ ẹ̀yin yorùbá náà sùn ẹni ọmọ àlè ní fọwọ́ sí júwe ilé bàbá tiẹ̀ sédè màmá tiwa ní vernacular ṣé ẹ̀ máa yọ wàhálà tí bàbá yín ṣe kẹ́ tó gbọ́ yorùbá ẹ̀ máa yọ wàhálà tí yàrá yín ṣe kẹ́ tó gbọ́ yorùbá ah nígbà tá a bí máa ń sàwọ́dí a mọ̀ pé àwọn bàbá wa ṣe bàbá ńlá wàhálà wọ́n ṣe bàbá ńlá wàhálà kàtó gbogbo èdè tẹ́rí tẹ́ ń sọ yìí wàláì bàbá ńlá wàhálà lòbí yín ṣe ní ìsìn àbí máa. lárúbá àwọn gbogbo èèyàn sọ á nídìí láti ọmọ bá ti jáde kọ́dọ̀ ọmọ sọ lárúbá táwọn gbọ́ so àwọn akọ́ yorùbá bàbá àtìyá nìkan náà ló sì rí jọ kọ torí níbẹ̀ yẹn kálukú ń mi rẹ̀ kò sí pé àdàlú tọ̀ o ti gbé ẹnu rẹ mo ti gbẹnu mi lọ àbí mo ti gbẹnu mo ti gbẹnu rẹ lọ́wọ́ a <laughs> so báyìí ṣe ń fàánu títí kọ́mọ tó mọ̀ pé mo ti gbé ẹnu mi lọ́wọ́ a kò rọrùn so ẹ rí i pé nítorí pé gbogbo èèyàn ń sọ Yorùbá ń bi ẹ mọ̀ pé wàhálà lọ́mọ fi ń gbéde torí gbogbo èèyàn ní bá yín kọ́ léde tó bá pé wọ́n dáadáa yín ni ẹ bá mọ̀ pé wàhálà wọn ò kéré akaramakumọlá àwọn bàbá wa ṣe wàhálà gbogbo ara àwùjọ ṣe gbogbo wàhálà àwa wa sọ pé dèyùn a lè máa sọ èdè tó jẹ́ pé ọ̀hàn pọ́nbélé fáwọn ọ̀tẹ́sì islam àwọn ni wọ́n ní àbédè islam ní english ni ta ló kó kirioism wá sí nàìjíríà ṣé báwọn òyìnbó yìí náà ni èdè tí wọ́n nìyẹn òyìnbó kò sì sí títí lónìí tí mo ń yìí sọ ẹ kó fẹ́ràn islam wàláhì gbogbo ọ̀nà tí wọ́n fi wó ìsìláàmù yìí ni wọ́n wá wọ́n ní àwọn bọ́dì tó ń ṣiṣẹ́ lẹ́yìn kò bá jẹ́ english kò bá jẹ́ french torí ẹ̀ nínú àpèjúwe pé òun fún kèfèrí lọ́lá lórí islam ó ti gba àwọn kèfèrí lẹ́ni rẹ̀ yàtọ̀ sáwọn mùsùlùmí oníkọ́jọ́ pé dè wọn lọ́ọ́ sọ ọ̀dà kágbé kò burúkú àwa náà mọ english dọ́ba o àmọ́ ká mọ ibi tá a ti máa lò ó ẹ rí i pé nìsín ẹ má gbé nǹkan tayọ ààyè rẹ̀ ẹ ṣàdédé kọ́ English àfi nítorí pé ẹ fẹ́ fi màwé tẹ́ fi máa róúnjẹ tẹ́ ẹ máa jẹ má fún lágbára tó jù bẹ́ẹ̀ lọ kí ni tó tún wà mẹ́ mo lè kọ́ English kí n má dáadáa nítorí pé mo fẹ́ fi spread ẹ̀sìn Islam torí pé màá bá àwọn èèyàn tọ́jọ́ pé wọ́n gbédè tèmi ń sọ èmi náà gbọ́ tiwọn ṣùgbọ́n a lè bára wa sọ̀rọ̀ gbọ̀nà English tó bá yẹ fún àníyàn tèmi nu a àníyàn tó dáa mo fi kéde o mo ń ṣèrànlọ́wọ́ fẹ́sìn Islam mo á mú ìdàgbàsókè fẹ́sìn Islam kí wọ́n ṣe pé kí wọ́n sọ English dédé tèmi kí n sọ English dédé àwọn ọmọ mi torí kí ni kí lè fẹ́ dà. ẹni tó gbọ́ english kọjá òyìnbó wà ní nàìjíríà yìí tí ò rí sẹ́ abẹ́yẹn ọmọ abẹ́ tí wọ́n ń wáṣẹ́ tí wọ́n ò rí tó bá jẹ́ pé bọ́ba ti gbọ́ english sí náà ló rí sẹ́ olórí orílẹ̀-èdè yìí ò english lónìí olórí orílẹ̀-èdè ti nàìjíríà yìí english àbọ̀gbọ́ a tẹ̀lé tí wọ́n ti ti máa rẹ́rìn ẹni tó fẹ́ jọ́ ti sampo wọ́n ti mú bírò wọ́n ti máa ẹ̀ gbé tó tún sọ. ẹ̀sìn àtàtà àwọn ọmọ ibo wọ́n mọ̀ kọ́ lẹ́nu ẹ̀rí ẹ̀rí jìbìrìlù jìbìrìlù sùdánù ẹ̀sìn gbọ́dọ̀ èso tó sọ Buhari ni bá àwọn ọmọ pè ń jìbìrìlù torí pé wọ́n ń bínú ẹ̀ so gbogbo ẹ̀ tó náà bá sì ń sọ òyìnbó sára pé bọ́ọ̀lù gíní so ẹ wo ibi tó lọ́wọ́ agbede. Haúsá tiẹ̀ ti wín nìyí ti pẹ́ ń tiwọn àwọn sọ pé kò ní dáa fún òyìnbó náà èdè òyìnbó kò ní dáa fún yóò máa kọ́ ní yunifásitì lédè haúsá tó bá wù ọ́ jáde òkètukú ah, ah, eh, wà ń bí o eh, adésọlá wà ń bí o we cannot speak haúsá just walk out of the hall. àbẹ́yìn náà rí pé tó o bá pe ló kọ rẹ o lè má rí bí uk wọ̀ láéláé bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ o lè má rí bí wọ̀ láéláé bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ kátó pé dáńfódì toro olùkọ́ wọlé èdè haúsá tiẹ̀ ni wọ́n máa sọ pé wàláì bá àrò mu dà wọ́n dàn yàrá mu <laughs> yìí ṣe de tiwa àkókò máa fi sí àwọn invaders náà lọ pé de burúkú kan wá sọ kó sí alẹ́ náà sì ni ẹranko òyìnbó rọ̀ yìí náà kò jẹ́ ká tún láwọn ẹ̀kọ́ náà máàsì tó ọmọ wa ń fèlì ń bẹ̀ yìí ẹ fi Yorùbá ṣàlàyé fún wa sọmọ kan fèlì máa ṣebí gbogbo fọ́múlà fọ́múlà fọ́múlà tá à ń wí ní òye ọmọ inú òyìnbó kún mọ́ subhanallah àwọn sakọjìyà pọ̀ mbẹ́ kálukú ò ní fẹ́ sọ pé n tẹ́ ń sọ òye mi àbẹ́ ẹ̀kọ́ ni okay are you with me yes yes we are with you we are with you so o ti gbọ́ yé nǹkan yẹn kún táwọn ọmọ fi ń fẹ́ẹ̀lì tó bá yẹ pé science àbí physics biology ẹ gbé àwọn tọ́fíìkì tó gbóná jù wá ẹ wá gbé olùkọ́ tó gbárí jù wá ẹ pé kó sàlàyé rẹ̀ fún wa ní English ẹni káwọn ọmọ wa repeat nǹkan sọ fún wọn léde Yorùbá wàláyé ọ̀ya yín lẹ́nu pé wọ́n gbọ́n kankan yé ń bẹ̀ ẹ̀yin ẹ jẹ́ kó olùkọ́ kan wá sàlàyé fún wa Yorùbá ẹ wá pé nǹkan sàlàyé fún wa kó wọ́n sọ fún yín ní English yọ̀ọ́ yà yín lẹ́nu pé gbogbo wọn ló ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ ni à ń tọrọ alájẹ púpọ̀ ní áfíríkà wa ń bì nítorí èdè òyìnbó rọ èdè òyìnbó rọ ọmọ kan gba dìgírì yọ ọmọ tanra rẹ jẹ ẹ̀kọ́ tó ọlọkọ tó fi gbàwé ẹ̀rí nǹkó sí pẹ̀lú rẹ òyìnbó lásán lọ gbọ́ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ṣebí ńgbà tí wọ́n ń sọ fóyìnbó tó yí òyìnbó lòyìnbó yí nǹkan padà sí nǹkan ṣíṣe tó wúlò fáwọn èèyàn láyé lónìí ìgbà tó yẹ kó pọ̀lọpọ̀ táwa ń sọ àwọn ọmọ táwa ń bá sọ kò yé wọn kò ní í ṣeé ṣe kí wọ́n wá mú ẹ̀kọ́ tá a kọ́ wọn wọ́n sọ di nǹkan lò tí ó wúlò fọmọ aráyé tiwa parí sórí páńsọ òyìnbó ni ṣùgbọ́n náà ma yunifásitì tólùkọ́ kan bá wọlé tó bá da àwọn vocabularies burúkú tó bá dábòlẹ̀ tí ń gbé gbogbo ẹ̀ àgbọ̀ o àmọ́ wọ́n fi sẹ́ńtò bí lọ́dọ̀ pé ọ̀gá ọ̀gá Mr. Grammar àgbọ̀n kankan yìí ń bẹ̀ wàláhì gbogbo rọ́ọ̀n máa ń tàn wá jẹ mo rò pé àsìkò ti tó tọ́yẹ káwa náà gbọ́n àsìkò ti tó tọ́yẹ ká sàmúlò ọpọlọ tọ́lọ̀ ń fún wa òde òyìnbó ọ̀já máa ń kankan tó bá yẹ pé bi tí a ní àwọn olórí tí máa ń ronú dáadáa ni ó ti yẹ kí wọ́n sọ èdè òyìnbó yẹn kí wọ́n sọ sí kọ́nà kan tá a bá fẹ́ dàgbàsókè ẹ kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ lọ́nà tí ó yé wọn ẹ lè ní àwọn èèyàn kọ́ pọ̀ tó báyìí kórílẹ̀èdè ó ní èèyàn tó pọ̀ tó báyìí kọ́jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n bá ti kó wọlé àwọn ò lè tẹ̀mí. à ń sì ń da yunifásitì lẹ̀ lórí yunifásitì lórí yunifásitì lórí yunifásitì lójoojúmọ́. torí ẹ èdè lédè tí ìbá ti sọ àwọn mùsùlùmí ń bẹ nínú pé o ti mú ẹni tí èsè mùsùlùmí o ti mú lẹ́ni rẹ eléyìí tí ọ̀tọ̀ àwọn olùmọ̀ẹ̀sìn Islam wọ́n ní téèyàn bá ń kọ́sí àwọn èèyàn kan nínú aṣọ wíwọ̀ àti inú ọ̀rọ̀ sísọ àti ntọ́jọ bẹ́ẹ̀ eléyìí fi hàn pé o nífẹ̀ẹ́ àwọn ẹni tó ń kọ́sí rẹ̀ tabarọ́ ma Haúsá tí ń dé fìlà wa fìlà gọ̀bì abẹ́tí ehoro tó náà wọ dàńsíkí tí ń wọ dàńdógó tí ń wọ ṣòkòtò kẹ̀m̀bẹ̀ ẹ̀rí pé Yorùbá ọmọ pé a. Ah, báwo ni ebi áódù ni wọ pé bẹ́ẹ̀ ni áódù ni mi àmọ́ Ògbómọ̀ṣọ́ wọn bí mi èmi fẹ́ràn àwọn Yorùbá torí kò lè wẹ̀ wu aláìfẹ́ràn wa a ọgbọ́ Yorùbá ni ìǹsẹ̀ gbọ́ Yorùbá a ní Yorùbá wọn ti bí mi àwọn Yorùbá àwọn ń tẹ̀mí torí kíni torí kò fẹ́ràn yín ni àìmọye tó gbédè yín tí ò ní sọ torí pé ń so bẹ́ẹ̀ náà ni tẹ́ bá rọ́ ọmọ Yorùbá tẹ́kẹ́ gbogbo múra rẹ̀ bíi ta ní gbogbo gbà ẹ̀yin ọmọ bá sọ hausa náà ní kí ló ń sọ kẹ a kẹ bá kájí hausa haúsá ọgbà haúsá ní kẹ a o ìmúra yìí àbí òye wa kẹ a èmi hausa nítorí pé mùsùlùmí máa ẹ̀ hausa ló bá sì ẹni tí ń ọgbà ìmúra tí èèyàn bá ti mú í máa tọ́ka sí pé ó fẹ́ràn àwọn ẹni tí ń múrù múra nù bẹ́ẹ̀ ni tó máa ń sọ èdè ó túmọ̀ sí pé ó fẹ́ràn àwọn elédè ni nísìnyí ńgbà tí wọn náà wá ń di kàkà tó ń di koko tó o múra bíi Mr Johnson o múra bíi Mr Peter o múra bíi Mrs Dorcas o múra bíi Mrs Juliana so ó túmọ̀ sí pé ó fẹ́ràn àbọ̀ fẹ́ràn wọn ó fẹ́ràn wọn gbà tó ń sọ èdè wọn tó ń tún fèdè wọn lọ́lá lórí gbogbo èdè kí ló túmọ̀ sí ó fẹ́ràn wọn ni mo kórìíra àwọn èèyàn yẹn burúkú èdè wọn mo sì máa sọ mo kórìíra wọn burúkú ìmúra wọn máa máa mú wàláhì rọ ni. torí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n ní èèyàn ò lè máa múra bí àwọn èèyàn kan kọ́ máa sọ èdè wọn àfi nífẹ̀ẹ́ wọn. anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní tọ́fà tó fi sọ yìí pé man tashabbaha bi qawmin. fahuwa minhum ẹnikẹ́ni tó bá kọ̀sí àwọn èèyàn kan tí ń ṣe bíi wọn òfin ọlọ́run ni pé òun náà ti dọ̀kan nù wọn. ẹ jẹ́ wo àwọn ẹni rí kọ̀sí o ẹ jẹ́ á kọ̀sí àwọn mùsùlùmí ni o ká má kọ̀sí àwọn kèfèrí o torí pé tá a máa sọ pé nísìnyí múra bíi àwọn ológun. àwọn olóògùn wọ́n á pèèyàn wọ́n ní ògbóni ògbóni wa ọ̀gbẹ́ni àbógbóni no ògbóni la wí èmi ń sògbóni mi ń sológbóni wọ́n bá ní bóòlù tí wàá múra bí àwọn bá wọn nígbà tó pé ńgbà tí wọn náà fárí tán ó tún wá fi asoso sáàrin àwọn ọlọ́gbọ̀nì ló máa ń ṣe bá a pé àwùjọ bìí láà sẹ́mi pa àwọn kẹfẹ́ rí náà èyí máa ń ṣe bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́ọ̀ ìwọ wá ní kó ọmọ pé ọlọ́lọ́gbò ni ó sì múra ológbò ni wọ́n ń sọ̀rọ̀ gbogbo àwọn ọkùnrin aláìlérò wọ́n bọ́ hòhò wọ́n láwọn ń sọ̀rọ̀ wọ́n náà bá bọ́ hòhò àwọn ń bọ̀ látòkè wọ́n ń bọ̀ látilẹ̀ ẹnìkan wá rí ọ ní olóró bàbá ta ló kò ní dáa fún ọ pé ìwọ náà ni ò ní dáa fún torí pé wọ́n lo lóró àbí ta ni máa bọ́ hòhò àwọn olóró náà ni máa bọ́ hòhò tọ́wọ́ àbọ̀ títì wo ọlọ́mọdé ayáwèrè àbẹ́ rí nǹkan mẹ́ subhanallah torí di eléyìí ẹ rí i pé bẹ́ẹ̀ ti ṣe múra o àwọn ẹni tẹ́ wà wọ́kọ́sẹ̀ wọn o irú wọn náà ni wọ́n pè yín ẹnìkan nísìn wọ́n máa ń wọ jalabiya tó bá wọ jalabiya tán yọ̀wọ́ àfi borí irú ètò mi fi wé láwa nìyí yọ̀wọ́ àfi borí àbí funfun yóò fi borí so wọn á a ah, ọ àwọn ọmọ Saudi o wọn ni a ah, tẹ́lẹ̀ nǹkan ah, ọ wá wẹ̀wù bó ṣe wọn àwọn ọmọ Saudi o ní rárá àwọn mípa lọ́ọ́ bẹ́ẹ̀ wùtọ́ wọ̀ abẹ́ ẹ̀kọ́ ni torí pé wùtọ́ wọ̀ fi hàn pọ̀ fẹ́ràn wọn ni ọwọ́ aṣọ kórìíra wọn a pé àtakò ti wà nínú ṣe àti téèyàn bá ti jẹ́ni tí bá máa múra bí àwọn èèyàn kan tí sì máa sọ ìdí wọn àmì kọ́ fẹ́ràn àwọn nù. torí ẹ̀ níta bá ti wá mọ̀ pé táwọn kèfèrí ni dáadáa gbọ́dọ̀ jìnnà sí ìṣesí àwọn kèfèrí a gbọ́dọ̀ jìnnà sí níta ti mọ̀ pé kèfèrí ló máa ń ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ jìnnà sí àṣà wọn a gbọ́dọ̀ jìnnà sí ẹ̀sìn wọn a gbọ́dọ̀ jìnnà sí ayọ̀ nísìnyí ẹ̀rí kékeré o tó má lónìí láwọn àdúgbò mi ariwo gbà fún jésù ló jẹ ọ tẹnìkan máa kiri kátí ọmọ lu aago àwa náà bá lọ gbé megaphone àwa náà bá ń kiri kátí gba islam kó lè bá a sórí rẹ tọ́wọ́ bá gba islam tọ́wọ́ bá bá bẹ̀ kú iná ni tẹ̀lẹ́tà nàbí muhammed sallallahu alayhi wa sallam àìjẹ́ bẹ́ẹ̀ orí ibú ní ọ̀jẹ̀ tiẹ̀ wọ́n <laughs> sọ pé ta lọ ń kọ́ sí yẹ ọ̀ ń kọ́ sí àwọn gbà fún jésù mo rò pé yé wa man tashabbaha bi qawmin fa huwa minhum eléyìí ò sí lọ́nà tí mùsùlùmí máa fi ṣe dáwà ẹnìkan òun máa dúró sórí ta ni yọmọ wa pariwo lórí ta pé tọ́ tọ́ olúwa àwọn ẹrú ẹ ètò bá gbà fún jésù yóò dáa fún láàárọ̀ yìí ètò bá ṣe kíni kan ìwọ náà wàá lọ sórí ta kejì wọn lọ ẹ lọ bá gbà fún ànábì sallallahu alaihi wasallam pé ránṣẹ́ ẹ̀wọ̀ ọlọ́ọ̀ni tí ṣe ń sìn wá ọlọ́run bó ti ṣe tó àti bó ti ṣe yẹ àwọn ni ojú wọn máa rí ṣe àwọn ni ojú wọn máa tà á sọ pé kí ni ṣẹlẹ̀ lù báyìí nítorí tọ́ <laughs> torí gbogbo ohun tó ń ṣe ta ló ń wá àwòkọ́ṣe ó ń wá àwòkọ́ṣe àwọn kèfèrí tó ẹ̀sìn wọn àṣà wọn tó ọba ti dẹni tí ń wá àwòkọ́ṣe wọn ti dọ̀kan nù wọn àwọn kan wá wọn ní àwọn ọmọ pé ẹ̀mí máa gbé àwọn mùsùlùmí náà bí àwọn àṣẹlẹ̀ mo ní kí ni jẹ́ bẹ́ẹ̀ <laughs> wọ́n ní ọlọ́pàá là ọ́ so àwọn wá ṣe ìwọ́de òru láti wo nǹkan tí bá ń lọ lù so làwọn bá rí táwọn kan péjọ lóru àwọn lọ àwọn súnmọ́ àwọn pé kí ni ṣẹlẹ̀ wọ́n bá láwọn mùsùlùmí ni ikú àwọn náà ṣe ìṣòro ẹgbọ́rọ̀ <laughs> ìṣòro ẹ mọ̀ pé mẹ́tẹ̀ṣẹ́ bàbí qawmin fahuwa minhum ẹni tó bá wá àwòkọ́sí àwọn èèyàn kan automatically wọ́n sọ pé ara wọn lò náà wọ́n ní wọ́n ń sèso òru wọ́n á ní ẹ kó gbólóhùn yẹn jẹ mùsùlùmí ẹ sèso òru ó ní àgbà táwọn ti ń ṣe kan sọ pé táwọn ń ṣe nìyẹn ok ó ní tó wáyé àwọn lẹ́nu ó ní pé lójijì lẹ́nìkan ṣubú wọ́n wá sọ pé mi gbé wonderful ṣé pé ẹ̀mí máa gbé àwọn mùsùlùmí náà kẹ́rí àwọn tẹ̀lẹ́ <laughs> torí man tashabbaha bi qawmin fahuwa minhum sọ gbogbo òru la fi pàdé sí àdó òru ni a ṣe májú ni ìyanu ọ̀sẹ̀lẹ̀ sẹkúndẹ̀rin ni ta ni máa ṣe gbogbo ẹ̀ ìbá àwọn akọrin yóò ṣe wọn náà bá ti wà òkọ́ sí wọn ó ti dọ̀kan nínú wọn. akramakumullah ẹ rí i pé ó ń bẹ nínú àwọn mùsùlùmí náà lónìí tó jẹ́ pé tó máa fẹ́ ṣàdúà wọn ní farabalẹ̀ o wọn ní farabalẹ̀ ǹgbà tí àwọn sọ̀hábà ń bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam wọn wá bi léèrè pé aqaribun rabbuna fanunaji am ba'idun fanunadi sólùwà ẹlẹ́dàá wa súnmọ́ ni ká máa bá sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ àbójínà ká máa kígbe pé ọlọ́wọ́n bá sọ àyà kalẹ̀ wa idha sa'alaka ibadi anni fa inni qaribun. òjìbù da'wata da'a táwọn ẹrú mi bá bi mi ṣé mo jìnnà ni àbí mo mo súnmọ́ wọn màmá jẹ́ pé ẹni tó bá pè mí ní gbogbo ìgbà tó bá pè wọ́n rìnrìn àjò pẹ̀lú kan pariwo sí àdúrà wọ́n lọ wọ́n kí ni. ànábì sallallahu alaihi wasallam irba'u ẹ فإنكم لا تدعون أصم ولا غائبا الله رب العالمين تنقي كيسي عليك بو كيسي سي ẹni tá a wà lọ tá a pa àbá ẹ ṣàánú ara yín ìyẹn ni kí ẹ pọ lọ́n jẹ́jẹ́ ọ̀pọ̀ nínú àwọn mùsùlùmí lónìí tí wọ́n bá fẹ́ ṣàdúà ẹ dìde ká ṣàdúà wọ́n ti lè sọ èdè àwọn kèfèrí pé ẹ dìde ká gbàdúrà wọ́n yìí gbàdúrà mùsùlùmí máa ń ṣàdúrà ni kèésì ṣàdúrà làwa ń ṣe kí là ń ṣe àdúrà torí de lárúbáwá ni àti de lárúbáwá ti gbé lọ yorùbá yorùbá kiri yóò sọ pé àdúrà yorùbá mùsùlùmí sọ pé àdúrà torí lárúbáwá títí ń bọ̀ kò sí rọ́ọ̀ níbẹ̀ àwọn wàá fẹ́ ẹdílé ẹdílé ká tí wàá ti ń sàdúrà ọlọ́run kìnìkan kìnìkan wọ́n máa ma jẹ́ sẹ́mẹ́lẹ̀ ó ti sọ pọ́dún yìí ló ṣe fún mi oníkùn ní tọdún tí ń bọ̀ ó ti sọ fún mi. ẹ mọ̀ pé ìṣe yẹn wọ́n fi ń kọ́ ṣe àwọn kiri yóò ní man tashabbaha bi qawmin fahuwa minhum torí àwọn sọ pé kò lè tán nínú gbọ́ọ̀sùn kọ́ ọ má ba sọ àlànà jẹ́ kò lè tán lára wèrè. kọ́ wọn kù síbi Ọpọlọpọ ọ̀pọ̀lọpọ̀ tó bá gba Islam tó ti jẹ́ pásítọ̀ rí tẹ́lẹ̀ irú dírámà yẹn máa ń ṣẹlẹ̀ gbọ́wọ́ wọn irú nǹkan ti ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ ó lè sọ pé ní kíá tó ń ti di mùsùlùmí láì mà Islam òun tún ti dafa. tóun tún máa kọ ń kíni gan rí lónà bá pé òun fún wáàzì kí máa sọ. irú ti ń se é bọ̀ nínú kiri ó ti ti ń bọ̀ iná ni ó tún máa se ní ìsìn sọ gbogbo oru eléyìí ara ipò ńkọ́ sí àwọn kan irú wọn náà lọ́ọ́ jẹ tọ ẹ rí i pé nínú wíwá àwòkọ́sí àwọn kèfèrí eléyìí tí ó wá náà ní kó jẹ́ pé. à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ báyìí káwọn wá sọ pé arábíkì láfi máa ṣe kẹ́nìkan máa túmọ̀ rẹ̀ yorùbá ńgbà tẹ́yìn gbọ́ arábíkì kí ni túmọ̀ ká máa túmọ̀ ńgbà tẹ́yìn gbọ́ kí ni túmọ̀ ká máa ṣe lárábíkì mo rò pé yé wa sẹ́yìn káwọn kọrin yóò nìsín àwọn ẹni tí ń bá sọ̀rọ̀ gbogbo wọn gbọ́ yorùbá o tí wọ́n wá pé òyìnbó lòun fi sọ torí pé òyìnbó lè dé jésù sóyìnbó lè dé jésù. <laughs> òyìnbó lédè jésù english lọlọ fi sọ ẹ̀ẹ́n eh, tí wọ́n pè ní bíbélì wọn kalẹ̀ náà ń òun sọ english ẹnìkan máa túmọ̀ rẹ̀ káwọn sọ arabic láti máa ṣe dánilẹ́kọ̀ọ́ wà á máa túmọ̀ rẹ̀ òtú wá tútùkùtù sọ wò ó ta ló ń ọmọ báwa sọ yorùbá dákú torí gbogbo nǹkan tá a bá ṣe ká má máa wà wò kọ́ ṣe àwọn ẹni tí wọ́n ṣe mùsùlùmí tó bá yẹ pé nínú àpèjọ tó ń bá sọ̀rọ̀ àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n gbọ́ èdè Yorùbá àwọn táwọn lọ́pọ̀ jù ni àbẹ́ni tó gbọ́ Yorùbá ẹni tó gbọ́ Yorùbá lọ́pọ̀ jù àbí bẹ́ẹ̀ kọ́ máa bá wọn fi Yorùbá sọ̀rọ̀ tẹ́ bá wá parí kẹ́nìkan wá sọ gbogbo tó ń ti fi gbogbo àárọ̀ sọ̀n lédè kúkúrú fẹ́ni tí ò Yorùbá kọ́ má jẹ́ pé òun náà lọ kò rí nǹkan kan mú lọ́lé nítorí pé ibi tó ti ń sọ ní èdè míì náà tá túmọ̀ rẹ̀ sí yorùbá àwọn èèyàn ní concentrate àǹfààní wo ni wọ́n mú lọ wọn ò ní ráǹfààní kankan mú lọ lé akramakumullah nínú wíwá òkọ́sí àwọn kèfèrí ó náà ni ká máa fárùngbọ̀n wa dànù gbogbo ẹni tí máa ń fárùngbọ̀n rẹ̀ dànù òun wá òkọ́sí àwọn kèfèrí ni o eléyìí ọ̀tọ̀ nínú wíwá òkọ́sí àwọn kèfèrí wọn náà ní ká fi irun mú wálẹ̀ kó wọn máa hù lọ jaburata nínú wíwá àwòkọ́ṣe àwọn kèfèrí wọn náà ní ká máa sọ èdè wọn ní ìgbà tí kò sí bùkátà fún tí bùkátà bá wà fún sọ èdè wọn torí ìsìláàmù náà ń fẹ́ kọ́ kéde léde nítorí kí wọ́n má bàa yàn ọ́ jẹ àmọ́ tí ọba sí bùkátà fún má sọ nínú wíwá àwòkọ́ṣe wọn wọn náà ní ká máa jẹun bí wọ́n ṣe máa jẹun kí wọn náà máa mú mi bí wọn ṣe máa mú mi ẹrí pé òyìnbó bá fẹ́ jẹun ó lè máa fọwọ́ sí gbé oúnjẹ sẹ́nu kọ́ máa fọwọ́ sí gbé omi sẹ́nu so má wà àwòkọ́ṣe wọn torí pé mùsùlùmí nìwọ ọlọ́run ẹlẹ́dàá wa pọ́n ọ lé ẹlẹ́kejì nínú àwọn nǹkan táwọn mùsùlùmí ṣe tí wọ́n fi ń wá àwòkọ́ṣe àwọn kèfèrí tó yẹ ká jìnnà sí wọn náà ní ká máa gbélùú kèfèrí káwa kọ̀ láti padà wá sílùú mùsùlùmí ẹ rí i pé nísìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú wa lónìí nínú àwọn ọmọ tó ṣe kí wọ́n ń kàwé àfojúsùn wa wọn náà ní báwo láti lọ ìlú òyìnbó kódà ní tó bá rọ́nà lọ ìlú òyìnbó kó tó di kọ́ parí ẹ̀kọ́ rẹ̀ wọ́n máa sọ wà lọ́kì ẹni tó bá jẹ́ pé lẹ́yìn ìgbà tó parí ẹ̀kọ́ ni á sọ pé tiẹ̀ náà bad oníkálukú fẹ́ lọ lóyìnbó lódodo ẹlòmíì fẹ́ lọ nítorí pé ó ti kẹ́kọ̀ọ́ tán ó wáṣẹ́wáṣẹ́ kò ríṣẹ́ ó sì ń wò pé inṣàlá tó ń bá lọ sílùú òyìnbó yẹn òun lè ríṣẹ́ iṣẹ́ tó yẹ pé òun ò ní àjẹsẹ́kù ń bẹ̀ tóun fi lè máa rí nǹkan mú wálé òun ò sì ní lọ́bẹ̀ẹ́ láti lọ pa ẹ̀sìn ìsìláàmù tòun tì wọ́n lọ ṣe ìsìláàmù bó ti ṣe tó àti bó ti ṣe yẹ òun tún wá gbìyànjú láti jẹ́ pé tó ń bá wà ń lo òyìnbó yẹn òun jẹ́ da'iyatun ila Allah ẹni tí wọ́n máa pèpè lọ sídìí ẹ̀sìn Ọlọ́run òun darapọ̀ máwọn ọmọ ẹ̀yọ́ òun mùsùlùmí tí wọ́n wà lọ́hùn kódà kó ṣe pé gbogbo àwọn làwọn jọ làwọn jọ wá síbẹ̀ táwọn èso ọmọ abẹ̀ báwo làwọn ti ṣe tàn ẹ̀sìn islam ká láàrin àwọn kèfèrí tó pé àwọn ni wọ́n nílò báwo làwọn ti ṣe jẹ́ kí wọ́n tẹ̀ ní nípa pẹ́sìn kan jẹ́ islam kódà kó ṣe pé wọn ò ní ṣe sẹ́yìn mọ̀ pé ńlá òun náà ní kárẹ́ nìkan kó islam ní gbogbo kọ́nà ilé ayé yìí nítorí pé ọlọ́run ọba ni àwọn efi di àwọn èèyàn ṣáájú ká tó rán ránṣẹ́ sí wọn kò sí ránṣẹ́ mọ́ anabi sallallahu alaihi wasallam ló pin ṣùgbọ́n ẹ̀yin fúnra ara yín ẹ̀yin náà lẹ́ẹ̀mú àlàyé pé ìsìláàmù ń bẹ lẹ́ẹ̀mú lọ sí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé nígbà tí wọ́n bá dé ìlú ní ìsìn níbi tí wọ́n ti pèpè fún láti rí àsìkò tó lọ́ba ni Allahu akbar Allahu akbar. is this mad láṣẹ wọn gbọ́ rí ayé ti wà fún ọ nísìnyí láti sọ̀rọ̀ ó pèpè fún sọ láti tàn án ni what is that you've done ah, mo pèpè lọ sí di sọláàtì ni what do you mean by sọláàtì ọ̀nà lọ́nà tá a gbọ́dọ̀ gbà sí lọ́n àti èmi àti wọ́ tọ́lọ̀ ń fi rán òpin àwọn àránṣẹ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìbéèrè kan ní ìdáhùn mẹ́rin torí pé lè má fẹ́ gbọ́ púpọ̀. Ah, what do you mean by that islam ah, islam onẹ́lẹ̀sìn tó ṣe pé ọlọ́run fi ránṣẹ́ orígun rẹ̀ márùn-ún ni orígun alákọ̀ọ́kọ́ ó lè jẹ́ pé orígun alákọ̀ọ́kọ́ yẹn lọ́rọ̀ ti wọ̀ lórí ká sin Allahu lónìí kan ká má fi nǹkan kan sorogún pẹ̀lú ẹ̀ kásì gbà pa nàbì Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́ọ̀ni ó kì í ta bá ti bìlíìfù pé ìránṣẹ́ ọlọ́ọ̀ni kí láà máa wá fún un no a nídìí láti sìn kákan máa tẹ̀lé lánàá tọ́lọ̀ ń fi rán pé ká fi sìn òní yóò rí i pé wọn gbọ́rú ọ̀rọ̀ bá rí láyé tó ń tì bá padà wọná kò láwùjáre tí ó wì fọlọ́njọ́ gbẹ̀ndàlùkìyàm torí ẹ̀ yí pépé lọ sí díẹ̀ sìn Islam kì í ṣe pé tùmọ̀ rẹ̀ ni pé dandan gbogbo ẹni tá à ń pè wọ́dọ̀ di mùsùlùmí rárá nínú àǹfààní tọ́lọ̀ ń fẹ́ mú jáde ń bẹ̀ ni pé kí gbogbo kálukọ́ gbọ́n pa ìsìláàmù yìí ẹni tó ṣe ó kú oríire ẹni tí ò ṣe kò láwàáwí kò láwíjàre tí ó sọ fọlọ́mọ torí ẹ̀ wọ́n ti wá gbàgbọ́ pé lu òyìnbó tó lọ ìwọ náà darapọ̀ mọ́ tí wọ́n ń pèpè sẹ́sìn islam ni ìwọ ò ní fi islam rẹ sílẹ̀ ẹni tó bá nírú àníyàn báyìí kò sí ní tó burú bẹ́ẹ̀ àmẹ́ni tó lọ sílùú òyìnbó torí pé òyìnbó léèyàn àwọn yòókù èsì èèyàn òun sì fẹ́ lọ gan sílùú òyìnbó títí tí màlẹ́kà kó fi gbẹ̀mí rẹ̀ òun sì ti ṣe báìbáì fáwọn mùsùlùmí àti ìlú mùsùlùmí òun ò tí a fẹ́ yamayama tẹ́ ń gbé káwọn abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ẹni tó bá lọ gbé ìlú àwọn kèfèrí bẹ́ẹ̀ tọkọ̀ láti gbé àárín àwọn mùsùlùmí dájúdájú. Dájú gbígbé tí ń gbé lọ àwọn kèfèrí yẹn ó túmọ̀ sí wípé ó ti gbà fáwọn kèfèrí ni tó o bá gbà fún wọn ò ní gbà rin wọn ní ìsìn tí ìbá ṣe pé èèyàn bá gbà fún kèfèrí ìyẹn ẹni tí ò ní àníyàn tó dáhùn ṣé ìlú òyìnbó America European countries Canada Australia New Zealand gbogbo àwọn countries tó jẹ́ tàwọn òyìnbó láyé yìí kódà ẹja lọ sí Latin America táwọn ọ̀jọ́ òyìnbó tó jẹ́ Latin àbí táwọn Latin mú lẹ́rú àwọn eléyìí náà tó jẹ́ kèfèrí ṣé gbígbèlú wọn dàbí gbígbé àárín àwọn mùsùlùmí kọmọjọra wọn kọjọra wọn rárá rárá rárá ìgbà tí wọn náà bá kọ́ débẹ̀ wọn náà kọ́kọ́ máa wò ó pé ìgbésí ayé yọ ọ̀jọra wọn báwa ṣe ń ṣe síra wa ń bì kọ́ làwọn ń ṣe síra wọn bí gbèsè ayé ṣe jọ ń bì bẹ́ẹ̀ kọ́ lọ́jọ́ lọ́dọ̀ wọn kó tó di pé yọ mọ́ ọ́lá ọ̀dájú kó tòjọ́ mẹ́ta torí ẹ̀ kéèyàn wá jẹ́ pé èèyàn tiẹ̀ jẹ́ pé lù rẹ̀ ni ọmọ France lèèyàn ní France yẹn kọ̀rọ̀ ọlọ́run láti fẹ́ Islam ní France yẹn kọ̀rọ̀ ọlọ́run láti ṣàfihàn pé mùsùlùmí gan ni ọ́ a ọ̀ranyàn rẹ ni kó kó fi France sílẹ̀ ọ̀ranyàn rẹ ni kó fi France sílẹ̀ kó lọ sílùú tó ti lè ṣe Islam ambosibosi ìwọ́tọ̀ wa fẹ́ ti Congo Brazzaville tó fẹ́ lọ́ọ́ máa gbé France ó sì jẹ́ mùsùlùmí irú Islam tó lè rí ṣe ní Congo Brazzaville ó lè rí ṣe ní France irú òmìnira tó lè ní nídìí kò sí lọ ní Congo Brazzaville wọ́n máa sọ lọ wọ́n máa sọ lẹ́sẹ̀ ní France. akramakumullah gbogbo ẹni tó yẹ pé àfojúsùn tiẹ̀ onígbọ̀nfẹ́ lọ máa gbélú òyìnbó ìlú òyìnbó ló ń fẹ́ gan sí ronú kó o tún èrò rẹ pa o tí ò bá jẹ́ pé o bá ní àfojúsùn tó ga nípa pé tí mo bá lọ sọ́hùn mi ní fẹ̀sìn tèmi sílẹ̀. Si màá tún máa pèpè lọ sí díẹ̀ ẹ̀sìn islam ni màá jẹ́ sábàbí kẹ́sìn islam kó tàn ká ń bẹ̀ mí ní jẹ́ sábàbí kẹ́sìn islam kó ní ìfàsẹ́yìn àti ìjákulẹ̀ kò sí nǹkan kan tó yẹ kó lọ sí lọ jókòó rẹ̀ ń lé gbogbo rọ́ lásán òun náà ní kí mò ń lọ sílùú òkèèrè ẹni tọ́lọ̀ ń bá kọ pé yọ là òní là bóyá ọ̀là rẹ ilé lọ́lọ́run fi sí. Si àbí dálẹ̀ lọ́lọ́run fi sí gbogbo òlu láyé bákan náà lórí sẹ́mi pélé tá a wà yín ẹlòmíì là kọjá sísọ tẹ́ bá lẹ fẹ́ gbé yẹ̀wò ẹ ní rí nǹkan kan sọ ju sọ pé Allahu Akbar lọ ah nítorí ń tà náà ni ọlọ́run sì fi ìbùkún sí tó báyìí bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tẹ́rí tí wọ́n lọ sílùú òyìnbó tán lọ dálẹ̀ wọn yẹn ìtọ́lọ̀ ń kọ pé wọ́n jẹ̀ wàhálà wọn ò ní jẹ́ jù bẹ́ẹ̀ lọ èèyàn bẹ́ẹ̀ lóyìnbó nìsín ó ti si ọdún lórí ọdún lórí ọdún wàláì kò tí ì rí sẹ́ kò rí sẹ́ ambọ̀sibọ́sí pàṣọ yìí pé kò rówó kójọ ń rówó kò kójọ. ẹni tí ò rí sẹ́ tó ní bàbá màmá sọ kan àwọn aníràn lọ́wọ́ fi ń tọ́jú pé àwọn kan ti délùú òyìnbó yẹn ṣáájú tiẹ̀ tí wọ́n ti sọ̀rọ̀ àwọn di máfíà àwọn lè máa bá a wá sẹ́fíìsì aláàrù bí máa ti ọmọláńké bí máa gbẹrù lọ́wọ́ àwọn èèyàn tó máa ti jáde ní ṣọ́ọ̀pù máa bá wọn gbé lọ di mọ́tò gbogbo tọ́rọ́kọ́bọ̀ tó máa ń pa iye pàṣẹ́ntéèjì tó máa dìlíbà lójúmọ́ kó lè máa wà wọ̀sùn lọ́dọ̀ tiwọn. ṣùgbọ́n kan ló kọ náà ni ṣé gbogbo ẹni tó lọ lọ́dà fún ni tọ́wọ́ àtúnlọ tó tún lọ gbàgbé ẹ̀sìn rẹ tọ́wọ́ jẹ́ kí nọ́mbà kẹfìrí ó lékún. ẹnìkan pè mí láti ìlú òyìnbó kan ó ní ẹ̀dá kan ẹ má gbàgbé mi nínú àdúrà mo ní kí ló ṣe ọ́ ó ní nǹkan kan ò sí ohun bí àìríṣẹ́ ó ní ìlú wo ni wọ́n wà wọ́n ń bí bí ìgbà tó ṣe pé nàìjíríà wa lọ́wọ́ ó ní à ìlú òyìnbó báyìí ló ń wà tá ń lé ọ́n lé ẹ mọ̀ kókó tó lọ ń bí à ikùn mú ọ̀tún ọ̀bọ̀ sí tòsí gbogbo ẹ̀yin náà tó fi lé báyẹ̀ lómi lọ ta ọ̀kadà rẹ̀ láti fún lówó tí ó fi kówó tí ó fi wọ bàálù lérò pé tó bá ti dọ̀hùn ọ̀kadà yín ọ̀kadà di mọ́tò sá tí ó ra mọ́tò fún yín òun á dọ̀hùn nǹkan ọ̀fararọ́ kí ni ọba fi ránṣẹ́ sí ọ kí ni ọba fi ránṣẹ́ sí ọ ẹlòmíì amẹ́ríkà ló fojú sùn yọ kọ́kọ́ wá lọ sí Croatia yọ lọ Croatia kí ló dé you are going like this and you first landed at the opposite side yóò ní tó ń bá wa ń Croatia yóò easy fún un láti máa ti bẹ̀ bọ́ sí àwọn European countries tó máa ti jan passport òun ní eh, stamp àwọn European countries àbí òye so tó ń bá lọ demand fún America easily lòun tètè rí visa rẹ ẹ dákun ẹ wo bẹ́ẹ̀ yẹn ṣe fi gbèsè ayé rẹ tayò ta ló lé ọ nàìjà ta ló lé ọ bẹ́ẹ̀ kó ọba rọrùn máa bọ̀ wá sádílé tẹ́ḿbì ilẹ̀ ń bẹ ẹnu kí wọn náà máa bá wa ṣe fámìlì oore tó ń bá ń kó jáde wọ́ ló lówó rẹ̀ ó sì ráwọn èèyàn tí ó kàn ṣé ìwọ lè dálẹ̀ ní lamẹ́ríkà tó fi máa dáko báwọn tàbí òye wa dáko máa bọ̀ wá síbí kò ní ìdánìkan pọ̀ ń wá lóyìnbó òun fẹ́ ṣe taxi driver àti rí mọ́tò di wàhálà so lè ṣe taxi driver nàìjà ó ní rárá <laughs> so ọ wà lọ́ọ́ máa gbáàrin wọn ẹlòmíín tí ó jẹ kò rí oná pa islam. yọ padà dẹni tó ṣe pé nǹkan míì ilé mójútó nì. tí mání èèyàn bá ní agbára gidi ó lè ṣe islam lo ó lè ṣe islam lo because majority àwọn èèyàn àwọn èsè mùsùlùmí majority àwọn tó tún jẹ́ kiri yóò wọ́n lọ sọ́ọ̀tì gan ma burúkú ni wọ́n ń sọ sẹ́sìn wọ́n ń wò pẹ́sìn ni ò já wọn lọ wájú tẹ́lẹ̀ ìgbà táwọn tó pátì làwọn tó lọ wájú ẹ̀sìn ni wọ́n wá fẹ́ máa hún rí má. lọ́pọ̀lọpọ̀ fi máa lọ ìlú òyìnbó tí wọ́n ní lẹ́sìn mà ẹ̀yin náà gbàgbé bọ̀dá yín tó lọ ìlú òyìnbó tó dé ni bọ̀dá kàrímù bọ̀dá kàrímù ò ṣe sọ láti mà kí ló dé òní no no no no no that's ara past lélẹ́yìn ẹ̀jẹ̀ nu life àwọn sọlá no no no no <laughs> subhanallah àní nílùú òyìnbó kan wọ́n ní àwọn kan wà ń bẹ̀ tó ẹ pé wọ́n ní mùsùlùmí sí làwọn wọ́n á ṣe sọ̀láàtì mọ́ kí ló dé wọ́n ní wọ́n lọ sínú dictionary dictionary lọ́ba ayé tí wọ́n jẹ́ o wọ́n ní asọ̀láàt ìtumọ̀ rẹ̀ ní prayer okay if sọ̀láàt is prayer what is prayer in English? ìwọ̀n tó bá ti ṣàdúrà ti ṣe prayer torí rẹ̀ wọ́n ṣe sọ láti máa àdúrà náà máa ṣe that is the definition of prayer in English sẹ́ẹ̀sì wọn kí English lọ́rùn fi sọ alukur'an kalẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni <laughs> subhanallah alazim ẹ wà kóbá ńlá níbo náà ló kóbá wọn ebi lóyìnbó yìí náà ni ok ìwádìí torí kọ́ lọ lóyìnbó pa ìsìláàmù tì ṣé ìsìláàmù ọ̀sọ̀ kíkẹ́ máa lọ́ọ̀bẹ̀ lọ́ọ̀bẹ̀ lọ́sẹ̀kìn قال إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والولدان والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا ọlọ́wọ́n bá ní gbogbo àwọn ẹni tí àwọn mọ̀lẹ́kọ̀ gbẹ̀mí wọn ní ipò pé wọ́n ṣàbòsí sórí ara wọn àwọn mọ̀lẹ́kọ̀ máa bi wọ́n léèrè ó lẹ́wà tí kò fi wá ka yín mọ́ wọ́n ní àwọn àǹkó ẹni tí wọ́n sọ̀dọ̀ lẹ lókè pẹ̀lú yanni kékeré ló dé tẹ gbé àárín àwọn kèfèrí títí tí mọ̀lẹ́kọ̀ fi wá gbẹ̀mí wọ́n ní alẹ́ nìí wọ́n sọ wá dọ̀lẹ́ kò jẹ́ ká lè lọ sílùú àwọn mùsùlùmí lọ́ọ́ máa ṣẹ̀sìn ọlọ́run á sọ fún wa pé ṣé ilẹ̀ mi ọlọ́run ṣé kọfẹ́ ni tẹ̀fi lè ṣe hijira lọ síbòmí ọlọ́run ní ibùpadà sí yín ní ọjà iná jahannam torí kí wọ́n gbé àárín àwọn kèfèrí kú olóboró jù ní ibùpadà sí àwọn ẹni tá a lè yọ kúrò nínú ìyà yìí òun náà làwọn ọkùnrin tí wọ́n sọ dọ̀lẹ́ àtàwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké tí wọ́n ti sọ dọ̀lẹ tọ́kí wọn ọ̀dọ́ gbọ́kàngbá wọn ò sì mọ̀nà táwọn lè gbà táwọn lè fi sá mọ́ àwọn kèfèrí yìí lọ́wọ́ àwọn eléyìí ọlọ́run ọba ọ̀sán àmójúkúrò fún wa alámójúkúrò aláforíjìn lọ́lọ́ torí ẹ̀ ọlọ́run ọba kò ṣe kò ṣe ìgbàláyè fẹ́nìkankan láti ṣẹ́kù láàrin àwọn kèfèrí àfẹni tí ọba lẹ tí ọ̀rọ̀ náà gbà láti sá mọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ náà lẹni tó jẹ́ pé gbígbé rẹ̀ ti ń gbé àárín wọn àǹfààní wà ń bẹ fún Islam torí pé ń gbé àárín wọn ń sì ń pè wọn sẹ́sìn Islam irú wọn ni bíbẹ wọn láàrin àwọn kèfèrí ló nítumọ̀ o bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àlùwà yìí agboolé ògèdè kèfèrí ni kókò lágboolé ń lọ sí pápá àyàfi tó bá jẹ́ pé ọ lágbára tó fi lè lọ gbalé o sì rẹ́ni tó lè máa wàwọ̀ sùn lọ́dọ̀ rẹ̀ ìgbà náà ló tó lè ipò sẹ́kù lágbo lè yùn àbí kó sì jẹ́ pé kìí ṣe pé òlówó tó fi lè lọ gbalé kìí ṣe pé òrò ẹni tó lè máa wàwọ̀ sùn lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n bíbẹ̀ rẹ̀ lágbo léhùn ò ń pèpè sẹ́sìn Islam ò ń pè wọ́n kó di mùsùlùmí bẹ́ẹ̀ náà nílùú wọn àjẹkọ́ sílọ̀ nínú ìlú rẹ̀ torí àwọn kèfèrí lọ́pọ̀ jù wọ́n fúnlẹ̀ mọ́ bàjẹ́ kó ń lu yẹn darí máa lọ sílùú bòmíì níbi tí ó ti rọ̀ ọ́ lọ́rùn láti sin lọ́hùn torí bẹ́ẹ̀ lórí fáwọn míì ní àwọn ìlú wọ̀nyí wọn à lè sin lọ́hùn wọ́n fúnlẹ̀ mọ́ wọn bàjẹ́ ọmọ tó lọ ń gba Islam sáwọn fámìlì rẹ̀ tí wọ́n sì lọ bá lóru pẹ̀lú àdá wọ́n sọ pé àwọn ọbẹ̀ orí ẹ̀ tí ó sọ pé òun ṣe Islam yẹn má ó ti ṣẹlẹ̀ nílùú yìí wọ́n á sọ pé àwọn fi àdá bẹ orí ẹ̀ tí ọba sọ pé òun ò ṣe ìsìláàmù yẹn mọ́ ọmọ sì ní tọ́ ó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pọ̀ òun ò ṣe ìsìláàmù nígbà tó mọ̀ pé ìsìláàmù sì ṣẹ́kù lọ́kàn ọlọ́ni illa man ukriha wa qalbuhu mutma'innun bil iman bá jẹ́ ń pàṣẹ kèfèrí wọ́n jẹ́ ń pa wígbólóhùn kèfèrí ní ìgbà tí ìmánì ti wà nínú ọkàn rẹ̀ dégbí tí wọ́n bá ní ó sọ gbólóhùn Imani ń bẹ lọ́kàn rẹ̀ kò sọ ọ́ di kèfèrí irú rẹ̀ fìlúlẹ̀ ní kọ́ máa lọ bomi lọ́ọ́ máa gbébi tó ti sin lọ́n àwọn olórí ibú tó fẹ́ pọ́n torí pé ṣe Islam kúrò láàrin wọn bẹ́ẹ̀ náà ní ìlú kan wọ́n ní bàbá ọmọ kan sọ pé adífálà làwọn èèwọ̀ ìdílé àwọn tìníkọ́ ọmọ kan wá dìde ńjọ́ kan kó pé Islam lòun ó ṣe àwọn bàbá ńlá àwọn wọ́n ti sọ pé káwọn pa ni ọmọ tí wàá dàgbà débì kan sẹ́mi pé tọ́lọ́n bá fẹ́ fìyàn mànà ọlọ́run sì payá ọkọ̀ èèyàn sí islam ọlọ́run bá sì payá ọkọ̀ ọmọ sí islam ọmọ bá gba islam lóòótọ́ fún ọ̀làwọn òní kọ́ ọmọ yìí o wọ́n bá bẹ̀rẹ̀ sí ní waka ọlọ́run á fi ṣe sábàbí lọ́dọ̀ àwọn mùsùlùmí báwọn ṣe dídì lọ́dí lọ́nu wọ́n kàn gbé kó lù ní iléèwé lọ fẹ́ lọ ni iṣẹ́ lọ fẹ́ kọ́ ni àwọ gbé àmọ́ má padà wá nù lù wá ẹ má á máa wọ ọ́n bí tá a mú ọ lọ. torí ẹ má bẹ láàrin àwọn kèfèrí tí ò ní jẹ òsín lọ wọn wàá sọ ọdọ lẹ ọwọ àbá bẹ́ẹ̀ kù ilẹ̀ Ọlọ́run sísẹ kò sí ní tó lè sọ fún Allahu Rabbul Alamin tó bá di lọ́la gbẹndà kìyàmà tó lè mú ọmọ wọ jahannam. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tọ́fẹ́ ṣe mùsùlùmí wọ́n pọ̀ bàjẹ́ láwọn àwùjọ àwa Yorùbá yìí nítorí pé wọ́n ti gbọ́ wọ́n sì ti ríran rí wípé Islam nìkan lọ́nà wàláhì kò ní àǹfẹ̀kọ́ bọyọ̀ nínú ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n táwọn bá di mùsùlùmí àwọn táwọn ọjọ́ jẹ́ kèfèrí yìí wọn ò ní fà wọ́n lẹ̀ torí pé ìṣe kèfèrí àkójọpọ̀ àwọn ẹni tó múlẹ̀ ni gbogbo wọn ti dẹni tó múlẹ̀ lórí orí ibú tẹ́nìkan bá fi lè kú nínú sekefèrè yìí gbogbo ohun tí àwọn bá ṣe fún òun lọ wà kálukú ti jọ fọwọ́ sí. ìdínú ẹ má rò pé àwọn akiri yóò wọ̀nyẹn àtàwọn kèfèrí yòókù wọn ò tí ì gbọ́ nípa ìsìláàmù tó ẹ má rò pé wọn ò tí ì mọ̀ pé ìsìláàmù lọ́nà wàláhì àwọn náà ti mọ̀ pé òun lọ́nà àwọn náà sì rí i pé hmm, gbogbo nǹkan yóò lè jẹ́ ọ̀rọ̀ èèyàn tí ì bá ṣe kọ́lọ̀ ni àmọ́ tá a bá wá aláwọ̀ àṣẹ islam sáwọn èèyàn awó fi wá lẹ̀ kọ́dà ti rẹ́ni tó wá sọ fún wa rí tá a bá láṣẹ islam wọ́n pa wá nínú káwọn pọ̀ ọkọ̀ rálìdáná wọ̀ àti kí wọ́n mọ̀ pọ̀ ọkọ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ láyé kọ́ wá tún lọ́ọ́ wọ jahannam khalidan fiha lẹ́ni tí wọ́n máa bẹ́ńbẹ̀ gbére kése wọ́n ló so eléyìí túmọ̀ sí pé ìwọ tó fẹ́ gba islam lónìí gba islam àmọ́ sákò láàrin àwọn èèyàn rẹ lọ sílùú bòmí níbi tó ti máa sin lọ tó ti lò é tó bá ṣẹ́kù nínú ìgbésí ayé rẹ ń bẹ àbí máa lọ gbé bòmí títí tọ́lọ̀ ń fi fi agbára kún agbára tiẹ̀ náà tó fi lè padà wá máa gbénu ìlú rẹ tó láàyò láti máa gbéhùn nítorí pé lónìí ó lè jẹ́ pábẹ́ ẹnìkan lọ wà àwọn ló ń gàárì rẹ àwọn ló ń sàánù rẹ tó bá sọ pé o di mùsùlùmí wọn kọ́kọ́ yọ ọwọ́ owó tí wọ́n fún ọ kó ń bẹ̀ ó lè jẹ́ pé àwọn ọba wá sẹ́ wọ́n lè pé wọ́n lé ọ lẹ́nu sẹ́wọ̀n tó lọ bòmíì tọ́lọ̀ ti ní kó orí ṣe tí wọn náà ti dá nǹkan ara rẹ ní ò ní wàhálà kankan ò retí nǹkan kan lọ́dọ̀ ẹnì kankan so àbùrọ̀mọ́ á bẹ̀rù ẹnìkan kí ló ń gbà lọ́wọ́ wọn tẹ́lẹ̀ náà torí di eléyìí ilẹ̀ ọlọ́run ọba fẹ̀ ó lè gbé bomi àfìlú rẹ irọ́ lásán ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹ ò tí ì jọ ni tí a bá jọ ọ lọ lu bomi ò ń sùn ò ń jí òòrò ń jẹjẹ ọ̀hán nílùú bàbá rẹ bàbá ti ní ká ẹ má jáde ńlù ṣé bàbá ni ẹ kú kálẹ̀ ni dákun wọ́n ń jẹ lọ síbòmí dání nínú àwọn nǹkan tí mùsùlùmí ò tún gbọdọ̀ ṣe òun náà ni kálá ń lọ sí ìlú òyìnbó láti lọ gbafẹ́ láti lọ gbatẹ́gùn afẹ́ rìnrìn àjò afẹ́ lọ sílùú òyìnbó kọ̀tọ́ o ìlú pọ̀ láyé nísìnyí ẹ gba ìsinmi lẹ́nu sẹ́ ẹ̀yìn tí ẹ sì ṣe oṣù kankan amẹ́ríkà fẹ́ lọ sinmi bìkan wàhálà yìí ti tó yín ẹ̀wọ̀n á ń wá fíìsà ẹ wá físà ìlú táwọn mùsùlùmí ti pọ̀ ẹ wá físà ìlú táwọn mùsùlùmí wà tí ó ti ràn yín lọ́rùn láti ṣe ìsìláàmù yín jẹ́jẹ́ ẹ má wá físà ìlú àwọn kèfèrí ẹ má wá físà ìlú òyìnbó tí ó ti máa wòwò kuwò tó a máa rírì kúrì má wá físà orílẹ̀-èdè ibi tí sìnà ti pọ̀ bíi Thailand má wá físà kí físà níbi tí wọ́n ti ń sorí ibú visa kọ́ńtírì tó ṣe pé mùsùlùmí ti pọ̀ tí ó ti rọ̀ ọ́ lọ́rùn láti kóra àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ọmọ sílọ̀ ní rọrùn tó bá sì ti ṣe ìwọ̀nba ọjọ́ péréte tó fẹ́ ṣe tán bẹ̀ wá padà wálé lálàáfíà so visa abẹ ní kọ́ wá o àmọ́ tó bá pé àárẹ̀ ní sẹ́yìn wọ́n ti wá júwe nítorí wọ́n bá gbé ọ lọ sí Sweden wọ́n ní hospital kan bẹ̀ tó yẹ kí wọ́n specialize nípa nǹkan tí ń ṣe ọ́ yìí pẹ̀lú ògo Ọlọ́run tí wọ́n bá tọ́jú rẹ̀ ń bẹ̀ ó súnmọ́ kí nǹkan yìí ó kú ó lè gba visa bẹ̀ nítorí irú eléyìí tó bá jẹ́ káràkátà ọjà kan wà tó ṣe yí pé Nicaragua láti lè rọ́jà yẹn Nicaragua kìí ṣe lọ́wọ́ mùsùlùmí tó ọ lọ rà á ó sì padà sílé gẹ́gẹ́ bí China ìlú àwọn ọ̀sẹ́bọ gidi ibẹ̀ ló ti lé lọ́ọ́ rajà gẹ́gẹ́ ṣe tí gbogbo yẹn ń lọ sí China lónìí tó ń lọ rajà ń bẹ gbogbo nǹkan gbogbo nǹkan ló fẹ́ẹ́ di made in China yàtọ̀ sáwọn èèyàn láwùjọ wa lónìí tẹ́ ẹ bá sọ pé all made in China ẹ padà síbi tẹ́ ẹ ti wá gbogbo ìlú ọ̀dà ni gbogbo nǹkan ni wọ́n padà China ìlú àwọn ọ̀sẹ́bọ ni àwọn mùsùlùmí ń lọ ọbẹ̀ tó bá jẹ́ torí káràkátà lọ́ọ́rajà tọ́ra sì máa sin lọ́nbẹ̀ mọ́sálásí wa ní China náà àwọn mùsùlùmí pọ̀ ní China gidigidigidi over three hundred million Muslims ni wọ́n wà ní China so ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀ bọ àwọn lọ́pọ̀jù àwọn ọ̀sẹ̀ bọ lọ́pọ̀jù ẹ mọ̀ pé China one point kìnnìkan billion ẹ̀hẹ́n àwọn ọ̀sẹ̀ bọ lọ́pọ̀jù ẹ̀sẹ̀ bọ tiwọn oríṣiríṣi ní kàtígórì gẹ́gẹ́ India àwọn ọ̀sẹ̀ bọ lọ́pọ̀jù tó ń ti pé India ni mùsùlùmí ti pọ̀ jù ní gbogbo àgbáńlá ayé over four hundred million muslims ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìlú àwọn ọ̀sẹ̀bọ̀ ńlá ni kò sí tí wọ́n fẹ́ máa bọ̀ tán ní India màálù ọlọ́run wa ni táwọn ẹni tí ń bọ màálù àbí ọkùnrin ọlọ́run àwọn kan ni àbí obìnrin ọlọ́run àwọn kan ni ní India akramakumullah tẹ́lẹ̀ bá yé wa bísínẹ́sì rẹ̀ ń di àlọ́gbà lọ lọ́ọ́ rajà kó sì padà lé kò sí ní tó burú mbẹ bẹ́ẹ̀ náà ni tó bá pẹ́ kọ́ lọ lọ́kọ́ ẹ̀kọ́ tó ń lọ́kọ́ yẹn specialization tó ń kọ́ ọ wà nílùú mi náà ṣùgbọ́n wọ́n ń lù mí ju ìlú kan lọ ìlú kẹfẹ́rì sì ní gbogbo ẹ̀ ọ lọ sí ètò dínwó jù kẹ́kọ̀ọ́ rẹ̀ pàápàá kọ́ máa bọ̀ wálé láǹfààní ẹ̀kọ́ náà ni kọ́ wá fi sàwọn èèyàn láǹfààní láwùjọ tiẹ̀ kọ́kọ́ sọ́kọ́ gan sọ̀n kí ni a fẹ́ mú bẹ̀ so eléyìí jẹ́ báwọn àwọn nǹkan tá a bá lè rí nílùú mùsùlùmí sápẹ́lú kèfèrí nìkan la ti lè rí islam ò bínú sí kíkẹ́ kọ́ ọ lọ kọ́ ọ lọ kọ́ níbẹ̀ kó sì padà wálé pẹ̀lú májàmú pé wàá sẹ̀mí bẹ̀ ní mùsùlùmí wàá sì gbórí sókè pé mùsùlùmí nìwọ ò ní jẹ́ni tó gbé islam rẹ pamọ́ ó sì gbìyànjú láti rí pòun tún pèèyàn sídìí ẹ̀sìn islam yẹn gbogbo bí táburú bá wà wà máa jìnnà sí i wàá máa sọ́ra fètè àwọn ọ̀tá torí pé àwọn ọmọ lẹ́yìn rí ní àwùjọ tiwa nàìjíríà ń bì gbogbo àwọn ète táwọn kiri yóò máa ń lò ète tí àwọn olóòṣà àwọn ẹlẹ́bọ náà máa ń lò láti wọ́ mùsùlùmí sínú ẹbọ sínú òòṣà ìyá àti bàbá ń bẹ ní àwọn ìlú òkèèrè ìyá àti bàbá ń bẹ ń lu òkèèrè nítorí pé ń bẹ̀yẹn gbogbo ọ̀nà kọ́dà nídìí ẹ̀kọ́ tó ń kọ́ wọ́n wá gbogbo ọ̀nà láti sọ di kèfèrí kọ́dà tó bá yẹ pé ní bá ń ṣe ọ́ tí wọ́n bá gbé ọ lọ sílùú òyìnbó ó tún lè wù wọ́n lè pọ́n wálé sẹ́yìn ààyè rẹ lọ́lọ́ òkú rẹ ni wọ́n gbé wálé ẹ lọ wẹ̀ ní ti lọ́dọ̀ àwọn obìnrin yẹn tani yẹn ẹ lọ pé ẹ lọ fà á sétí yín dì ní wọ́n lè lẹ́yìn tí wọ́n nu mọ́sálásí gan. ẹ fà lọ sílẹ̀. naam abẹ́rẹ́ rí nǹkan mẹ́ à ń sìn sọ̀rọ̀ kẹ́ ẹ má máa lọ ọ̀lú kẹfẹ́rí ni ó níìsín <laughs> ẹnìkan ọ̀gbádùn ọwọ́ ajólùmọ̀ ńlá láti ilẹ̀ Yemen wọ́n ń pè ní asheikh muqbilul wadi'i rahmatulahi alayhi olùmọ̀nlá gan ni ọkẹ́kọ̀ọ́ jáde ní islamic university wa ní madina wọ́n á jẹ́ olùmọ̀ tọ́lọ́run fi ran súnà lọ gidigidi ó sì ṣiṣẹ́ púpọ̀ lórí hadith anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbẹ̀yìn ayé wọn wọ́n sàrẹ̀ àwọn ìjọba Saudi wa nìkan gbé wọn lọ sí Amẹ́ríkà lọ tọ́jú torí ní ti ń ṣe wọ́n yẹn wọ́n gbọ́ ń pọ̀ síìtù kan pé lamẹ́ríkà wọ́n mọ̀ ń pa rẹ̀ dáadáa. ìyàwó olùmọ̀yẹn wa kọ̀wé kan ìrìn àjò gbẹ̀yìn tọkọ òun rìn tó fi kó láyé nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ mọ́ afẹ́ sọ yìí. ó ní ìgbà táwọn wà lọ síìtù lamẹ́ríkà kó lè mọ̀ pé ọ̀tá Islam lọ̀tá Islam onígbà táwọn wà lọ́sítítù gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ti wọ́ pé Sheikh Mokbel wọ́n gbé wá sọ́sítítù lamẹ́ríkà gbogbo èèyàn wá ń kí gbogbo èèyàn wá ń kí gbogbo èèyàn wá ń kí bá a jẹ lárúbáwá bá a má jẹ lárúbáwá. àwọn nọ́ọ̀sì tó wá wà lọ́sítítù pípọ̀ táwọn ẹni tí wọ́n ń kí bàbá yìí wá ń ń pàkíyèsí wọn pé irú ta ló lè jẹ́. ìrọ̀ àwọn lárúbáwá náà gbọ́n púpọ̀ èsì kí jàmbá ti ń gbé yàn lọ sípítù láti eh, nàìjíríà lẹ́tọ̀ á máa disclose pé ọ̀kan náà àwọn olùmọ̀ ẹ̀sìn islam lánìí ẹ̀ eh, kí à kò burú okú rẹ̀ wọ́n gbé wa lé so ńgbà tí gbogbo yẹn wá pọ̀ àwọn nọ́ọ̀sìsì yẹn wá ń bi ìyàwó olùmọ̀ yẹn léèrè pé ọkọ rẹ̀ yìí bóò ló ṣe jẹ́ yàmà tí gbogbo ayé fi wá ń kí báyìí so ìyàwó yẹn wá wò pé kò ní í bá mu òun sọ bọ́kọ̀ ń ṣe jẹ́ gangan fún wa torí tó ń bá lọ ọsọ bó ṣe jẹ́ gangan kó má jẹ́ pé wọ́n ràn lọ sí kérémánjé ni wọ́n á sọ yìí pé adẹ́rìn pò sónú ni <laughs> ó ní okay no wonder ah, tí gbogbo ayé fi wá kí no wonder síbẹ̀síbẹ̀ òkú wọn náà wọ́n gbé wálé ẹ mọ̀ pé ń bẹ nínú ètí àwọn ọ̀tá ìsìn Islam ẹni tẹ́yìn pè ní èèyàn ńlá àwọn tí ń ṣiṣẹ́ fún Islam gidigidi o tí ààrẹ bá fi lè lọ sí tó bá fi di pé wọ́n gbé jáde tó jẹ́ pé ọwọ́ wọn náà wọ́n gbé lọ jẹ́nẹ́rálì òkú rẹ̀ wọ́n gbé wálé ntí máa sábà ṣẹlẹ̀ àwọn òkú àwọn ní ń pa o àmọ́ ó bùkátà wájú torí ẹ̀ púpọ̀ nínú àwọn olùmọ̀ wa tó padà sàárẹ̀ nígbẹ̀yìn ayé wọn kò sí bí wọn ṣe gbìyànjú tó pé kọjá àwọn gbé àwọn lọ sí abroad wọ́n gbà dáhùn kú ọ̀rọ̀ wọlé kẹ́nìkan mọ́ lọ́wọ́ nu kó àwọn ṣe eléyìí túmọ̀ sí pé bàbá lọ wá ìwòsàn náà nílùú ọ̀tá wa á farapamọ́ ni o àbí òye wa gbogbo èèyàn ti mà wípé gbogbo ayé yìí tọ́ba wé láwàní bọ́yọ́ túmọ̀ sí pé onímọ̀ ni wọ́n máa ń gbé ọ lọ wáwó sàn tó ìwé láwàní lọ ha so eléyìí because n tó súnmọ́ àkọ́kọ́ àwọn kórìíra wa gan ọlọ́run ti sọ pé walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum wọn à ní yọ́nú sí ọdún ìgbà tí wọn náà bá di kèfèrí bí wọn. ok tí ó bá wá jẹ́ pé wọn náà ló tún tan ìsìláàmù yẹn náà ká. ọlọ́run ni kò bọ́ sọ́wọ́ àwọn báyìí ní rọrùn ṣé wọ́n sọ lẹ̀ à gbàǹdùkú rẹ wọ́n gbé ránṣẹ́ lé torí ẹ̀ eléyìí jẹba nínú àwọn nǹkan tó yẹ ká tún dínà sí i náà ní ká máa ran kèfèrí lọ́wọ́ ká máa yìn ká máa nọ́ọ̀ nọ́ọ̀ nọ́ọ̀ àwọn òyìnbó ò gba báyìí àwọn yẹn yàtọ̀ mùsùlùmí ṣe jẹ́ pé yẹn mọ̀ àwa wa ló yamayama lẹ́nu ẹ lẹ́nu ẹ yamayama yẹn ìwọ ọmọ kèfèrí bú ma ọmọ kèfèrí bàjẹ́ ma àwọn mùsùlùmí lọ́mọ abú kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ o ká gbìyànjú láti rí i pé a máa gbé kèfèrí lórí mùsùlùmí torí pé léyìí í máa mú yàn sèǹtéyàn òfìfì islam lẹ kọ́ ló ń sànù wa ẹnìkan. E nínú àwọn olùmọ̀ẹ̀sìn Islam nínú sọkúsọ tó sọ láyé rẹ̀ ó ní nígbà tó ń wà ní ilẹ̀ lárúbáwá òun rí Islam àbí òun rí àwọn mùsùlùmí òun ò rí Islam gbàtó òun á délùú òyìnbó òun rí Islam òun ò rí àwọn mùsùlùmí ìsọkúsọ gidi ó rí i pé tí wọ́n bá sáde wọn máa mójútó ó rí i kí wọ́n máa ń ṣe màtótó ó rí i kí gbogbo nǹkan wọn lọ létòlétò bí islam ṣe fẹ́ ọwọ́ á lọ orí islam ó mùsùlùmí nílùú mùsùlùmí orí mùsùlùmí orí islam ó dájú pọ̀ gbádùn ìsọkúsọ gidi lélẹ́yìn mùsùlùmí làwa tí islam àti mùsùlùmí ọba ti jọ wá lójú nǹkan dà wá láàmú kọlọ̀ má jẹ́ kí nǹkan dà wá láàmú torí ẹ̀ nísìnyí tá a bá lọ sí. Si, Eh, kágbá lọ sí Nouakchott Nouakchott ọ̀nà ní kápítà Mauritania sẹ́wọ̀n pé Mauritania agbára wọn mọ bó ṣe má owó wọn mọ tásẹ́rẹ́ wọn ò lówó sẹ́wọ̀n kó níbí lù wọ́n ṣe rí pẹ̀lú ìyànjú díẹ̀ tiwọn a ah, ó yẹ kí n jẹ́ kí inú mi ó dùn púpọ̀ tí mo bá wà ní Nouakchott torí Nouakchott yẹn ìlú àwọn ta ni àwọn mùsùlùmí Mauritania àwọn mùsùlùmí ni àwọn yẹ kí inú mi ó dùn gidigidi unlike kọ́ ẹ jẹ́ kí mo bára mi ní Amsterdam kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ ní Amsterdam kankan bẹ́ẹ̀ churches mo rò pé ẹ̀rí kọ́ àwọn mùsùlùmí wọ́n yìí dunnú pẹ̀lú tàwọn mùsùlùmí ìdùnnú wọn pẹ̀lú nǹkan àwọn kèfèrí ni kò yẹ kó rí bẹ́ẹ̀ jàmá kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ yẹ kí ni wọ́n máa dùn sí nǹkan àwọn mùsùlùmí ẹgbẹ́ wa tẹ́ bá rí àléébù kan nínú upshot yẹn tẹ́ bá lè túnṣe túnṣe torí pé lu mùsùlùmí ọmọ ìyá rẹ̀ mọ́wàá jẹ́ ọjẹ́ yìí pé London Brussels California Alabama gbogbo àwọn eléyìí náà máa jọ ọ lójú irọ́ burúkú kí ni bẹ́ńbẹ́ kí ni bẹ́ńbẹ́ à ń sọ̀rọ̀ Darul Bayda à ń sọ̀rọ̀ Aljazair à ń sọ̀rọ̀ Kairouan à ń sọ̀rọ̀ àsìyóòtọ̀ à ń sọ̀rọ̀ asirt ní Libya à ń sọ̀rọ̀ Unaiza ní asaudiya à ń sọ̀rọ̀ àjùmá à ń sọ̀rọ̀ gbogbo àwọn ìlú àwọn mùsùlùmí wọ̀nyí inú rí o dùn. A'udhu billahi minash shaitani rajim jẹ́ ẹni tó ṣe pé táwọn mùsùlùmí ó wù ọ́ àwọn ọmọ ẹ̀yà wa nu àwọn ọmọ ẹ̀yà wa tá à ń bẹ lọ́n kọ́ lọ́n jọ pa gbogbo wa pọ̀ nínú àlùjànnà wọ́n sọ̀rọ̀ kánù ọkàn rẹ̀ ń bàjẹ́ wọ́n sọ̀rọ̀ zaria ó sunu dúdúdú wọ́n á dárúkọ ọ̀rẹ́rìn wọ́n dákọ̀ ilé Ifẹ̀ inú rẹ̀ ń dùn ẹ̀kọ́ gbogbo àwọn ẹbọ lásán àbí kí ni bẹ́ẹ̀ lè fẹ́ kí ni wọ́n fi dá lè fẹ́ màjùlárí òòsà náà ni wọ́n ní gbogbo òòsà ní rìn nílé Ifẹ̀ lóru àti lọ́sàn kò sọ́jọ́ wọ́n ní kò sọ́jọ́ náà tí wọ́n ń bọ òòsà kan nílé Ifẹ̀ ẹ̀rí pé nǹkan sí alọ́mọdá kẹ́kẹ́ ń jò ní àwọn à ń bọ̀ àwọn àndéédé sẹ́kọ́nà ìpè kan bá wọlé wọ́n ní láti ilé Ifẹ̀ làwọn ti ń pè sígbà tí wọ́n mọ̀ pa agbábẹ́ kọjá ó ní òun wà nínú mọ́ṣáláṣí kan òun rí nǹkan ìyàlẹ́nu lónìí òun àwọn kan bá wọ gbogbo wọn sọ funfun àwọn ọkùnrin àtobìnrin wọ́n wá láwọn ń ṣe ẹbọ bàtálá ètò wa yọ̀ ń lẹ́nu ni pé èèyàn méjì nínú wọn wọ mọ́ṣáláṣí ọjọ́ ọkùnrin kan obìnrin kan àwọn ẹlẹ́bọ yẹn wà lóde wọn dúró dè wọn ẹ wo sa ẹwú ẹbọ tá à ń sọ pé má máa wọ ẹwú kèfèrí ìní wọn wá wọ wọ mọ́ṣáláṣí gbogbo tí wọ́n tán so àwọn náà gbé kọ́rùn wọn aláwọn fẹ́ ṣe sọ̀lá yàtọ̀ bọ̀ọ̀rọ̀ ah oníwàláì nǹkan kan yọ lẹ́nu tó bá àrùn rí láyé. wọ́n á sọ pé ẹ dákun aṣọ tẹ wọ̀ yìí ṣe bí Ọbàtálá lẹ́lẹ́sìn wọ́n ní bẹ́ẹ̀ ni. kí ló tún wá gbé wọn mọ́ṣáláṣí. ó ní àáfà bẹ́ẹ̀ là bí ni ìyẹn obìnrin ó ní mùsùlùmí lòun ṣùgbọ́n kòun ni ọlọ́bàtálá so kò sì síbò ń ṣe lè sẹ́kùn lé ọkọ tóun ọba bá a bọ Ọbàtálá rẹ̀ òun wá rí pásítọ̀ sọ̀láàtì zuhur ti tó báwọn bá ń ti ń bá wọn ṣe tiwọn látàárọ̀ tí kò wá yẹ kóun náà lọ àsìkò kóun ti sọ̀láàtì zuhur láàrin ìṣẹ́jú péréte ní gbogbo àwọn yòókù fi dúró di òǹkọ ẹ̀yìn náà ṣe tiyín. la ilaha illallah wàláhì ntí ẹ̀ máa tí mò ń ṣe máa nu mọ́tò pé ẹ́ sẹ́rù rẹ̀ sì ṣẹlẹ̀ ó ní ẹ̀dá kan ẹ̀ dúró ẹ jẹ́ ń gbé fóònù fóbìnrin o wàláhì lọ́ọ́ bá n bá ní ìyá bóò ló ṣe jẹ́ wọ́n bá ní bá àfa ṣe wí náà nì èmi wò pé ìsìláàmù mi ò bàjẹ́ mo ló ti bàjẹ́ o àfi kẹ́ ẹ padà sí ìsìláàmù báyìí kẹ́ ẹ sì bá sórí ibú ńlẹ̀ ṣe é lásán mí tẹ̀lé wọ́n ń bẹ̀ ó lòun ní ẹ máa lọ ilé kíákíákíá kẹ́ ẹ túbọ̀ fọlọ̀ kẹ́ ẹ gba ìsìláàmù ní tuntun lónìí. bọ́ bá gba pé ẹ̀ ní fi ọkọ yín mọ́ lónìí náà ní kẹ́ túká àṣewọ àlìjáná làwa fẹ́ ṣe a fẹ́ ṣe àṣewọ jahannam ẹ dákun torí tọ́lọ́n ẹbọ ẹbọ ẹbọ yìí ni nílé Ifẹ̀ kódà mo ń bi ẹnìkan pé sáwọn mùsùlùmí sì wà nílé Ifẹ̀ yìí báyìí bí wọ́n ní wọ́n wà wọ́n wà wọn kàn pọ̀ lọ títí náà ni ah torí lórí títì ní gbogbo bíi níbi ẹ sáré oríṣiríṣi kí wọ́n ń ṣẹbọ wọ́n jáde wọ́n ń ṣègbà wọ́n ń sáwó. ẹ wá ní mọdákẹ́kẹ́ ṣe hù láàrin à ó hù re ó hù re torí mò ń bi àwọn mọdákẹ́kẹ́ léèrè pé ẹ̀yin kan ti ń sẹ́bẹ̀ yìí náà ṣe ń ṣẹbọ nù lọ́rọ́ níbí majority àwọn mùsùlùmí ni àfi kẹ́sì rí kọrin yó kọrin yó náà dá o àmọ́ mùsùlùmí tó pọ̀ láàrin wọn á ìdùnnú ni wọ́n kọ́ mọ́sálásí kan bẹ́ẹ̀ ní mọ̀dákẹ́kẹ́ yẹn ó ní agbára ó tóbi tí wọ́n ní sẹ́sì máa kún wọ́n ní inṣàlá. tẹ́lẹ̀ mọ́sálásí júmọ̀ àwọn òtóyún wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kọ́ mi ìdùnnú ni wàláì tínú rẹ ọba dùn síbi tí ọjẹ́ lu àwọn mùsùlùmí ọ̀gbádùn. a ní ní ìsìn afẹ́ lọ lò sí mi ibi tá a sì fẹ́ lọ lò sí mi wá ní dá má túrú tí ọba sí boko haram Damaturu ìlú mùsùlùmí ni ẹ̀rọ tó gbogbo eré àwọn ìsìláàmù ti wọ gbogbo Nàìjíríà àwọn mẹ̀dókòrí nǹkan kan Borno yẹn so ẹ jẹ́ ká máa dunnú sí Islam ẹ jẹ́ kí ìbàlẹ̀ ọkàn máa wà fún atẹ́bá tí ń sọ́kọ̀ àwọn ìlú àwọn mùsùlùmí àwọn ibi tó yẹ ká náwó wa pa ń lọ ṣàbẹ̀wò nu káwa náà lọ gbà sinmi ń bẹ̀ ká sinmi ń bẹ̀ yín ká gbatẹ́gùn bẹ̀ yín

bóòlù àwọn náà ṣe ń ayé tí wọ́n ń bẹ̀ sáà ní níta lè kọ́ bẹ̀ sáà náà ní lè wọn bẹ̀ yẹ kó rí nu jàmá nínú àwọn nǹkan eléyìí tó yẹ ká dínà sí náà ni pé mùsùlùmí kò gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé wọ́n wá ìrànlọ́wọ́ àwọn o ọ gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ wọn ó sì gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ sì lè sọ ẹ má gbàgbọ́. torí tẹ́lẹ̀ náà kèfèrí làwọn kò sí ní tí lè sọ jọ́ọ̀nù kan pọ́ọ̀lù kan gbọ́n tó bá sọ ẹ má bìlíìfù ẹ ẹ jẹ́ kí sẹ́ẹ̀rì ọ jẹ́rìí fún ti ń sọ gbà náà lẹ́tọ̀ọ́ mọ̀ àbí ń sòótọ́ àbí ń parọ́ òótọ́ wò lọ́wọ́ àlẹ́nu kèfèrí ẹ sì gbọ́dọ̀ gbé kèfèrí sí ipò ipò tó ga tí ó ti ríran láti rí àwọn mùsùlùmí tó bá jẹ́ pé agbára ìjọba bá ń bẹ lọ́wọ́ yín ẹ má gbé kèfèrí sípò tó ga o níbi tá a sì rí mùsùlùmí ó ti wà lọ́wọ́ rẹ̀ ẹ má dán wò ẹ sì gbọ́dọ̀ jọ jẹ́ ẹni tí ó jẹ́ abẹ́sìnkáwọ́ yín láìláì nítorí pé tẹ́ bá fi lè ṣe bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ipe ẹ ti gbé ẹran sí kòkò lẹ́nu nù tó bá gbèrú Nàìjíríà tá a wà yìí ẹ rí i pé àwọn stéètì kan wà lẹ́kẹ́ tí wọ́n bá jẹ́ hundred percent muslims wọ́n jẹ́ majority muslims so sẹ́rù bẹ́ẹ̀ ní ìsìn ọ̀yẹ́ ká yan kọmíṣánná kan tí ó jẹ́ pé káfíìrì ìfẹ́ náà rí iye kọmíṣánná tí wọ́n yàn ní Imo state tó jẹ́ mùsùlùmí àbẹ́ẹ̀ mọ iye mùsùlùmí tí wọ́n yàn ní adviser l'Anambra state Abia abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́n Ebonyi Rivers Cross River alọ́kànnú àwọn Yíbò nínú documentaries kan tí mò ń wo ọjọ́ kan ó ní I'm very proud to tell you people that all south east in Nigeria is hundred percent Christian. Eh? ẹ gbọ́sọ̀kúsọ táwọn eléyìí ni ọ̀ á yan mùsùlùmí sípò. Si ok ó ti wá jẹ́ tẹ́ni wọ́n á kiri yóò ní kọmíṣánná Kano state wọ́n á yan kọrin yóò ní kọmíṣánná ní Sokoto state wọ́n á yan kọrin yóò ní special adviser ní Zamfara state táwọn ibi tó ké are purely Muslim states torí ẹ ẹ gbọ́dọ̀ wà ń pò. kó wá jẹ́ pé àwọn kẹfẹ́ kèfèrí lẹ́ẹ̀mọ̀ àyàn ẹ̀ sì gbọ́dọ̀ yàn wọ́n lábẹ́sìn káwọ́ torí tẹ́ bá fi lè ṣe bẹ́ẹ̀ ẹ padà gbé àṣírí islam ẹ gbélé wọn lọ́wọ́ ọlọ́ni yà ayọ̀ alladhina amanu la tattakhidhu bitanatan min dunikum la ya'lunakum khabala waddu ma anittum qad badatil baghdha'u min afwa'ihim wa ma tukhfi suduruhum akbar. قد بينا لكم الآيات إن كنتم تعقلون ها أنتم أولئك تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا عضوا عليكم الأنامل من الغيظ قل موتوا بغيظكم إن الله عليم بذات الصدور إن تمسسكم حسنة تسؤهم wa in tusibukum sayyi'atun yafrahu biha. akramakumullah ọlọ́ni ẹ gbọ́dọ̀ mú ẹnìkan ní abẹ́sìnkáwọ́ tí ó mọ̀ yín dénúdénú lẹ́ni tí èé ṣọ̀kan nínú yín ẹni tí èé ṣe mùsùlùmí ẹ gbọ́dọ̀ mú ní abẹ́sìnkáwọ́ nítorí pé la ya'lunakum khabala wọn ò ní kọ̀ láti rí yín gbèsè nínú ẹ̀sìn yín. tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà eré kílájà ń bẹ̀kùn sí. sọ èyí lẹ́lẹ̀ mọ́mọ́ wọn lọ́ta òtórí kọ́kọ́lọ́kọ́ mùsùlùmí ọba ni lọ́kànjẹ́ pàápàá láwùjọ Yorùbá yìí wọ́n máa wo káfìrí bí ọmọ ìyá wọn wọ́n máa wo káfìrí lọ́rẹ̀ẹ́ àwọn ẹni tó ṣe pé òun gbìyànjú láti fi ọ́ sóúnjẹ ọ̀sán níbi tí wọ́n ti ń ronú pé bọ́bá bàjẹ́ ó fi sóúnjẹ alẹ́. wọn ò ní kọ̀ láti láti rí yín gbèsè nídìí ẹ̀sìn yín. wàdùn màá ní tòun tẹ́lẹ̀ náà nǹkan tó kó pọ́njú bá yín ni wọ́n ń wá fún yín tẹ́lẹ̀ náà bí kò bàjẹ́ bí kò dàrú bí kí nǹkan ti yàn bàjẹ́ làwọn wá fún yín gbogbo gbà. ọlọ́run ẹlẹ́dàá wa ni sẹ́yìn ò rí ni ìkórìíra ó ti hàn lórí ahọ́n wọn tí káfíìrì bá jọ̀gá yín mùsùlùmí ń bẹ lábẹ́rẹ̀ kèfèrí ń bẹ lábẹ́rẹ̀ ẹ ríro ahọ́n tí ó fi máa bẹ́yìn sọ̀rọ̀ yọ yàtọ̀ sáhọ́n tí ó fi máa bá kèfèrí ẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ ìkórìíra ti hàn lórí àwọn ahọ́n wọn wa ma tukhfi suduruhum akbar èyí tí wọ́n gbé pamọ́ sínú gbáyà wọn ju èyí tí wọ́n sọ jáde lọ wọ́n ń lò level by level ni o bọ́ǹbù tí wọ́n fi ń bọ́ǹbù yín level by level ọlọ́run la ti ṣàlàyé àwọn àpẹẹrẹ wa fún yín tó ẹ bá jẹ́ ẹni tó ṣe yí pé ó ní làákàyè kí ló ṣe yín tẹ́yìn nífẹ̀ẹ́ wọn táwọn ò nífẹ̀ẹ́ yín kí ló dé tó fi máa fẹ́ràn ẹni tí ò fẹ́ràn rẹ̀ wàláhì ọlọ́run ló dá wa ó ti mọ̀ wá ó mọ̀ bó ń ṣe dá wa nísìnyí ẹ̀yin mùsùlùmí nìsín ẹ̀yin lẹ́ẹ̀ máa fẹ́ràn Peter ẹ̀yin lẹ́ẹ̀ máa fẹ́ràn Johnson ẹ̀yin lẹ́ẹ̀ máa jẹ́ oníwọléwọ̀de pẹ̀lú àwọn tó jẹ́ pé ọ̀tọ̀ lọ́n àwọn kèfèrí bastard tí wọ́n fẹ́ rí yín ẹ̀yin lẹ́ẹ̀ máa dara yín láàmú lórí wọn ọlọ́ọ̀ni kí ló dé tẹ̀yìn fẹ́ràn wọn táwọn fẹ́ràn yín ọlọ́ọ̀ni síbẹ̀ sì lẹ́ gba tíra wa gbọ́ síbẹ̀ lẹ́ gba gbogbo tíra gbọ́ àbápá kan lẹ́ gbàgbọ́ ẹ̀ gba pákan gbọ́ ni láwọn ẹni tó ṣe pé tí wọ́n bá pàdé wọn náà ah, kò séwu kò séwu à ń bẹ pẹ̀lú àwa náà gbàgbọ́ ètò bá jẹ́ mùnàfíkì yóò ló ń gbàgbọ́ kẹfẹ́rí ọmọ sọ wọn pé no a sì tún jọ wà òun wà lóyà ṣùgbọ́n ní ìgbà tí wọ́n bá fi yín lẹ̀ wọ́n máa jẹ̀ka wọ́n máa jẹ̀ka lórí yín pé ah, olórí ibú yóò ti kù ah, ó sì o wọ́n ti gbé sí wọ́n ò tí yọ lẹ́nu sẹ́ ó ti yẹ kó yọ ọ́ so wọ́n sì máa wò yín nù ọlọ́ni ẹ sọ fún wọn pé kul mutu bi ghayrikum ẹ kú ìbànújẹ́ nǹkan pààyàn kú ìbànújẹ́ tí wọ́n pààyàn kú lẹ́gbẹ́sẹ̀ lé o. ṣé mo ń bi dá tó sodó ọlọ́run máa ti ń bẹ nínú gbáàyà yín ọlọ́run ti dáadáa bá ṣe yín ìbànújẹ́ ni fún wa o ṣerú wọn náà lẹ́yìn alábẹ́sìn táburú bá ṣe yín ìdùnnú ni fún wa wàláhì báwọn kèfèrí ṣerí sí wa lọ́lọ́run tó àṣírí wọn ò fẹ́yìn láti bí ìdébẹ̀ wọn náà wá kọ́lé okó dádúgbò ọ̀rọ̀ ara àwọn mùsùlùmí tó wà ládùúgbò ò rí wọn mú lọ́rẹ̀ wọ́n á jẹ́ pé àwọn kiri ó àwọn abọ́gibọ̀ ọ̀pẹ̀ àwọn oní ẹ̀sìn ìbílẹ̀ tantanra wọn dànù àwọn lọ́rẹ́ tiẹ̀ ẹ́ àwọn tí ń fẹ́ kí lè rí ó gbiná àwọn tí ń fẹ́ kọ́ ọ lọ kó dé kólé ó ti kólé àwọn náà lọ́rẹ́ rẹ à ọ gbádùn ẹ̀rí kọ́lọ́ ẹlẹ́dàá wa fi hàn wá ń bí ká sọ̀rọ̀ àwa o ká sọ̀rọ̀ àwa. alimami ahmed rahimahullah wọ́n gba ìgbà wa kan wá látọ̀dọ̀ abi musa al-ashari radiyallahu anhu ó ní mo sọ fún umar ibn al-khattab radiyallahu anhu torí pé umar ọ̀nà ni khalifa gbogbo àwọn abu musa wọ́n fi wọ́n jẹ gọ́vnọ̀ ó ní mo sọ fún umar radiyallahu anhu ìpèlè kátìbù nasrani mo ní akọ̀wé kan sẹ́kẹ́tìrì tó máa ń bá mi kọ̀wé ṣùgbọ́n ọmọlẹ́yìn paul ni nasara ni qala malik umar ní kí ló sọ tó fi dákẹ́ kiri yóò lọ fún ní ipò kọ́ máa bá kọ̀wé qatalakillah ọlọ́wọ́ kọ̀ ẹ ẹ máa fi ń tó ṣe burú tí khalifa fi ń sọ fún gọ́vùnà pé ọlọ́wọ́ kọ̀ أما سمعت الله يقول صعب بطل صحيح يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ má mú yahudi àti nasara ẹ má mú wọn lẹ́ni yín torí apá kan àwọn ẹni apá kejì ni ọ̀tá yín ni wọ́n ṣe. alẹ́tàkọ́tà hànífíyẹ́n kí ló dé tó fi jẹ́ pé òmù mùsùlùmí lákọ̀wé kí ló ṣe ọ́ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ náà ní ìsìn gbogbo nǹkan mùsùlùmí ewu wọn pé àwọn mùsùlùmí yẹn àwọn ìkọ̀wé yẹn jù ni àwọn mùsùlùmí yẹn wọn civilize lọ títí àwọn mùsùlùmí yẹn àwọn protocols tá à ń lò lẹ́nu sí iye wọn bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ gbọ́rọ̀ àwọn mùsùlùmí yẹn sáwọn káfíìrì yẹn nìwọ tó fi jẹ́ pé àwọn mùsùlùmí yẹn aláìgbédè akramakumullah Abu Musa wa sọ pé qultu ya amir al nígbà tí Umar ti bínú báyìí mo á ní ìwà aláṣẹ àwọn olùwàgbọ́ òdodo lé kitabatuhu ìwé tó bá kọ́ tèmi ìwé mọ̀ ń fẹ́ kọ́ bá ń kọ́ walahu dinu òun lọ lẹ́sìn rẹ̀ ẹ̀sìn kọ́ ni mo gbà ń sẹ́ fún. sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ ni ó ti sọ ọ́nù ya this Nigeria ẹjọ́ yé wa o talent ẹ̀ là á fẹ́ lò so òun ló ní church àbí kí ló tó kí ló ń bá ká kọ̀ọ̀kan wa. اوكي قال عمر ني لا اكرمهم اذا اهانهم الله èmi ò ní pọ́n wọn lé o lẹ́yìn tó Ọlọ́run bá tó ti tẹ́ńbẹ́lú wọn Ọlọ́run tẹ wọn bó lèmi ó sì wá máa pọ́n wọn lé wala u'izzuhum idha adhallahum Allah báwo ni ó ti jẹ́ pé mi ni mò ń gbé wọn ga lẹ́yìn tó Ọlọ́run bá ti sọ wọn dání yẹpẹrẹ wala udinihim báwo ni ó ṣe sún wọn mára níṣẹ́ fà wọ́n mọ́dọ̀ ìdá aqsahumullah lẹ́yìn tọ́lọ́ wọn bá ti gbé wọn jìnnà karamakumullah mo rò pé kàn lánà ẹ̀yìn tá a ń ṣiṣẹ́ iṣẹ́ wa wọ́n fẹ́ àmójútó à ń sìn màálù àwọn àwọn ẹni tí máa wa dá màálù Mr. Peter Peter ẹ̀yin dá màálù rí ó ní bẹ́ẹ̀ ọmọ ọmọ màálù ni wá ó kọ́ lé wa nu ilé ó màálù ẹnìkan sì ń sí wa ní gbẹ́rẹ́ pàkọ́ ẹ má kó màálù fún Peter o kí ló dé à akọrin yìí kò lè lámàánà àní náà o èèyàn sọ pé ọmọ ilé ó màálù ńlọ òun sì máa ń pa màálù gidigidi ẹ jẹ́ àdánwò náà ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń sọ yìí náà èèyàn bá tẹ́kí a màálù ẹ wá sọ pé sẹ́yìn ọ̀nà ọjọ́ kò ti màálù ni ó dà kó burú bẹ́ẹ̀ bá láàmú sùn peter bá mú rìpọ́tù wa màálù méjì kú bàbá ní àwọn kan àti ẹ̀mọ́ tó sà wọ́n wá ń báyìí wọ́n á páwọn náà fẹ́ kú ah! so sẹ́yìn ọ̀gá ẹni tí a ti gbé lẹ́nu sọ̀n kò ní í ṣe padà sọ́dọ̀ rẹ̀ pé peter máa rìpọ́tù pé màálù méjì kú àwọn kan sì ń páwọn ó kù ṣùgbọ́n ní ọ̀rọ̀ ta ní kí bàbá ọmọ gbọ́ bàbá náà ni ó parí ẹ̀ pé à ó tiẹ̀ rí ti Peter sọ ni Peter wo Peter ó máa lù ni kí ló sọ onímọ̀lù méjì kú mẹ́ta sì ń narun fáwọn náà fẹ́ kú pé à kọ́yẹ́kẹ́ sọ̀rọ̀ ẹ̀ fẹ́ mi ẹ mọ̀ pé kèfèrí ni kèfèrí ò lè lámàánà ẹ yọ à la ìmàánà liman la àmàánà tẹ́lẹ̀ ẹni tí ò bá ti lámàánà kò lè ní ìmàánì so bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe láyé ara ń tó kó bá wa nù ìgbà tó yẹ pé iṣẹ́ tó yẹ kó o fi lọ mùsùlùmí kèfèrí ló fi lé lọ́wọ́ òun wá mú àṣírí sẹ́hùn òun lọ́wọ́ abàṣẹ́ ǹjẹ́ máa yín lọ́wọ́ torí tó ń bá bàjẹ́ máa yín lọ́wọ́ kò lùzù kankan mùsùlùmí ni tó bá bàjẹ́ máa lọ́wọ́ á ó lùzù nǹkan púpọ̀ tó bá máa yá rẹ nínú ẹ̀sìn Islam àwọn kan máa lọ rẹ́rìn pé tiẹ̀ bàjẹ́ káwá rí bẹ́ẹ̀rin rẹ̀ ọ̀kalẹ̀ àbí ọ̀padà dẹkùn mọ́ náà lọ́wọ́ torí ẹ̀ ẹja kíyè sára o ká má jẹ́ àwọn kèfèrí iná àlá máa fún lọ́la lórí àwọn mùsùlùmí alimami ahmed ti muslim àwọn náà tún gbẹ́gbà wọ ọ̀rọ̀ kan jáde wọn lánàá bí sallallahu alaihi nígbà jáde ńlọ jagun badar ọkùnrin kan tẹ̀lé nínú àwọn ọba bá nàbì létí ìlú ni ó wù mí láti tẹ̀lé ọ kémi náà pẹ̀lú rẹ jagun kémi náà sì pẹ̀lú rẹ ṣẹ́gun kémi ọ pẹ̀lú rẹ kéré ogun anabi sallallahu alayhi wa sallam ni tu'minu billahi wa rasulihi sọ gbọlọǹgbọ àti ránṣẹ́ rẹ̀ ó ní rárá qala irji' falan asta'ina bi mushrik anabi sallallahu alayhi ní padà èmi ò ní wá ìrànlọ́wọ́ kèfèrí ìní wá ìrànlọ́wọ́ kèfèrí torí ẹ̀ nígbà táwọn kan bá sọ pé àwọn ń bọ̀ láti wá rí i pé ẹ̀yin mùsùlùmí yun ẹ gbọ́dọ̀ tún ṣe sọ láti ibi tẹ́ ẹ̀ ti ń ṣe má òní sì ni kò ní dọ̀la lẹ́yìn mùsùlùmí bá sì ní ẹ̀ ń dúró dè wọ́n tí dìjà kó dìjà tó bá sì lè dogun kó dogun lábára àwọn kan wọn ò jọ mùsùlùmí pé kí ló wá mẹ́yìn wá à àwa náà fẹ́ rẹ́ni tí ó lè yín bí ni torí a bìlíìfù pé bẹ́ẹ̀ ṣe ń ṣe ń bẹ̀ yẹn ẹ̀sìn kan lẹ́yìn náà dẹ̀ ń ṣe a lè jẹ́ kó wọ́n lé yín. àwọn gan làkọ́kọ́ ẹni tó ọkọ ṣe sábàbí tí wọ́n fi rí yín lé torí pé àwọn eléyìí sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀tá yín ni wọ́n. àwọn ò nídìí ìrànlọ́wọ́ yín àwa náà ti tó àwa náà ti tó ẹ máa lọ. torí ẹ̀ eléyìí fi hàn wá pé a gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ni tí ó jìnnà sáti máa gba kèfèrí sí iṣẹ́ wa láti máa jẹ́ kí wọ́n máa ṣírí wa nínú rẹ̀ náà ní ká gba kẹfìrí lọ́mọ ọ̀dọ̀ nínú ilé torí kí tẹ́ bá ti gba kẹfìrí lọ́mọ ọ̀dọ̀ nínú ilé oríṣiríṣi nǹkan ni wọ́n máa kó sáwọn ọmọ yín lórí oríṣiríṣi nǹkan ni wọ́n máa kó sáwọn ìyàwó yín lórí kódà kó ṣe pé obìnrin tí wọ́n máa nulẹ̀ tí wọ́n máa dáná ni ó léwu bí nísìn ká pé ọfẹ sebẹ ìyàwó yín ni kò sebẹ lónìí afẹ rí bó ṣe lè sebẹ bó ṣe ń data sórí iná ní o gbé a mọ́mì ó máa dùn lórúkọ jésù àti <laughs> lórúkọ jésù lẹ́ jẹun lónìí so ó gbé kòkó fẹ́ bọ́ọ̀lù lọ́rùn bá jesus so ẹ ti introduce jesus sínú ilé yín báyìí so bẹ́ẹ̀ náà ni bàbá dírẹ́fà ẹgbà dírẹ́fà fáwọn ọmọ àtìyàwó ẹ wàá rí mùsùlùmí gbà ń dírẹ́fà káfíìrì lẹ gbà ń dírẹ́fà ó dájú síkẹ́tọ̀ bá ti wọnú mọ́tò tọ́fẹ́ síkẹ́tọ̀ afẹ́ gbéra lónìí o yín gbọ́ àwọn màdámù jáde gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo gbà lákàáyé mẹ́jà ara <laughs> ewo lákàáyé yẹn ìyàwó yín ọ̀gbọ́n rí wọ́n ti bẹ̀rẹ̀ sí fi lákàáyé sí létí àwọn ọmọ náà ti gbọ́ lákàáyé níjọ́ tí bàbá ọba wa gbé wọn jáde tí bàbá náà bá ti kíkì ọkọ̀ pé dáàdì ẹ má gbàgbé láti dárúkọ lákàáyé <laughs> ok ta ló mú lákàáyé wọnú gbèsè ayé wọn ẹ̀yin náà nì ẹ̀yin náà nì torí ẹ̀ ẹ kíyèsára ẹ kíyèsára gbogbo oru eléyìí ó ti ṣẹlẹ̀ láwọn ilẹ̀ lárúbáwá kan nígbà tí wọn ò fi làákà ìtú ọ̀rọ̀ wọn nípa fífún àwọn èèyàn láǹfààní àti máa kọ́ ọmọ ọ̀dọ̀ wọ̀lú láti máa kó dírẹ́fà wọ̀lú láti máa kó àwọn tí wọ́n máa bá wọn dáko wọ̀lú wọ́n kó àwọn abọ́gibọ̀pẹ̀ wọ̀lú wọ́n kó àwọn akọrin yó wọ̀lú wọ́n wá pọ̀ jantirẹrẹ inú ilé kálukú wá dàrú dídàrú àti bíbàjẹ́ ìwà sàn dóde ìgbà sàn dóde tán pọ̀ wọ́n di pé wọ́n ń pariwo wípé kí àwọn human rights activists láyé kí wọ́n gbà wọn kí wọ́n là wọn it is unacceptable káwọn pọ̀ kọ́ńtìrì tó bá wọn ṣe pọ̀ yìí kí wọ́n má fún àwọn ní freedom of religion ìdí tí wọ́n fi ń kọ́ chọ́ọ̀tì sí kọ́tọ́rù wàlà hàwùlà wàlà kúwàtà ìlà bìlà tánàbí sallallahu alayhi wa sallam tó sọ wípé la yakunu dinani fil jaziratil arabiyya ẹ̀sìn méjì ò gbọdọ̀ sí lérégùsù lárúbáwá tò lónìí tẹ́lẹ̀ sọ pé àdìsí kan sọ̀rọ̀ sẹ́wọ̀n pé ẹni tó kọ gan ní òní ẹ̀ panu mọ́ ayé ti lọ wájú kọjá àdìsí yẹn ayé rọ́wọ́ lọ́ wa lọ wájú torí pé ńkọ́lé àdánwò súmẹ́ǹtì lásán lórí súmẹ́ǹtì búlọ́ọ̀kù lórí búlọ́ọ̀kù ẹ̀ ń kanra yín kù ẹ̀ lẹ́ ń kan sánmà ń kú pẹ̀lú létẹ̀ ńkọ́. A'udhu billahi minash ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí ibùngàn tó fi dé Saudi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nígbà tí wọ́n gba àwọn ọmọ ọ̀dọ̀ táwọn èsè mùsùlùmí tí wọ́n gba àwọn wálé àwọn èdè àwọn kùfàr wọ́n fi sáwọn ọmọ lẹ́nu torí pé ọmọbìnrin ẹni kọ́ máa tọ́jú ọmọ ìyá ò sí pẹ̀lú ọmọ ìyá fẹ́ máa gbà sí mi ọ fẹ́ máa jẹ́ni tí ó lè ó jẹ́ pé ọmọ ọ̀ máa láàmú tó ẹni tó máa ń rí gbogbo ìgbà náà ni ọkọ̀ èdè rẹ̀ ẹni tó máa ń rí gbogbo ìgbà ni ọkọ̀ àṣà rẹ̀ ẹni máa ń rí gbogbo ni ọkọ rẹ̀ so bẹ́ẹ̀ náà ni láwọn anú ilé tiwa náà ẹ wò ní ìsìn àní káwọn ọmọbìnrin tiwa kó wọn máa wọ jelibab kó wọn máa wọ hijab so a sì lọ gbọ́ mọ̀dọ̀ gírèsì gbogbo tán rẹ̀ là ń rí níta yìí torí òun wò pé fi attract àwa nu fi ní lọ àbẹ́ ni gbogbo ọmú rẹ̀ tó ti rọ ọlọ́wọ́ akọ́mú tó dúró ó gbé táyà ẹ̀yìn wò kọ́ mú ló dúró bá wọn abẹ́ ẹ̀kọ́ ni so lẹ́yìn náà wọn am um, is grace there ẹgbọ́rọ̀ fa o pè àwọn rẹ̀ mọ́ grace ló ń pè o so pé ẹ go and prepare me tea bàbá gbé tea wá ó fẹ́ wo bí ó ṣe kọ̀yìn bàbá ọ̀daràn so bẹ́ẹ̀ làwọn ọmọ yín lé náà ni wọ́n máa ń pè tọ́ grace grace àbí òye wa grace grace ẹ àwọn ọmọ tí ń wọ jìlìbáàbù náà àwọn náà bẹ̀rẹ̀ sí ní wò pé bàbá wa ṣe yàkà báyìí ó ní káwọn ọwọ́ jìlìbáàbù ọgbà gírèsì wọlé tí ń wọ sí mí. so ẹ rí i pé gbogbo nǹkan ọmọ bàjẹ́ gbogbo nǹkan ọmọ bàjẹ́ níṣẹ́gba dírẹ́fà ọ̀sẹ̀ bọ́ mọ́tò yín òun náà bá di oògùn mándì ìdí sẹ́rìn ó di oògùn máa owó ah, lélẹ́yìn ah, ọ̀gá èmi ò lè wa mọ́tò láì sí èyí o àbẹ́ǹfẹ́ ń parẹ́ ni ah, bọ́ọ̀bù àparẹ́ ọlọ́parẹ́ lè yá rẹ̀ ogun òfò kò lè débì. tẹ́lá ti filẹ̀ pínrín àwọn ọmọ yín ọmọ pé oògùn nítumọ̀ kan nù láì nítorí bàbá wa fífi dírìvà yìí lẹ̀ ẹbí mọ́tò wa ni ogun yóò sí bẹ̀ tẹ́lẹ̀ so bẹ́ẹ̀ ìgbésí ayé yín ọjọ́ ọ̀la yín jẹ́nu tẹ́yìn ọ̀ma ẹ dákun kí ni sẹ́lítà ní ara wa mọ́mọ́ wọ yóò lè ọlọ́run láti máa fọ̀ so àmọ́ sọ pé ìṣẹ́jú ìṣẹ́jú lọ́ọ́ máa pààrọ̀ aṣọ ra washing machine jàre onílé dúró lọ́dọ̀ wa ra jẹnẹrétọ̀ kíni bẹ́ńbẹ́ tọ́wọ́ lọ gbó lórí ibú kan wọlé inú tí ọmọ ọ̀dọ̀ tó jẹ́ kèfèrí tún máa ń ṣe akramakumullah òun náà ni pé wọ́n lè sògùn sí yín tí ó fi pé ọgbà control lórí ọkọ àtìyàwó. àìmọye lọ́sẹ̀ pé ọkọ padà di dàda ń díndín ìyàwó di agọ̀njátọ́ lọ́wọ́ ọmọ ọ̀dọ̀ torí ẹ̀ lè ìjẹba nínú ọ̀nà táwọn èèyàn ń gbà tó fi jẹ́ pé wọ́n ń ṣe ti kèfèrí léè tí ó sì yẹ wọn náà ní ká máa kọ àwọn déètì wa pẹ̀lú kàlẹ́ndà tiwọn lónìí gbogbo wa wọ́n máa bi wá léèrè pé kí ni déètì jẹ́ ní kàlẹ́ndà tẹ̀sìn Islam a lè ráwọn èèyàn díẹ̀ tí ó dáhùn ṣùgbọ́n gọ̀ọ̀rọ̀ wa wọ́n kàn máa wò ní pété lọ́n bá wí báyà wọn tó ń bá wí ti jáde àbí wọn ò wá torí pé àká tiwa kún bí ibà ṣe ka tàwọn kèfèrí kún torí ẹ̀ kàlẹ́ndà ìsìn Islam ah wàláì a bá ronú nípa rẹ̀ yóò sunkún kàlẹ́ndà ìsìn islam ti ń tán kó láyé báyìí àwọn tí wọ́n ń lò gan wọ́n tún láwọn ò lò mọ́ wàlá nǹkan àbànújẹ́ ni nǹkan àbànújẹ́ gidigidi so wọ́n wá ní kò ní í ṣe pẹ̀lú àkídà àjẹ́ ah, kíkan náà ẹ wo àwọn sọ̀hábà ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìgbà tí wọ́n fẹ́ máa kọ déètì àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀ láyé Umar radiyallahu anhu kàlẹ́ndà Gregoria tá à ń lò lónìí mìlàdíyà yóò ti wà kò sì pamọ́ rárára kí ló dé táwọn sọ̀hábà ò lò ń jọ náà tó fi jẹ́ pé àwọn ń wá àti dá kàlẹ́ndà tuntun lẹ́nu tí wọ́n fi wá fẹnu kò sórí pé ìjírà ànábì láti Mákà wá sí Madina ìṣẹ̀lẹ̀ ńlá ni ẹjẹ́ á fi sí àmì kàlẹ́ndà tiwa torí pé àlùmọ̀tọ́ dá yàtọ̀ làwọn mùsùlùmí ẹ má jẹ́ á mú nǹkan kèfèrí lò a sì yẹ kájẹ́pá ayapa sáwọn kèfèrí gédégédé nínú gbogbo nǹkan ìdí ni tá a fi gbọ́dọ̀ ní kàlẹ́ndà tiwa ni wọ́n sì ṣe ṣe nù tẹ̀bí àyìn máa pé kàlẹ́ndà Gregorian ó ní ṣe pẹ̀lú ọjọ́ wọn bí Jésù lọ́dọ̀ tiwọn tontigbẹ́ nu wọn kò lórí ijó wọn bí wọ́n sálẹ̀ nu wọn kò pé kàlẹ́ndà ń bá sì máa lò náà torí rẹ̀ kàlẹ́ndà náà ni kàlẹ́ndà yẹn o bó o dé Russia bó o mo mí ni pé Eastern Europe àbí Western Europe bó o dé America Gregorian náà ni Gregorian gbogbo àwọn kèfèrí ayé tó ní í ṣe pẹ̀lú bíi nasaraniya yahudiya ẹ̀rí kí wọ́n fálà fún kàlẹ́ndà yẹn púpọ̀ tó ń ti báwọn Yahudi ṣe kórìíra Nasraniya tó wọn ò bí wọn dá àwọn náà tún ka kàlẹ́ndà ń kún. torí di eléyìí ẹ̀rí pé kàlẹ́ndà àwọn kèfèrí mi náà tún wà wọ́n pe kàlẹ́ndà kan ní kàlẹ́ndà Nairuz kàlẹ́ndà Nairuz wọn náà ní kàlẹ́ndà àtàwọn Majus àwọn majus àwọn baba ńlá àwọn Iran Iran sì ń lo kàlẹ́ndà idol ni wọ́n sì ń celebrate rẹ̀ tí tuntun bá tutù bẹ̀rẹ̀ gbogbo ayé ó tún máa kí wọn pé ẹ kú oríire o kàlẹ́ndà Nẹ̀rúzù tuntun bẹ̀rẹ̀ kàlẹ́ndà ẹ̀bọ àwọn baba ńlá wọn tí máa bọ náà wọ́n sì ní mùsùlùmí làwọn abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́n bí káwa náà ká máa fògùn ká máa fi ṣe fáàrí ogun kí ni bó ní gbé kí ládírẹ́sì ẹ̀ tándàmà àwọn wá ń fi kàlẹ́ndà àwọn baba ńlá wọn ti ń bọ́ná wọ́n fi ń ṣe fáàrí láwọn ìránù náà la fi sọ pé kí wọ́n gba islam náà kó tó di pa bá wọn sọ̀rọ̀. àkàràmọ̀kùmọ̀lá gbogbo àwọn kàlẹ́ndà rádaràda kò yẹ kí mùsùlùmí ọmọ àlò torí náà àmì pẹ̀ǹsì tàwọn kẹfẹ́rì nù kàlẹ́ndà islam ó náà ní kàlẹ́ndà hijira oṣù kelo la wà lónìí jama oṣù rajab a sì mọ̀ pé lẹ́yìn rajab bá rí ṣàbàn bí ṣàbàn bá tán ramadan òde òní níjọ́ kèló nínú oṣù rajab ìjọ́ kejìlélógún sọ ẹ jẹ́ ká ka tiwa kún jàmá ẹ jẹ́ ká tiwa kún má ṣe jẹ́ ni tí ó gbọ́kà rẹ fàjájẹ tọ́wọ́ àsun ebi tọ́ máa sunkún ó ní rẹ́ni rẹ̀ ọ́. bákan náà nínú àwọn ọ̀nà táwọn èèyàn fi ń ṣe tàwọn kèfèrí òun náà ni bíbá wọn sọdún tí wọ́n máa bá wọn sọdún ṣọ́ra fún má bá kèfèrí sọdún ẹnìkan ní à <laughs> lè yá gbogbo ọdún tó bá ti bá wa láyé ọdún gbogbo wa náà ni ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ nbọ wá ní ìsìláàmù rẹ wà gbọ ní ìsìláàmù rẹ wà mùsùlùmí là wà àwọn ibà wọn kèfèrí sọdún mùsùlùmí ò bá kèfèrí sọdún kò bá àjọdún àwọn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù kò bá àjọdún àwọn olóòṣà kò bá àjẹ ọdún àwọn aláwo kò bá àjọdún àwọn eléégún kò bá àjẹta àwọn olóró mùsùlùmí ì bá wọn ṣe torí ẹ̀ ìyàlẹ́nu ńlá ń bẹ nínú bó ṣe jẹ́ pé wọ́n tó pera rẹ̀ ní mùsùlùmí wọ́n tún fi aka alhaji lágbájá olóńṣèkéde yìí o pé ọdún eégún àwọn tó wọlé yìí ẹjẹ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe ọdún ọ̀yàbò olùkéde aláàjì kínní kan kóró. adúpẹ́ fọlọ́n pé wọ́n kéde irú rẹ̀ ńlẹ̀ yìí. a <laughs> ah, ọba ni lọ́kàn jẹ́ ìwọ jẹ́ mùsùlùmí ìsìláàmù náà wàá dà ìsìláàmù náà dà mùsùlùmí òun lẹni tí nígbà tí ọdún kérésìmesì àbí new year tó dé kí ni aṣọ kan green and red kí wọ́n ta síwájú ṣọ́ọ̀pù òun kí wọ́n ta síwájú ilé òun torí àwọn jọ ń sọdún ni ọlọ́run dákun má jẹ́ àsọdún òfò torí ẹ̀ mùsùlùmí bá kèfèrí sọdún o. wọ́n wá ní wọ́n ń sọdún ọdún ọ̀ọ́lẹ́ baálẹ̀ tí wọ́n máa ṣe ń lù kàn. gbogbo yín wá lọ́ọ́ má sọ ó tún bọ́ ọjọ́ jimá àfa kálukú tún wá sọ ọ̀lẹ́ baálẹ̀ wọ́n kó lọ mọ́ṣáláṣí àti lè máàmù àti làdáni la hawla wala quwwata illa billah sọ yẹ ká tò lẹ́yìn wọn kọyẹ o ibi tá a ti rí i pé ọ̀pọ̀lọpọ̀ islam wo làwọn à ń ṣe islam rọ̀ wo là ń ṣe wọn kàn tara rẹ dànù lásán àwọn bá kẹfẹ́ rí sọdún o rò pé ọjẹ́ mùsùlùmí má mùsùlùmí náà dà inú rẹ náà lọ́dún ọ̀sẹ̀ ọ̀sẹ̀ mùsùlùmí ti ń bá wọn lọ ṣọ́ọ̀ṣì lọjọ sunday á sì tún rí mọ́sálásí lọ́jọ́ júmọ́ à kí ló dé báà mi ń ṣe mùsùlùmá ẹ̀gbọ́n mùsùlùmá ìyá òun <laughs> ó ní ó ní ẹlẹ́sìn mùsùlùmá mùsùlùmá báwo ìyá òun sì sọmọ òun lọ and mọmi dadi ní mọ́sálásí mọ́mì ní sọ́ọ̀tì àdáwò ńlá ilẹ̀ yorùbá yìí àdánwò ìtàn bẹ̀ sẹ́yìn ọkàn máa yanu pé àtòrí ah, ah, tọ̀ lọ ìsìláàmù náà wàá dà mùsùlùmí mùsùlùmí nìwọ ìsìláàmù rẹ jọ má jọ má torí bí ìsìláàmù rẹ bá dáa gan a tún máa bẹ lọ́n fún ọkọ lọ́n sí ọ nínú ẹni tí ó ṣoríire lọ́la gbẹ̀ndà kìyàmà báwo wá ní tọ́ bá jọ̀ dàrán pọ́nbélé mùsùlùmí bá kèfèrí sọdún o wọ́n á ní ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé walladhina la yashhaduna az-zur àwọn ẹni tí kì í bá wọn kópa nínú ẹ̀rí èké wọ́n ní kí lẹ́rí èké ń bẹ̀ wọ́n lọ́dún àwọn kèfèrí nínú ìròyìn àwọn múmi nínú wọ́n yìí wọn kópa nínú ọdún ẹ̀rí èké nínú nǹkan tá a tún gbọ́dọ̀ dìnnà sí wọn náà ní ká máa yin àwọn kèfèrí kọ́rọ̀ wọn máa jọ wá lójú eléyìí ọ̀dà ọ̀hún kò dáa rárá ọlọ́ni wala tamuddanna aynayka ila ma matta'na bihi azwajan minhum zahrata alhayati ad-dunya linaftinahum fi wa rizqu rabbika khayrun wa abqa ọlọ́ni má gbé ojú rẹ méjèèjì ẹyinjú rẹ méjèèjì má gbé lọ sí dìńtà fi fún àwọn kèfèrí àwọn ọlọ́kan ọ̀jọ̀kan apá kan nínú wọn tá a fi fún wọn ní ìgbádùn nílé ayé má gbẹ̀yìn jù rẹ̀ lọ́bẹ̀. ha èèyàn lọ́lọ́run fún lówó báyìí ha ẹ wo owó rẹ̀ kí ni ẹ má wo kí ni ń gbé ká kí ni pàǹdà ti gbé tí wèrè ń gbé ká ọlọ́run ní ìgbádùn lé ayé lásán ni nǹkan ọ̀sọ́ lé ayé lásán ni torí ká bá a dá wọn wò. wa rizqu rabbika khayrun wa abqa arzikì tọlọ́run ń lọ lóore jù tí ó ṣe fún wa lálùjáde òní sì sẹ́kù tí kì í tán. la yaghurrannaka taqallubu alladhina kafaru fil bilad mata'un qalilan thumma ma'wahum jahannamu wa bi'sal mihad. lílọ bíbọ̀ àwọn kèfèrí ní gbogbo ìlú gbogbo nínú ìlú ẹ má lójú. báwo tó ti gbé mọ́tò jáde ẹ̀yin tẹ́ ẹ̀ bá lérò lẹ́ẹ̀ máa rí i. ọlọ́ni gbádùn díẹ̀ ni lẹ́yìn rẹ̀ ibùpadà sí wọn náà nínú jahannam ọlọ́run ló burú jahannam ma burú níbi téèyàn padà sí ọlọ́run má ṣe nílé wa o eléyìí gbogbo ń ta wí kò túmọ̀ sí káwa mùsùlùmí ọmọ gbìyànjú o kò túmọ̀ sí má kẹ́kọ̀ọ́ o kò túmọ̀ sí ká má ṣe nǹkan náà fi o kò túmọ̀ sí káwa má ṣe bàálù o kò túmọ̀ sí káwọn mùsùlùmí ká jẹ́ pàwọ́ la wà lẹ́yìn lẹ́yìn o islam ongan lọ́kọ́ alẹ́ kọ́ ká ga ju ga lọ ongan lọ́kọ́ alẹ́ kọ́ jẹ́ pàwọ́ ni wọ́n máa kọ́ gbogbo ẹ̀ lọ́dọ̀ wa nígbà tá a sọ̀rọ̀ alẹ́ àwọn wa kò túmọ̀ sí pàwọ́ tá a wà o nítorí pé àwa nísìn kò sáǹfààní nínú pa fẹ́ ra nǹkan ogun lọ́dọ̀ àwọn kèfèrí ẹ rí i pé a ti sanwó nǹkan ogun kalẹ̀ nísìn wọ́n lè sọ pé two thousand and twenty-five ni wọ́n tó kó nǹkan ogun yẹn fún wa Boko Haram ò sì jẹ́ agbádùn Boko Haram ò ní dúró di two thousand and twenty-five kógun ó tó bẹ̀rẹ̀ so ẹ̀yin fẹ́ ra nǹkan ogun lọ́dọ̀ ọ̀tá yìí so ọ̀tá yín ó sì sọ pé ẹ rà based on our own dictation ni so ẹ̀yin ò ní sọ pé we need it urgently if you need it urgently you produce it for yourself urgently subhanallah torí rẹ̀ òmìnira wo la wá sọ pé a ní owó wa láàrin ìgbà tá à ń retí nǹkan ogun gan tá a bá lọ bọ́ tajà pẹ̀lú ọ̀wọ́ ọ̀wọ́n bíi tá a nílé tó ti ń dógun tí wọ́n á rí pa ṣe wọ́n bọ́ sẹ́sẹ́ sojú tọ́lá àwọn òkúkú fẹ́ kí wàhálà wọn tán láwùjọ wa wọ́n tún lè sọ pọ́nà tá a gbà pa wọ́n yẹn àti tako fundamental human rights so nítorí délé àwọn pọ́nìṣì wa ẹgbẹ́ láì sọmọ skul <laughs> àwọn pọ́nìṣì wa nǹkan ogun táwọn sọ pé àwọn máa deliver ní two thousand and twenty-five yẹn àwọn house of assembly àwọn rí i pé a lẹ́tọ̀ọ́ sí ma kí ìjọba àwọn sì síìdì owó yẹn á bàtún máa bẹ̀bẹ̀ subhanallah tọ́wọ́n á tún sọ pé àwọn ọ̀dà àwọn á release ẹ̀ but instead of two thousand and twenty-five yóò di two thousand and thirty-five ọ̀tá sì ń pa wá ní ojoojúmọ́. so nítorí ẹ̀ òmìnira wo la wá ní a lè sọ bẹ́ẹ̀ a kàn ní sọ́jà àwọn náà máa wá lọ ẹ̀wù gbogbo ẹ̀wù wọn máa yọ gétọ̀ ńgbà àwọn ò rí jà. so torí di eléyìí tó bá yẹ pé ìjà bá ń bẹ sọ́jà ò ní ráyè lọ níta àwọn tó wà ní Sambisa tí wọ́n ń lo ẹ̀wù wọn so nítorí ẹ̀ tó bá yẹ kó àwọn sọ́jà tiwa ní ṣe nǹkan ogun ẹ rí i pé wọ́n máa lò ju ẹni tí wọ́n tà fún lọ wọ́n mọ àṣírí rẹ̀ ju ẹni táwọn náà bá tà fún lọ so kí ló dé táwọn náà ní ṣe tiwa àwa ṣe gbọ́dọ̀ jọlẹ̀ ọpọlọ tí wọ́n pé ju tiwa lọ ni àbóyè ni wọ́n ní ju wa lọ ni síbáwọn náà ní àwọn ọmọ tí wọ́n mọ creativity bàjẹ́ tí wọ́n ń ṣe nǹkan ogun bàjẹ́ ní nàìjíríà ìjọba ọ̀kọ́rẹ́jì wọn ni torí wọ́n ti sign agreement kan pẹ̀lú àwọn òyìnbó àwọn ọmọ ara lọ́dọ̀ yín láéláé ni bọ́mọ kan bá wà talented tọ́mọ creativity tọ́mọ gbogbo ẹ̀ yọ́ máa lò lágboolé bàbá àti ìyá rẹ̀ ni àní gbà wọlé nítorí tẹ́yìn náà bá mójútó ti yín sẹ́yìn kéńjọ́ tíjà bá pawọ́pọ̀ pẹ̀lú àwọn òyìnbó yẹn nǹkan ẹ̀jà tí wọn ò rí làwọn náà kó jáde báwọn ṣe ń lérí báwọn ní biological weapon nuclear weapon kìnnìkan atomic weapon àwọn ọba kó ọ̀ràn weapon á kó jáde sòtẹ́ mọ̀ báwọn náà rí ọ̀ràn weapon rí so àmọ́ àwọn ò lè ṣe nǹkan kan ju ká já màlá lọ àtọ́bẹ̀ ẹgbẹ́gi so subhanallah alazim so ẹ̀dá wa náà gbìyànjú gbogbo wa bá ṣe jókòó yìí ó níbi tọ́lọ́wọ́n bá ti fún kálukú lẹ́bùn tiẹ̀ a gbọ́dọ̀ fojú di ẹ̀bùn ẹnìkan kan tí wọn náà bá fi ti kún tẹlómi tẹlómi náà fi ti kún ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn náà ṣe. ẹ má wòra yín pé ẹ lò sẹ́ni bọ́dì ọlọ́run sọ̀rọ̀ fáwọn náà tó pọ̀ ọlọ́run ọ̀kàn tí ì ní káwọn olórí wa kún ó ronú lọ sídìí kún ó lo àwọn ẹ̀bùn tọ́lọ́run fáwọn náà ni àmọ́ tá a bá lò wàláhì especially nàìjíríà yìí orílẹ̀-èdè tí ó lè wà múláyé yóò múra. torí di eléyìí eléyìí jẹba àwọn wáyé o ẹ jẹ́ ká wá wo àwọn nǹkan tẹ́sí Islam tó ní kò burú mùsùlùmí lè ṣe pẹ̀lú kèfèrí nínú ìbágbépọ̀ wa alákọ̀ọ́kọ́ kò burú kẹ́ gba kèfèrí ṣiṣẹ́ kò burú kẹ́ gba lọ́mọ ọ̀dọ̀ nínú àwọn ṣẹ́ eléyìí tí ò túmọ̀ sí pa afinijọ̀gá. Si afinijẹ gàba lórí àwọn èèyàn mi nítorí pé tẹ́ bá ti fún kèfèrí níṣẹ́ tí ó fi máa jẹ gàba lórí àwọn mùsùlùmí kọtọ common schools standalẹ kò sí tó burúkú ẹ gba ẹni tí èsè mùsùlùmí tíṣà torí pé subject tẹ́ fẹ́ fún ó mọ̀ dáadáa àṣírí mùsùlùmí tó jẹ́ pé wá fún iṣẹ́ yẹn ṣùgbọ́n ẹ má wàá fi ẹni tí èsè mùsùlùmí yun ẹ má fi jẹ ọ̀gá lórí àwọn mùsùlùmí o ẹ má fi jẹ ọ̀gá lórí wọn lábẹ́ òfin tó ní agbára ọ gbọ́dọ̀ kọrin gbà fún Jésù nínú skul yìí o o sì gbọ́dọ̀ sí holy Jesus no kò sáyè rẹ̀ ń bì ó fètè mété àfi tó o bá rí mú wánu bíbélì. tó ń gbé kátàwọ̀ gbàgbọ́ pọ̀rọ̀ lọ ní gbogbo ẹ̀wọ̀n pípé wọn ní tí tún sin ọ sọ pé Jesus mo rò pé yé wa so bẹ́ẹ̀ náà ni ẹ̀yin dá lé iṣẹ́ tí ó máa tó fi máa gbèrò láti ìlú kan lọ sí ìlú kan ẹ̀ dálẹ̀ ẹ̀ ń bùkátà àwọn awọkọ̀ àwọn tí máa wa ọkọ̀ yín àwọn tí mùsùlùmí náà wá. wọ́n máa mọ́tò wà ẹ gbà wọ́n ṣiṣẹ́ kí ló burú mbẹ́ torí pé máa wà yàn kò túmọ̀ sí kó ti dọ̀gá lórí anybody ẹ sá máa fi jọ̀gá àwọn dráìvà ẹ má fi kèfèrí yẹn jẹ ọ̀gá lórí àwọn dráìvà bí ẹ bó ti ṣe jẹ́ pé a lè gba kèfèrí ní télọ̀ tí ọba wa rán aṣọ tí ọba wa rán aṣọ kò sí nǹkan tó burú mbẹ́ lópin ìgbà tó bá ṣe pé kò ní bá wa ràn lọ́nà tó ta kwẹ̀sìn islam anabi sallallahu alayhi wa sallam nígbà tí ń ṣe hijira ọgbà abdullah ibn urayqit ọgbà lẹ́ni tí yóò fi wọn mánà títí dé madina tọrọ náà tán fẹ́ gbà ọ̀nà tí gbogbo èèyàn ọ̀ma ni lọ́nà tó ṣe pé kò ní jẹ́ káwọn kèfèrí ọmọ bíi tánàbí gbà dépò pé wọ́n lè mú. abdullahi ibn urayqat tánàbí lò níjọ́ yìí kèfèrí ni subhanallah kèfèrí ni wọ́n lò gẹ́gẹ́ bí guide tí ó mú wọn gba ọ̀nà tí kèfèrí òfin ní ma bi tí wọ́n gbà wọ́n lò ní gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. anabi sallallahu alaihi wasallam tún lo àwọn yahudi khaybar lórí ilẹ̀ wọn lẹ́yìn tí anabi sallallahu alaihi wasallam gbàlú wọn ọlọ́run fanabi ń ṣẹ́gun lórí wọn gbogbo Khaybar ó di ti Islam anabi sallallahu alaihi wasallam sọ pé ẹ̀yin náà lẹ́ẹ̀ máa bá a mójútó ẹ̀yin náà lẹ́ẹ̀ máa bá a mójútó àgbà yín sí sẹ́nìs èsì tí mo ti di tiwa ẹ̀ máa bá wa dákun bẹ̀ so yàtọ̀ sáwọn ẹsẹ́ tó túmọ̀ sí pa àti fi kèfèrí jọ̀gà bíi sẹ́kẹ́tìrì gẹ́gẹ́ bíi dàrẹ́kítọ̀ managing director supervisor accountant chief accountant accountant ò burú chief accountant so gbogbo ntí wọn máa sọ yẹn di ọ̀gá lórí àwọn mùsùlùmí islam ọgbà o ó túmọ̀ sí pé a bá wà nàìjíríà náà tí kèfèrí ń bẹ́ńbẹ́ tí mùsùlùmí ń bẹ́ńbẹ́ tí wọ́n bá ti dọ̀gá níbi iṣẹ́ tí àyè bá gbọ́ àwọn mùsùlùmí ni kó jẹ́ kí wọ́n máa ní promotion àwọn ni kò ọmọ àti síwájú wọn wà lẹ́mìí pé mò ń ṣe bẹ́ẹ̀ láti láti ṣiṣẹ́ sin ẹ̀sìn mi ẹ̀sìn Islam àtẹ́lẹ̀ náà tọ́wọ́ ayọ́ pé kèfèrí náà lọ́wọ́ à ń bẹ̀ ta ló wọ́n ti síwájú lè rí Muhammadu kan Muhammadu Babalọlá tó tún wá rí Johnson Babatọ́pẹ́ kọ́ wá jẹ́ pé Muhammadu Babalọlá ni ó fún ní promotion o Johnson Babatọ́pẹ́ ni ó fún un amúrò ah, ah, pé mo senior kìíní ah, order from above òun ló sì sí order yẹn kìí sẹlómi so kí ló dé táwọ̀ wà islamic oriented àwọn tí wọn wọn ti kọ́ wọn láwọn ẹ̀kọ́ yẹn kí ẹ̀sìn rẹ ní kó gbè fún kódà bí gbogbo nǹkan ọba dàrú ẹ̀sìn ẹni ó gbè fún àwọn mùsùlùmí ni ó dépò nísìn tí ó tún jọ tẹ̀sí islam ó lè rí i pé mọ́sálásí ó ti bọ́ sẹ́nu títí àwọn owó abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ṣọ́ọ̀ṣì kan ò sí tí wọ́n kọ́ tọ́wà ìlígà ńlẹ̀ yìí tó fi ṣe sáǹpù mọ́ṣáláṣí ó lè pò ń lọ bọ́ sí títì àwọn ò wò àwọn á sọ fún pé tó o bá tẹ àwọn eégún rẹ̀ ó dé ó dé yàn ó ti mọ̀ pé àníbọn wọ́n mọ̀ pé àláwọn sọ́jà kò sì mọ̀ pé alọ́lọ̀ àwọn èèyàn bá bẹ́ẹ̀ lọ́n fún àfa ní ọba di pé ń gbóńlé bí ajá ó ń ṣe àwa mùsùlùmí ẹbí mùsùlùmí ni wọn náà pera rẹ̀ aha torí di eléyìí má jẹ́ kí ipò gún ọ gánragánra kọ́ ẹ jẹ́ pé ọwọ́ ọgbà tó lò lọ́fíìsì Islam ló fi jàǹbá. wọ́n ní bàbá kan ọgbàṣẹ́ ní abala ṣẹ́ federal kan wọ́n ní wọn ò fi mùsùlùmí jọ̀gá bẹ̀ rí wọn àfi mùsùlùmí jọ gàgbọn abẹ rí wọn là kọ́kọ́ mùsùlùmí tí wọn fi sọgá abẹ ní gbogbo federation wọn wá ní kò sí mùsùlùmí ní sẹ́kítọ̀ yẹn rárá lọ títí wọn kàn lè gba àkàn èèyàn méjì lọ́dún èèyàn kan èèyàn méjì nígbà tí wọn gba kiri yóò bi tààtì bàbá yẹn wá sí kótó kú ọ̀nbẹ ó rí pé àwọn mùsùlùmí tó forty percent lẹ́nu sẹ́yìn from from no percent wọ́n tó forty percent wọ́n bẹ́ẹ̀ ni tí wọ́n fi rántí bàbá yẹn dòní. ṣé ìwọ náà kí lóun fẹ́ kó fi rántí rẹ torí pé àwa ti kó ńlẹ́bù tẹ̀lé tàn wá jẹ má báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn ọmọ tẹ́ ń lọ skul máa tàn wá jẹ ẹ lè rí wọn tàn jẹ má báyìí. ọ̀pọ̀lọpọ̀ nu wọn wọ́n ní ẹ bá wa báyàn sọ̀rọ̀ bóyá ń wá admission ẹ bá wa báyàn sọ̀rọ̀ bóyá fẹ́ kó gbọ̀n sí department kan ẹ dákun ẹ bá wa báyàn sọ̀rọ̀ bàbá kan lérí sí mi pé ní jáde òun ní jẹ́ ń parí school òun máa sọ pé ẹ báwọn báyàn sọ̀rọ̀ nítorí pé tóun bá jáde òun ó sì sẹ́fẹ́ sí Islam sẹ́wọ̀n kí n kan fi lè rí wa mú náà nù àtijọ́ lẹ́ ti ń jáde wá kídímà wò lẹ́ ṣe fún Islam irọ́ lásán kídímà wò lẹ́ ṣe fún Islam bí èsì àìsè forí ara yín sọ àsọ pé kọ́ kọ́wé nítorí tí wọ́n bá ti rí ọkàn mọ̀ pé mùsùlùmí náà wà ní sẹ́kítọ̀ yìí àbí kí wọ́n mọ̀ pé Islam ń bẹ ń bí ìwọ náà ṣe sábàbí tí Islam fi rí ìdíjókò níbikíbi tó bá wà ṣebí tara yín lẹ́ ń selfish interest ẹlòmíì wà lẹ́nu sẹ́ẹ̀ náà tẹ́kọ̀ ta àwọn aṣíwájú Islam jẹ́ tó fi rí skul wọ̀ wọ́n tàn wọ́n jẹ tó fi rí fisẹ́ wọ̀ ìgbà tó tó fisẹ́ yẹn kò síṣẹ́ kankan fẹ́sùn Islam. irú rẹ̀ náà ni tàwọn à ń kọ́ medicine ẹn Islam Islam need ẹn kò sí wa mùsùlùmí ò sí sẹ́kítọ̀ yìí àtijọ́ tẹ̀ ń ti wà ń bẹ́ẹ̀ ó ti tó jẹ́ mẹ́ta náà ní kí lè ṣe fún Islam ebi ní ìsìn tá a bá rò pé a fẹ́ dá hospital islam lẹ̀ náà ní ìsìn ẹ̀yin mùsùlùmí ọmọ wa tẹ́ kọ́ ẹ máa bọ̀ wá ṣiṣẹ́ síbẹ̀ ẹ̀ máa fi wá sí yẹ̀yẹ́ ni eléyìí is reality mama <laughs> hospital islam àbí ẹ̀gbọ́n tó ń sọ hospital islam federal government needs sí four fifty thousand náà ń sọ fún ruwa lóṣù tẹ́ bá lọ tẹ̀ láwọn bàbá yẹn kan wọ́n lé láwọn ò lè secure sixty àbí ẹ̀kọ́ ni wọ́n mọ̀ fi á ṣe yẹ̀yẹ́ ni ẹ̀sìn lẹ́fẹ̀ẹ́ ṣiṣẹ́ fún islam ló yẹn. ẹ máa ń tán fojú èèyàn rí káwọn ọmọ mi ò tó jáde mẹ́dísìn yẹn ni wàláhi sàláhi ẹ máa sùnjọ́ mi ọmọ pè yín wọ́n ti ti gbófin kadé pé ẹni tó bá ní irúgbọ̀n àwọn oníjọ́ jáde ẹni tó bá ní kinní kan ẹjọ́ ẹgbà amọ̀ràn ẹ bá ẹ̀dá kùtù lọ èmi mọ̀ ń lọ sùkúù ni. ẹ wá jáde àwa tẹ ẹjẹ agbádùn náà bàbá wa ní ẹjẹ aràn islam lọ́wọ́ ẹ wá sọ pé ẹ kádàrá tiyín ní islam Ah, wàhálà ọba yẹn lọ́kàn jẹ níjẹ́ ò lè wá fẹ́ ṣiṣẹ́ fẹ́ mo rò pé nu sàárì ẹ ràn Islam lọ́nu sàárì ẹ má rò pé ẹni tí bá ti ń pè yàn lọ sí di ẹ̀sìn Islam nìkan lọ́lọ́run ni kó ṣiṣẹ́ fẹ́ sìn Islam gbogbo nǹkan tí kálukú ṣe tí ó bá ti jẹ́ haram ìwọ náà ní nǹkan tó gbọ́dọ̀ ṣe fún Islam torí pé àti dàgbà ẹ̀sìn Islam àti lọ síwájú rẹ̀ ó ní í ṣe pẹ̀lú tí wọ́n náà bá ṣe bẹ́ẹ̀ ni ìfàsẹ́yìn rẹ̀ ó lè jẹ́ pé wọ àbí mi là ń ṣe sábàbí tí fi ní ìfàsẹ́yìn. àmọ́ náà wa ti ń bẹ wájú wa wàláhì àmójútó àkàn sáyé bí gbàtẹ́ jẹ́ pé ọmọ ayé là wa ayé náà là wa ayé láti kú kọ̀ sọ́run. à ń So, ka mójútó báyìí islam tún kọ́ wa wípé ẹni tí máa ń bùkátà nínú àwọn ebi ń pa islam ọkọ pé kẹràn lọ o ẹni tí torí pé o ẹràn lọ ẹfun ló ń jẹ àárẹ̀ ní í ṣe ẹ rẹ̀ nítorí pé wa ẹ ṣe dáadáa ọlọ́run nífẹ̀ẹ́ sáwọn tí bá ń ṣe dáadáa. hadith anabi sallallahu alayhi sallam ó ní fi kulli kabidin ratibatin ajr gbogbo ẹ̀dọ̀ tí bá ń mí téèyàn bá ṣe dáadáa sí èèyàn gbà ládàá kódà kó ṣe ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ olókoonu tàkúté bẹ́ẹ̀ wá yọ bẹ́ẹ̀ jẹ́ ó kú dànù ọlọ́run fún yín ládàá tó ń ti pé kọ̀tọ́ ká ìbọ́lọ́ mọ tó ń tìtorí rẹ̀ dẹ́lẹ́dẹ̀ náà ẹ ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ ẹ wà dánwò ẹ gbọ́dọ̀ jẹ́ dẹ́lẹ́dẹ̀ kan bá fẹ́ bí mo lè bí mẹ́ńlá ètò ọlọ́run ní kẹ́ ẹ jẹ tí ewúrẹ́ bá jẹ ewúrẹ́ tó tó jẹ́ pé ọ wà active <laughs> tí ó bá bí ma ó lè bí mẹ́ta káàkiri masha allah la quwwata illa billah ẹlẹ́yìn ló sì bí mẹ́ńlá yóò bí ogún ẹ̀gbọ́n táwọn Yorùbá wí wọ́n ní ẹni tọ́fẹ́ rẹmi de, dè tọ́fẹ́ rẹmi dòǹgbẹ́ wọ́n ní kìí ṣe ewúrẹ́ ní ọ̀mà sí <laughs> wọ́n ní ẹlẹ́dẹ̀ ní ọ̀mà sí torí ẹlẹ́dẹ̀ òun fáyọ̀ ọmọ jáde ni so síbẹ̀síbẹ̀ Allahu Rabbul Alamin òun náà ló mú kọ́ máa bí máa bẹ́ẹ̀ ọlọ́ ẹ̀gbọ́dọ̀ jẹ́ àdáhùn ńlá so tí wọ́n bá wá rí kókó sọ́wọ́ ewu yóò bá kú ikú burúkú tó yọ ọgbàládá lọdọ lọ subahánàlá kátó wá péyàn torí pé wọn á jẹ́ dọ́kásì ọjọ́ lónìí ràn lọ ràn lọ torí pé ìyàtọ̀ lẹ́mìí ni ọlọ́run fọ́n ládà ó pé pé boko haram náà ó lànà èèyàn èèyàn torí pé ń gbà mí dáadáa tí wọ́n gba islam Ah, ẹ wò mí dáadáa ni mo rí ọmọ náà kí ló ń fẹ́ kí n wò lára rẹ̀ bóun èsè mùsùlùmí ẹni tí wọ́n á ṣerú eléyìí sóun à ah, ebe èèyàn ni ọ́ ń gbọ́dọ̀ máa wo ọ̀nà kábúrò sèèyàn à ah, ẹ dákun kí ni wọ́n máa wí tí wọ́n máa fi di mùsùlùmí ashadu an la ilaha illallah wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu wàláhi ni wọ́n bá di mùsùlùmí ẹ máa pé ìwà làwọn baba ńlá wa lọ́pọ̀lọpọ̀ fi di mùsùlùmí ìwà ni òjá àwọn èèyàn gba mùsùlùmí lónìí tọ́ba ní ìwà mi dáa náwọ́ wàláì ọ̀pọ̀lọpọ̀ wò ní náwọ́ torí amara wa aburú bàjẹ́ so ìwọ ẹsẹ ìwọ náà wọn máa wá wò fi di mùsùlùmí kálà torí ẹ ẹ sì ràn lọ́wọ́ fẹ́ni tẹ́ bá rí pé bùkátà ràn lọ́wọ́ torí ẹ ló ṣe jẹ́ pé kèfèrí máa ń wá tí ó lọ ń bùkátà ràn lọ́wọ́ tá a bá ní tá a fún àfún yàtọ̀ sí tá a gbé kalẹ̀ tá a fi sọrí àwọn mùsùlùmí nìkan torí àwọn obìnrin pọ̀ nínú àwa mùsùlùmí tó yẹ pé ó kú àlàyé làwọn kìí ṣe pọkọ wọn ti kú o ọkọ wà láyé kò sóbi ti kán ṣe irú àwọn eléyìí wọn á rí i pé wọn ń sọ wọn di kiri yó torí agolo ráìsì méjì sọ wá ní ẹ̀yìn ẹrú ọlọ́run ẹ jẹ́ ká fi agbára kún agbára o ká máa ránjẹ ká máa pín fún wọn lóṣooṣù àwọn ẹrú ọlọ́run sì ń ṣe tó ń bẹ̀ yẹn á ṣe ìwádìí fínífíní lórí gbogbo ẹni tó bá wá torí pẹ́lú mi máa gbé bòrí sórí tí ẹ̀sẹ̀ mùsùlùmí kó nà lè gba ráìsì ṣe wá ṣe sáńtẹ́ gba islam ó ní rárá o mo kàn fẹ́ gba ráìsì ni à <laughs> irú yín kọ́ la gbé kalẹ̀ fún ẹ má bínú lọ́wọ́ á di gbà mí so irú àwọn eléyìí ń wà nínú nǹkan tí islam tún gbà pípé ká sí olú ẹni pé mọ̀lẹ́bí wa bàbá wa màmá wa ẹ̀gbọ́n wa àbúrò wa àwọn àyíká wa àwọn èsè mùsùlùmí islam ní kẹ́ ṣe dáadáa sí wọn o ẹ sokùn ẹbí pọ̀ pẹ̀lú wọn ẹ máa bẹ̀ wọ́n wò ẹ̀yin oní sọ pé à ah, bàbá kèfèrí ni màmá kèfèrí ni rárá o ẹ máa bẹ̀ wọ́n wò bó tilẹ̀ jẹ́ pé ẹni sọ wọ́n di ẹni tẹ́ ẹ máa bá jókòó tẹ́ ẹ máa bá nájú tẹ́ ẹ sọ wọn dùn níwọléwọ̀de yín nítorí pé wọ́n lè fẹ́ lapa lára yín nípa ẹ̀sìn àbúrò rẹ ẹ̀gbọ́n rẹ bàbá màmá rẹ táwọn èsè mùsùlùmí ẹ bá bẹ̀ wọ́n wò pápápá ni ẹ̀ ní pẹ́ ẹ sì ní máa fọmọ yín lẹ̀ pẹ̀lú wọn nítorí pé àwọn báwọn bá rí yín mú àwọn ọmọ ọmọ yín so wọ́n máa introduce ọmọ ṣe nǹkan tí ọ̀dà máa ọmọ lọ sọ́ọ̀tì kọrin màánú orin dání létí ọmọ ọmọ máa fetí kọ́ nǹkan tí ọ̀dà yọ́ọ́ máa fojú rí yẹn ẹni tí máa ń ṣẹ̀sìn ọmọ lẹ́yìn pọ́ọ̀lù ọ̀tún àtòsí nínú ilé rẹ̀ àgbélébú lẹ́ẹ̀ máa rí ẹ mọ̀ bọlọ ṣe dán mi yẹn tẹ̀ n bá ń rí gbogbo gbà tẹ̀ bá ń rí gbogbo ẹ di pé bẹ́ẹ̀ ń ní ẹ máa òkè kí lọ́wọ́ à ń bẹ̀ ẹbí jésù náà ló fira rẹ̀ lẹ̀ tán fi kàn àbí òye tèmi ti jẹ́ wọ́n kàn pé àná o àlọ́dọ̀ mami wọn kàn so girama <laughs> torí de eléyìí agbọ́dọ̀ ṣọ́ra sọ ẹ bẹ̀ wọ́n wò ẹ ṣe dáadáa sí wọn àmọ́ kí kẹ́ ṣọ́ra lẹ̀ kọ́ ọlọ́ni wa àti ìdálùkọ́rọ̀bà haqqah àwọn mọ̀lẹ́bí yín àwọn àbátan àwọn àyè kan yín ẹ fún wọn níwọ̀ wọn ẹ ní sọ pé ni wọn kẹ mọ wàá fún wọn wọ wọn àmọ́ gbogbo ìyànjú tán bá gbà láti sọ yín di kèfèrí wọn fọ wọn wa ala an tushrika ma bihi ilm fala tuti'huma tán bá gbìyànjú lórí rẹ láti mú ọ sí Allah ní nǹkan tí wọn ò ní mà nípa rẹ má tẹ̀lé tiwọn wa sahibuhuma fi dunya ma'rufa dáadáa ni kò fi bá wọn ṣe láyé yìí o. bákan náà kò sí tó burú kí ẹ ṣe dáadáa sí kèfèrí pẹ̀lú ẹ̀bùn ẹ̀bùn ọlẹ́bùn láti fi mú wọn wọ ẹ̀sìn Islam ẹ fẹ́bùn sí wọn lójú kòkòrò kí wọ́n fi gba Islam àbí kọjá pé a lọ pè wọ́n a lọ pa àwọn kèfèrí sẹ́sìn Islam yọ da pété bá lọ́ọ́rù rẹ̀ kẹ́kọ́ ẹ̀bùn lọ́wọ́ ẹ̀yin èèyàn wa ta wá pè sẹ́sìn Islam nísìn àwọn ẹ̀bùn kéékèèké tá a ní fún yín ẹ máa bọ̀ wá láti wá gbà lọ́kọ̀ọ̀kan ẹ̀bùn wọn lẹ́bùn kò sí nǹkan tó burú ń bẹ̀ kò sì sí tó burú kẹ́ẹ̀bùn kèfèrí lẹ́bùn nítorí kẹ́ bá a fi gé ìyẹ́ rẹ̀ dànù kọ́ mọ́ bàa jẹ́ tí wọ́n máa sìn ní sùtà ẹ fẹ́ pin wá aburú rẹ̀ ẹ̀bùn lẹ́bùn ẹni tẹ́ ẹ̀bùn lẹ́bùn ẹ tún wá ka mọ́kòkò dẹ́kun aburú la ilaha illallah yóò tẹ̀ kọjá àbíkí àfọ̀ sọ̀rọ̀ pa ni kó gbá kpó ráìsì fún ọ lásán <laughs> èmi kò lè bá wá wá aburú ọ tẹ́ bàjẹ́ nìsín bákan náà tó bá jẹ́ pé kèfèrí kan wà kó máa yọ yín lẹ́nu ọ ń wá kálàáfíà ọjọba láwùjọ ẹ wá fún lẹ́bùn nítorí bí ti ṣe ń ṣe yẹn pé kò máa dìtẹ̀ máyín kó lè bá a tẹ̀síwájú pẹ̀lú ìwà yẹn kò sí ní tó burú torí gbogbo àwọn eléyìí ń bẹ nínú àwọn nǹkan tí ṣẹ̀ríà ti torí rẹ̀ sọ pé la yanhakumullah anil ladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin ọlọ́wọ́n bọ̀ kọ̀ fún yín o tí wọn ò sì léyìn kúrò nínú àwọn aléyìn wọn ò léyìn kúrò ń lù kẹ́sì dáadáa sí wọn kẹ́sì ṣe dọ́gba pẹ̀lú wọn torí kọ́ lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí àwọn tí bá máa ṣe dọ́gba ṣíṣe dáadáa ó máa ń wáyé pẹ̀lú owó àti nǹkan míì ṣíṣe dọ́gba òun náà ní pété máa ń ṣèdájọ́ tọ́rọ̀ bá pa yín pọ̀ pẹ̀lú wọn ẹ ṣe dọ́gba ẹ má ṣàbòsí ọ̀rọ̀ pa wọn pọ̀ pẹ̀lú ẹlòmíì ẹ má ti torí pé àti mùsùlùmí lọ́jà kẹ́ ẹ wá gbójú fáìnà kẹ́ ẹ gbá ìnáfójò lọsí pé ọmọ kékeré fèrè lọjà àríkẹ wa gbẹ̀bí fún Ọlọ́run ọba ọfẹ bẹ́ẹ̀ bákan náà táìpé kèfèrí kan bá yín lálejò ẹkùnalé ẹkùnalé ẹ má jẹ ẹni tó ṣe pé ẹ wàá kàn lábùkù tó ń tipa lejò yín ni torí pé Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfahu ẹni tó bá gbọ́ lọ́ngbọ́ àtọ́jọ́ kan yìí kó sàpọ́nlé àlejò rẹ̀ anábì ó sọ pé tàlejò ń bá jẹ́ mùsùlùmí nìkan o kèfèrí náà lè bọ́ lálejò bó tilẹ̀ jẹ́ pé kò dáa kí wọ́n mùsùlùmí ó lọ jẹ́ àlejò fún káfìrì kò dáa kí wọ́n mùsùlùmí ó jẹ́ àlejò lọ́dọ̀ káfìrì àmọ́ kò burú kí káfìrì ó jẹ́ àlejò lọ́dọ̀ wọ mùsùlùmí torí pé wọ́n láǹfààní àti introduce rẹ̀ sí dáadáa àti láti pè sẹ́sìn Islam tí wọ́n bá bá lálejò tó Ọlọ́run ṣàánú ẹ̀ Hmm. bákan náà tó bá jẹ́ pé oúnjẹ jíjẹ payín pọ̀ tí ọjọ́ kó jojúmọ́ ẹjọ́ máa lọ jẹun ni oúnjẹ kan payín pọ̀ lẹ́ẹ̀kan láàrin kò sí nǹkan tó burú mbẹ yàtọ̀ sí pọ́wọ́ amú kèfèrí lẹ́nu tẹ́jọ́ máa jókòó jẹun bóyá ẹnìkan wọ́n jẹ́ mùsùlùmí wọ́n ń ṣègbéyàwó wọ́n gbogbo yín wá jẹun náà wá wà ń bẹ̀ bí irú eléyìí wọ́n bá ti jẹun tọ́kọ òdìdé rẹ̀. bákan náà kò burú lẹ́ẹ̀kan láàrin ọmọ ọ̀dọ́ rẹ tọ́jọ́ kẹjọ jẹun nígbà míì àbí lẹni bọ́ lálejò sílé láì jẹ́ pé nítorí gbàlérò láti jẹ́ pé kò nífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ kíni kò sì má jẹ́ pé ń ṣe bẹ́ẹ̀ láti fà á mára ilé ìjẹba àwọn kò sí nǹkan tó burú nípa nǹkan lé ayé tí ẹ̀sìn Islam tó fara mọ́ kájọ ní àjọṣepọ̀ pẹ̀lú káfíìn bíi káràkátà a lè rajà a lè tajà fún kèfèrí. gẹ́gẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam bó ṣe báwọn yahudi ṣe káràkátà bákan náà kò sí nǹkan tó burú fún mùsùlùmí kọjá kan ọkọ lọ́dọ̀ wọn lọ́dọ̀ àwọn kèfèrí bíi kọ́ ọmọ ọkọ́sẹ́ lọ́dọ̀ kò sí tó burú mbẹ ìgbà bá ń bẹ ń bẹ fún mùsùlùmí tọkọsẹ wọn àǹfààní ń bẹ nínú nǹkan tẹ́sìn islam tí ò sí léèwọ̀ kọ́dà ń gbà mí á àwọn ọmọ lójú kòkòrò kan lọ kọ́ wa kèfèrí yẹn nìkan lọ́mà àwọn mùsùlùmí ọ̀mọ sẹ́yìn á sì àwọn ọmọ wa mùsùlùmí lójú kòkòrò bíi márùn bíi mẹ́fà bíi méje bíi mẹ́wàá ọ̀yẹ́ lọ kọ́ wa lọ́nà tó fi jẹ́ pé àlà àwọn mùsùlùmí tó ọmọ sẹ́yìn kò sí nǹkan tó burú ń bẹ̀ ẹ̀rí pàlọ́bì sallallahu alaihi wasallam ńgbà tí wọ́n mú àwọn èèyàn anabi sọlọ alaihi wasallam ni ẹni tó máa kọ máa nínú wọn kó sì rà padà fúnra rẹ̀ pẹ̀lú pé kọ́kọ́ ọmọ mẹ́wàá ní máa kọ máa nínú àwọn ọmọ Madina ta ni ọkọ wọn máa kọ máa kà àwọn kèfèrí ni wọ́n gbà náà sọ eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó tún ṣe jẹ́ pé nínú nǹkan tí Islam tún fara mọ́ kó lè ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àti kèfèrí òun náà ni kí mùsùlùmí kó fẹ́ obìnrin tó bá jẹ́ kìtàbíyà bóyá ya ni àbí nasraniya ọlọ́run ló ń gbà ikú ká fẹ́ wọn. àmọ́ tí wọ́n bá jẹ́ ẹni tó pa bẹ́ẹ̀ má tí èso ń ṣekúṣe àwọn ẹni tó pa bẹ́ẹ̀ má nínú wọn ọlọ́run ló ń gbà ká wọn. lópin ìgbà tí ọkàn wa bá balẹ̀ pé kò ní í ṣe wá ń jàǹbá nú ẹ̀sìn wa àwọn ẹni tí ń fẹ́ wọn lónìí jàǹbá ń ṣe wọn o ọ̀pọ̀lọpọ̀ tó bá ti fẹ́ dọ́kásì tán fẹ́ mẹ́ríání àwọn èsì ìsìláàmù máa o wọ́n máa ń gba ìsìláàmù lọ́dọ̀ ọkùnrin ni o tó bá wá gbìyànjú pẹ̀lú ọkùnrin pé kó fi ìsìláàmù sílẹ̀ tí ò fi lẹ̀ yóò sì sọ ìsìláàmù dọlọ́bẹ̀ kò ní ṣe ìsìláàmù tó gidi súkẹ́súkẹ́ level ni wọ́n máa ṣe ìsìláàmù tí ọba tún rọ́kọ mú yóò gbìyànjú lórí àwọn ọmọ kódà ẹlòmíì nínú wa wọn tún máa ń ṣe ọkọ pé á pin àwọn ọmọ sí méjì ni láì ṣe tòmátò ó lè sọ pé ìwọ mọ àwọn ọmọkùnrin òun mọ àwọn obìnrin ó sì lè sọ pé àwọn máa according to báwọn bá ṣe bí wọn wípé ètí kálukú bá ti mú kọ́ máa bá ṣẹ̀sìn rẹ̀ ṣé báwọn ríra àwọn tẹ́lẹ̀ káwọn tó fẹ́ra wọn ríríra yín ńkọ́ la fi lọ́tọ́kẹ́ fẹ́ra yín òfin ọlọ́run ló ṣe lẹ́tọ̀ òfin ọlọ́run sì sọ wípé ẹ fẹ́ra yín mùsùlùmí lè fẹ́ ẹlẹ́sìn nasraniya tó ń pera wọn ní christian bákan náà ó lè fẹ́ ẹlẹ́sìn yahudiya àwọn júù lópin ìgbà tó bá ti jẹ́ pé ìyàwó ní gba stẹ́rìn mọ́kọ lọ́wọ́ ìyàwó gba stẹ́rìn mọ́kọ lọ́wọ́ tá ń là dànù kọtọ lábẹ́ òfin Ọlọ́run táburú bá ń bẹ ń bẹ lórí ẹ̀sìn rẹ lórí ẹ̀mí rẹ lórí àwọn ọmọ rẹ Islam ọgbà kò fẹ́ wọn o Ọlọ́run ní al-yawma uhilla lakum at-tayyibat ta'amu alladhina utul kitaba hillun lakum wa ta'amukum hillun lahum والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم. ألا نلونيو nínú nǹkan tá a ṣe lẹ́tọ̀ọ́ fún yín òun náà làwọn obìnrin tí wọ́n ń pa bẹ́ẹ̀ wọ́n á mọ́ nínú àwọn ẹni tá a ti fún ní tírà ṣáájú yín àwọn Yahudi àbáwọn Nasara ọpàtàkì pé ti ń sọ abẹ́rẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kí lọ wá débẹ̀ tí ìbá ṣe pọ́lọ̀ ńlọ́ba lọ́tọ́ òtún á lọ fẹ́ panṣágà káwùdù bìlà wọn ni ìwọ nu wọn ni ẹsẹ panṣágà àti pé pa gbogbo wọn ti. ìgbà tó ti jẹ́ pé grace dọ́kàsì ló wù ọ́ fẹ́ àti mẹ́ríání ọ́ wá ìtọ́sọ abẹ́rẹ́ torí kí májèmú tọ́lọ̀ ń fi sí ni ọ gbọ́dọ̀ jẹ́ ètí ń pa abẹ́rẹ́ ma. nínú nǹkan tí ẹ̀sìn Islam àmọ́ àwọn obìnrin tí wọ́n ń kọ́ ní Islam or just pípé kọ̀ gbà fún àwọn ọkùnrin kèfèrí láti fi obìnrin mùsùlùmí báwo wá lẹni tọjọ bùn bóò ni ó ṣe fi àfínjú sọbàlà kàìm ọbàlà kàìm akramakumullah ewúrẹ́ wò lẹ́rù pé yọ gbára alẹ́ fẹ́ lẹ́dẹ̀ láti gbọ́n nígbà tí èsì páyé dàrú eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí ẹ̀ ìsìláàmù ọ̀gbà kó o jẹ́ kó yé wọn nígbà tí ìsìnkú rẹ̀ dàrú ọmọbìnrin tó wá sọ pé ẹ tìmọ́ ló wù ọ́ pọ́ọ̀lù ẹ̀yin náà gbọ́rọ̀ àwọn kan pa pọ́ọ̀lù ìlú wù wọ́ a a'udhu billahi minash shaitani rajim káwọn ọmọ mùsùlùmí kúnlẹ̀ ẹlòmíì ọmọ sọ pé ẹjọ́ sá àwọn ẹni tó ń wá òun ògidì àwọn kiriyóni òun ò sì dá jẹ́ ìyàwó fún kiriyó jẹ́ nonsense sọlọ ń gbà ní ṣé wọ́n lọ fẹ́ jẹ́ ni àbọ̀lọ̀ ni ọ̀gbà ẹ bá ń wọ́kọ̀ kò sí wàhálà abápè àti bọ́ ọ̀rọ̀ kọ̀ ṣùgbọ́n kọta rí ó ti níyàwó kan tẹ́lẹ̀ ah dáàdi ẹ̀ mọ́sọ̀ báyìí mi fẹ́ <laughs> àti àwọn kọrin yóò ṣẹ̀ṣẹ̀ ń wọ ni ẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọ ni ẹ wọ́n pé kọrin yóò yìí nìsí òun níyàwó kan àlè mẹ́ẹ̀ẹ́dógún abẹ́ẹ̀kọ́ ni yóò wá lọ fìdí kó gbogbo aids àtàwọn germs yóò kó wálé yóò kó dà sí ọ̀la ẹ dákun tó burúkọ jẹ́ ìyàwó kejì ìyàwó kẹta ìyàwó kẹrin sáà má jẹ́ ìyàwó karùn àbí màláìkà lẹ́yìn ni àbí bẹ́ẹ̀ kọ́ màláìkà level pé ẹnìkan náà ni ẹnìkan ẹnìkan ṣoṣo ló ń fẹ́ jẹ́ lọ́dọ̀ rẹ̀ tọ́. So, ajẹ́ pé má dà wá láàmú o torí àwọn bàbá bàbá táwa ní lọ́wọ́ báyìí wọ́n ti níyàwó wọ́n ń wá mọ́rẹ́ni kejì mọ́rẹ́ni kẹta mọ́rẹ́ni kẹrin so tí wọ́n bá ti ṣe tán lónìí lọ́lọ́kọ kò ní dọ̀là wàláhì tó ọmọ gbádùn tó kú òní dáńfó àbùkù má kà wọ́n dáńfó fa. wàláhi wàláhi àbùkù máa kàn wọ́n níbi máa ń tí ọlọ́kadà kan wá wà kó wò ó wò ó bí apá rẹ kó mẹ́rin o àmọ́ bá ń tẹ̀lé ìyàwó bọ̀ ọlọ́kadà kan sẹ́nu pẹ́tẹ́pẹ́tẹ́ tọ́ bá kọlù màá fi àwọn ará tó lọ ọmọ torí ẹ kí ló burúkọ jẹ́ ìyàwó kejì wọ́n máa mójútó ọ mẹbi mami rẹ náà ìyàwó kẹrin làwọn náà kí ló burú áhàn ó wá dórí tiẹ̀ ó fẹ́ kó bàjẹ́ inshàlá kò ní bàjẹ́ lórí ẹ̀ so tó bá pé ọkọ ìyàwó kejì náà ni ọlọ́run fa àlùbáríkà sí ìyàwó kẹtọ ọlọ́run fa àlùbáríkà sí ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run fa àlùbáríkà sí àlùbáríkà lọ́jà jẹ̀mọ́ wàláhì tóbìnrin bá jẹ́ ìyàwó kan lọ́dọ̀ ọkùnrin tọkùnrin ò sì lẹ́mìí kó wọ́n fẹ́ lómi tí ò fẹ́ lómi tó fi kú tí ò bá sá àlùbáríkà ń bẹ̀ wàláhì ìbànújẹ́ ni kódà ìbànújẹ́ ni gbogbo wọn bá kú kọlọ́n dákun kọ́mọ̀ ṣètì wa àtàwọn ọmọ wa níbànújẹ́ tọ́ Islam ó ló ń gbà kí ọkùnrin wa kó fẹ́ àbí yahudiya amẹ́lẹ́gùn kọ́ ọ̀jẹ̀ Islam ò gbà kó fẹ́ àwọn olóró Islam ò gbà àwọn aláwo pa ìsìláàmù ọgbà kọ fẹ́ wọn àwọn abọrẹ̀ ìsìláàmù ọgbà kọ fẹ́ wọn àwọn abọ̀sún ìsìláàmù ọgbà kọ fẹ́ wọn àwọn alágẹmá ìsìláàmù ọgbà kọ fẹ́ wọn àyàfi kí wọn kọ́kọ́ di mùsùlùmí náà ìyàtọ̀ tó wà láàrin àwọn àti àwọn ahlul kitab ni ahlul kitab ìwọ lè fẹ́ wọn wọ́n sì máa ṣẹ̀sìn wọn lọ so ẹ̀sìn wọn tí wọ́n ń ṣe òun náà ni wọ́n ó ṣe kú so ìwọ sì jẹ́ pé ìsìláàmù ló jèrè tọrọ ọmọ tó bá bí àwọn ọmọ jẹ́ mùsùlùmí so bóun ò di mùsùlùmá kò sí wàhálà ńbẹ torí ẹ kíyè sára o ìwọ ti fẹ́ abọ̀sùn òṣogbo ọgbọ́dọ̀ túlẹ̀ o torí ò tí ì ríyàwó fẹ́ o ẹni tọ́lọ̀ ọ̀gbà kọ́ fẹ́ lọ fẹ́ ọfẹ́ léegun ẹni tọ́lọ̀ ọ̀gbà kọ́ fẹ́ lọ fẹ́ ọlọ́mọdé afẹ́fẹ́ kúfẹ́ tọ́ nínú nǹkan tí ìsìláàmù tún gbà. òun náà ní pé kò burú ká tọrọ ìrànlọ́wọ́ àwọn kèfèrí láti bá wa ti ọ̀tá dànù nígbà tágbára wa ọ̀bá kọ́ta nígbà tí agbára wa ọ̀bá kọ́ta pẹ̀lú májẹ̀mú méjì kọ́tẹ́ pé túláàsì ló mú atọrọ ìrànlọ́wọ́ a ti fojú wò pé káì agbára ò ní ká. kọ́mẹ́sì jẹ́ pé ọ̀tá yìí lọ́ padà gbé wa sí. ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé tá a bá mọ̀ yìí pé a lè bọ́ lọ́wọ́ ète ọ̀tá lẹ́yìn tó bá ràn wá lọ́wọ́ tán a lè bọ́ lọ́wọ́ aburú rẹ̀ lópin ìgbà tó yẹ kí wọ́n ràn wá lọ́wọ́ lábẹ́ àsíá wa ni kìí ṣe kí wọ́n ràn wá lọ́wọ́ lábẹ́ káwọ́ wà lábẹ́ àsíá wọn tó bá ti gbà láti ràn wá lọ́wọ́ báwọn ọbẹ̀ lábẹ́ àsíá wa kò burú àgbádùn ìmọ̀ta wa dọ́sítù mẹ́díkù dọ́kítọ̀ tí ó wà lẹ́nu sẹ́ kìí ṣe mùsùlùmí tá a sọ pé gbàwo ni mùsùlùmí ó tó wá sẹ́nu sẹ́ lápadà wá ni kákú dànù àbá àbá gbà fọlọ àgbà fọlọ wọn ní kò sí nǹkan tó burú gba ìtọ́jú lọ́dọ̀ olùtọ́jú àárẹ̀ tó bá jẹ́ lókun ìgbà tọkàn bá balẹ̀ sí i pé kò ní kọ oògùn tó lè ṣe wá léṣe fún wa ló kọ pòǹkọ oògùn tó lè wúlò fún wa. bákan náà nínú ntótó lè bọ́ sínú àjọṣepọ̀ wa òun náà nípa alẹ́ fún kèfèrí tọkàn rẹ̀ bá ti fà mẹ́sìn Islam alẹ́ fún nínú zakat wa àwọn ni wọ́n ń pè ní al-mu'allafatu qulubuhum àwọn tọkàn wọn ti fà mẹ́sìn Islam àmọ́ pẹ̀lú mẹ́jẹ̀mú kọjá pé táwọn bá ń tí ń fún wọn ń zakati tàì fún wọn ni wọ́n gba ẹ̀sìn Islam àmọ́ náà wọ́n ní tẹ̀mí náà tún kò bá wa ọlọ́run jẹ́ lè yọ tẹ̀mí yóò ju báyìí lọ ẹ̀mí ló tún retí ó ní gba Islam bá ń kówó ń mo bọ́ọ̀ bá kówó fún ọ ó sì rà eléyìí báyìí ẹni tí wọ́n mọ̀ kówó fún ní wá àwọn ọlọ́run sọ pé innamas sadaqatu lil fuqara'i wal masakin wal 'amilina 'alayha walmu'allafati qulubuhum àwọn ẹni tọ́kàn wọn fà mẹ́sìn àwọn olùmọ̀ sọ pé ìdájọ́ ń ti parí àwọn kan sọ pé kò parí àwọn kan sọ pé fúnfún wa ní í ṣe pẹ̀lú pé tá a bá ti fún wa wọ́n gba Islam tí ó bá ti gba Islam ká gbowó wa padà òun náà la wí yẹn òun la mú ọkàn kó fún káfíìrì kan tí ó máa jẹ́ tí ó tún máa retí tẹ̀mí kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ tọ́ kò sí tó burú kí mùsùlùmí àti kèfèrí wọ́n jọ dòwò pọ̀ àmọ́ mùsùlùmí oníkọ́ máa mójútó nítorí tẹ́ bá fi kèfèrí lẹ̀ kọjá pò ní ọmọ mójútó àti máa tọ́tí ní fámásì kò ní jẹ́ nǹkan bàbàrà yé wa ẹ rí i pé ilé náà sáà ti ń tó oògùn wọn máa polówó pé oògùn lásán làwa ń ta àwa ìtọ́tí mọ́ <laughs> torí pọ̀pọ̀lọpọ̀ fámásì wọ́n tò gógóró gbogbo àwọn eégún inú ẹ̀ ń tóògùn tí èèyàn ò fi lálàáfíà ẹ̀ ń ṣe tí ó fi bọ́ ha. so mùsùlùmí oníkọ́ máa mójútó kọ́ má jẹ́ káfíìrì. tẹ́lá ní kí wọ́n máa tewúrẹ́ kẹfẹ́rí ò ní gbè fẹ́lẹ́dẹ̀kún. nítorí kíni wọ́n máa wò pé ẹlẹ́dẹ̀ ni ó tètè máa mówó wá. tẹ́lá ní wọ́n máa tó oúnjẹ màálù oúnjẹ àgùntàn oúnjẹ adìẹ kẹfẹ́rí ò fóúnjẹ ẹlẹ́dẹ̀kún torí ẹ̀ wá mùsùlùmí ni kó o máa mójútó òwò yẹn torí kó o má bàa jẹ́ pé owó rẹ ni wọ́n máa fi ṣe nǹkan tó jẹ́ haram kò sí nǹkan tó burú nínú àjọṣepọ̀ kíkẹ́ fèrè ó alẹ́bùn ká gbà lókùn ìgbà tí ó jẹ́ pé fi ń tẹ́ḿbẹ́lú islam pé asọ́tọ̀ wọ lọ́yọ̀ ìdíjọ ọdún yẹn sáà kọ́ la fún ọ à dákun mi fẹ́ sọ ẹ̀bùn rẹ dìgbà míì agboléyà ẹgbẹ́ fún baba imam bàbá rẹfúrẹ́mù wọn ń bọ bàbá imam ní aago léyà ọlọ́mọdé apàpàkùpà ẹ̀mọ̀ kan ti rẹ́ẹ̀kì islam bẹ̀ ọlọ́mọdé ànídìẹ̀ ànídìẹ̀ kó sì má jẹ́ pé ẹ̀bùn tí wọ́n fún ọ yẹn yóò jẹ́ ọ wà lóyàl fáwọn kèfèrí bí kí gbé mọ́tò wa kíkẹ́ bí ìmáàmù yìí kó sì ń fẹsẹ̀ sà ó ti ń dá ojú ti àwọn so therefore àwọn fẹ́ gbé mọ́tò yìí fún yín donated by the convention of the baptist clinic of nigeria ẹ ọlọmọdé ni bàbá lè má mọ ọmọ gbé ká ẹ mọ̀ pé ń bẹ̀ yẹn wọ́n ti fi hàn pé ẹ ti gbà fún kèfèrí eléyìí jẹ́ báwọn bákan náà ká gbìyànjú láti rí i pé a gba ẹ̀bùn tí ó kọ àbùkù bá wa anabi sallallahu alaihi ń gbẹ̀bùn lọ́dọ̀ àwọn kèfèrí kìí ṣèyàn kan kìí ṣèyàn méjì ẹ̀mọ́ tó wáá pé wọ́n máa bùn wá nítorí pé wọ́n sọ ọdún òfò ọdún àdánù ẹ̀ kò sára bákan náà ọtọ fún mùsùlùmí kó ṣiṣẹ́ lọ́dọ̀ kèfèrí kò sí ní tó burú kọjá pé lọ́gbà wọn náà ṣiṣẹ́ lópin ìgbà ẹnìkan ló ń gbaṣẹ́ lọ́dọ̀ àwọn kèfèrí wọ́n máa ń ṣàdúrà ní gbogbo ọjọ́ Monday so ọwọ́ àníyàn kejì ní ọjọ́ tó ń pè mí yìí tán pàkíyèsí òun tó bá ti wá ń ṣàdúrà yẹn wọ́n expect pé gbogbo òṣìṣẹ́ kọ́ máa ṣe àmì lórúkọ Jésù àmì lórúkọ Jésù àmì lórúkọ Jésù tó ń bá rí i pé kóun ó sàmì wọ́n kàn sí àmì àmì àdúrà tí kèfèrí ń ṣe fáà ọwọ́ aláwọn méjì péré ni mùsùlùmí bẹ̀ ọgọ́rùn-ún wa ó ti ń stọ́dì òun ẹ̀kejì tí ó pàkíyèsí òun pé kí ló dé tó fi jẹ́ pé táwọn bá ń ṣàdúrà èé ṣe àmì pẹ̀lú gbígbóhùn sókè dáadáa èé sì tún ṣe lórúkọ Jésù àwa ṣiṣẹ́ ṣe di wàhálà torí pé gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe sọ náà ni àwa là ní fura walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum tó iṣẹ́ lọ́dọ̀ kèfèrí májèlé ni tí wọ́n fi pamọ́ sínú oyin tí ọba mú oyin débi tí májèlé wà tí ọba la ọlọ́nu sọ nítorí pé àwọn ọmọ wa gbogbo ọ̀nà náà ni láti sọ ọ́ di kèfèrí owó oṣù táwọn fún ọ yẹn wọ́n ṣetán láti dọ́bù ẹ̀ títí tó fi di kèfèrí ni wọ́n wá ṣetán láti já kúkọ́ta tó bá ti di kèfèrí torí pé tẹ́lẹ̀ náà wọ́n fẹ́ dẹ́dẹ́ mú ọ ni rí akramakumullah kákìí sára o kò sisi sí ní tó burú kó o ṣiṣẹ́ níbi iṣẹ́ tó yẹ kí kèfèrí lọ̀gá bẹ̀ kìí ṣe kèfèrí lónìí but kèfèrí lọ̀gá bẹ̀ gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ ìjọba tẹ́ ń gbà wọn ò fi Islam pín so ó lè jẹ́ kèfèrí lọ́pọ̀ níbi iṣẹ́ ó lè jẹ́ kèfèrí lọ̀gá ó lè jẹ́ ọ̀dọ̀ kèfèrí promotion rẹ̀ ọgbà kọjá kèfèrí ló ń sàn ìṣòwò oṣù rẹ̀ kó tó tẹ ọ lọ́wọ́ o gbọ́dọ̀ ṣọ́ra gidigidi because tó o bá ṣọ́ra gidigidi wàláhì ò ní mọ̀gbà tí wọn náà fara ma kófór wàlùkófà tọ́lọ́ ma ọkùnrin sẹ́fẹ́ pa mí gbogbo àǹfààní ilé ayé mi lẹ́fẹ́ bàjẹ́ yẹn ẹ wá ń sọ pé islam islam islam iṣẹ́ wo ni islam gbé kalẹ̀ lẹ́nu ẹ torí di eléyìí àmọ́ o wọ́n ní ẹ lè ṣiṣẹ́ lọ́dọ̀ kèfèrí ẹ lè ṣiṣẹ́ nígbà tọ́gá yín jẹ́ kèfèrí àmọ́ ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ láti jẹ́ ẹrú ẹrú sìn fún kèfèrí pẹ́ẹ́pẹ́ yìí lẹ́ẹ̀ma bá kèfèrí fomi sí gádìn ilé rẹ̀ ẹ̀yin ni gateman fẹ́fẹ́fẹ́fẹ́ mhm. mo sọ́lí wa sọ́lí ò sígẹ́tì ni <laughs> lọ́dọ̀ kèfèrí láàlàlàlà pẹ́ẹ́pẹ́ ọlọ́mọ bá nu bàtà wọ́n lọ́ọ̀mọ bá kó bàtà ọlọ́mọdé nítorí pé tó bá ṣe bẹ́ẹ̀ ìkànnì lábùkù wà mẹ́ àwọn eléyìí jẹ́ ìtafẹ́ mú jáde nípa ìbáṣepọ̀ eléyìí tí kò tọ́ àti ìtọ́tọ́ kó wáyé láàrin mùsùlùmí àtẹ̀ǹtẹ̀ ìṣe mùsùlùmí a sì rí i pé à ń bùkátà láti gbàgbọ́ yìí rẹ̀ dáadáa torí àwùjọ táwa wà mùsùlùmí lásán kọ́ lọ́wọ́ à ń bẹ̀ ẹni tí èsè mùsùlùmí pọ̀ jantirẹrẹ mùsùlùmí náà lọ jàrá tọ́ba wa jẹ́ bẹ́ẹ̀ báwo làwọn ó ṣe máa bára wa ṣe táàfin ní sẹ́lọ̀n táàfin ní sẹ́lọ̀n lọ́jà èyí ṣe táàfin ní sẹ́yìn torí pé ọlọ́run làwọn fẹ́ gba dáadáa lọ́dọ̀ rẹ̀ ọlọ́run là ń sì ń bẹ̀rù àìdáa tó lọ́dọ̀ rẹ̀ nítorí pé tá a bá dáyàn dára rẹ̀ àṣegbẹ̀sẹ̀ yìí ti máa pọ̀jù nínú sèèyàn èèyàn gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run dáadáa ntọ́ba tọ́ ni kọ́ máa ṣe kọ́dà kó ṣe pé ń bí àwọn kan nínú ntí ọba tọ́ dìnnà sí kọ́dà kó ṣe pé ń bí àwọn kan nínú ìyọ́nú ọlọ́run làwa ń wá kìí ṣèyọ́nú àwọn èèyàn èyí ti ẹ̀rí àwọn èèyàn lódodo àfi kọ́lọ̀ kọ́kọ́ yọ́nú sí yàn. ó wá nù àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam títọ́lọ́n bá yọ́nú sẹ́nìkan yìí máa kéde nínú sámà kó ń yọ́nú sí lágbájá. ọlọ́run á ní kí màlẹ́kà Jibril kó náà fẹ́ràn rẹ̀ màlẹ́kà Jibril yóò fẹ́ràn rẹ̀ yóò sì kéde gbogbo sámà tí gbogbo àwọn ẹrú ọlọ́run tó à ń sánmọ̀ fẹ́ràn rẹ̀ ọlọ́run ó sì mú káwọn ẹrú ọlọ́run náà fẹ́ràn rẹ̀ ńlẹ̀ ìyọ́nú ọlọ́run ní ká wá jàmá ó lè rí ìyọ́nú àwọn èèyàn torí níta bá ní o ṣe táwọn ò fi yọ́nú sí ọ pàtó ọba ìṣe tán wọn ó tún ní bó ṣe ṣe nǹkan bí àwọn nù wọn ó lò ṣe tó bá wọn ṣe fẹ́ kó ṣe ó ti fàṣe jù bọ́ ẹ̀yìn wọn àgbà náà gan àwọn ò tiẹ̀ fẹ́ rí ọmọ àwọn ìta ní tọ́ ọba ṣe bá àwọn yọ́nú sí ọ nù ìyọnu èèyàn bó ní ògbé ọdẹ gánà jù àlìjáná wọn ni ní àbínà wọn ò ní kankan nù ẹ torí ẹ lágbájá ń bínú kọ́ máa bínú kọ́lọ́nsá ti má bínú sí wa torí ẹ eléyìí làwọn nǹkan tọ́tọ́ àti ntí ọ̀tọ̀ láàrin àwa mùsùlùmí àtàwọn tó jẹ́ kèfèrí ntáwọn bá sọ kọjá lọ́dọ̀ wa rárá torí àgbélẹ̀rọ lásán irọ́ burúkú òfútùfẹ́ tẹ rọ́ọ̀ wọn ò níwèé kan tí ń gáìdì wọn wọn ò lákọọ́lẹ̀ kan tí ò ṣeé má tẹ̀lé ìwé tí wọn ti tọ́ bọ̀ ìwé tí wọn ti dà kọ tó ti kú òlédè tọ́lọ̀ fi sọ kalẹ̀ sàámù ọmọ kíráùdà tó túmọ̀ rẹ̀ àìmọye àṣìṣe tó ti ṣe èyí tó náà gbé tó fi tó fi túmọ̀ rẹ̀ àìmọye àṣìṣe tó wọ̀ bẹ̀ torí English tó ń túmọ̀ sí Yorùbá English kọ́ lọ́lọ́ ń sọ̀kalẹ̀ adúpẹ́ fọlọ́n tó sì wá mùsùlùmí islam tí alukurani rẹ̀ ń bẹ dígbé bọ́lọ̀ ń sì sọ nǹkan rẹ̀ kalẹ̀ àyípadà kan ọ̀wọ́ bẹ̀ ẹnìkan ò sì tẹ́rú tó lè da nǹkan kan rú mbẹ̀ ọlọ́run dákun bí a máa bẹ lórí islam láéláé gbogbo gbàtàbà kò láyé pa wá lórí ìmánì ọlọ́run abẹ ẹlẹ́dàá wa àwọn nǹkan tá à ń kọ́ yìí àtàwa àtẹni tí ń gbọ́ dákun sí rọrùn fún wa láti mú lò gbogbo etí ọ̀dà ń bẹ̀ ràn wá lọ́wọ́ láti jìnnà sí ọlọ́run dákun ṣe wá ní mùsùlùmí gidi ọlọ́run ẹlẹ́dàá wa ṣe bẹ́ẹ̀ kárí àwọn ọmọ wa àwọn aya wa àwọn òbí wa àti gbogbo mùsùlùmí káfà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk scholarship tàwọn ṣíà yẹn onídìí kan sọ pé mùsùlùmí ṣíà ṣíà rọ́fíbọ̀ scholarship táwọn ṣí àrọ́ fíbọn yẹn ìwọ ni tí ń bẹ nù yín. àwọn ń pera wọn mùsùlùmí ìwọ náà lọ sórílẹ̀-èdè wọn pẹ̀lú gbàgbọ́ pórílẹ̀-èdè àwọn mùsùlùmí lọ́n lọ ọ wà lọ bá wọn bí wọ́n ṣe rí bí wọ́n ṣe rí yun nítorí súnmọ́ ni pé yọ sọ ọ́ dẹni tí ò ní ṣe islam mọ́ tó ń bá ń ṣe nǹkan kan gan irú tiwọn tí wọ́n ń ṣe nìwọ náà padà máa ṣe. lẹ́yìn náà kí ni wọ́n mọ̀ gan tó fẹ́ lọ kọ́ ńbẹ̀ tó fi fẹ́ gba scholarship ńbẹ̀. ní táwọn ń pè ní islam ká máa bú sahaba ni ká sọ pé alukur'ani kò pé ká sọ pé rọ́ni sunna. kò sí nǹkan kan tó pa á pọ̀ pẹ̀lú wọn kí wọn lọ fẹ́ lọ kọ́ nílùú ṣíà àfi tí wọn bá fẹ́ lọ kọ́ aburú kọ́nà yẹn lẹ́dàá kọ́ mẹ́jà sórí ibú torí ẹ̀ ibẹ̀ yẹn ò sínú bí tí èèyàn máa ń lọ o kò sínú bí tí èèyàn máa ń lọ tí èèyàn ti sọ pé òun fẹ́ lọ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà làwọn orílẹ̀-èdè míì náà wà tó jẹ́ pé wọ́n lè sọ pé àwọn fún àwọn ọmọ scholarship ó yẹ kéèyàn ronú sí dáadáa torí tá a bá sáyé tán àlùkìyàmọ̀ wà àkọ́kọ́ ọmọ tó lọ sí Iran tó bá pẹ́ kọ́ Islam ló ń lọ kọ́ Islam Shia ń lọ lọ kọ́ tó dorí kodò tó jọ ta nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀tá àwọn sàhábà rẹ̀ wọ́n wá kó ìdọ̀tí fún ọyọ́ pọ̀ wọ́n á kó ìdọ̀tí yẹn wálé wọ́n ń pè ìdọ̀tí lọ́dọ̀ tí wọ́n náà ti rà ìdọ̀tí gidi kódà àwọn máa ń kó fún àwọn ọmọ kọjá àbí kíáfù wàláhì so láti ṣì àwọn ọmọ ọlọ́mọ lọ́nà yàtọ̀ sówó tí wọ́n máa kó sí ọ lápò òṣì òṣì fún wa débẹ̀ tó wá lọ gba kúfúrú tó fi ìsìláàmù sílẹ̀ lè ìjẹba àwọn bẹ́ẹ̀ náà ni àwọn tó tún máa ń fún yàn scholarship náà bí àwọn turkey wọ́n máa ń fún yàn scholarship kódà gan wọ́n tún ní àbámọ̀ báwọn polongo ńlé káwọn ọmọ wa máa ká lọ àìrú ń báyàn nítorí pé tọ́mọ bá lọ ọbẹ̀ yẹn any specialization ló bá lọ kọ́ ó ń sùn fi yàtọ̀ rí kọ̀ làwọn kò borí ìyà ṣé pé gbogbo àyíká mọ́ṣáláṣí sàárè ni ẹ̀rọ ní sàárè àbú àyùbùlà ń sọ́rí wọ́n ń gbé àwọn aláàárẹ̀ wá kálukú ń tọrọ lọ́dọ̀ Abu Ayub Abu Ayub tí ò lè tu tẹ̀tẹ̀ lójú ayé rẹ̀ Abu Ayub lẹ́wọ̀n ń lọ gbé gbogbo wàhálà abálẹ́yìn ikú rẹ̀ so gbogbo orú nǹkan ṣe náà lọ́mọ́ lọ kó wálé torí di eléyìí ẹ jẹ́ ká máa kíyè sára o dáadáa náà pọ̀ nílùú wa tí n bá ti ní rí ìlú tó dáa lọ kẹ́kọ̀ọ́ tó dáa wá tí n bá ti ní rí lọ ẹ jẹ́ àfaramọ́ tiwa torí pé aburú bẹ́ẹ̀ nù kọ́ lọ torí pé nu tí ó sì ọ ní pé ọmọ ọgbẹ sẹfẹ sọ pàdúrà ọdún tí mo lò lọ àánú là ń ṣe ni so àánú yẹn wà ní fiọlẹ so ká kíyè sára ọwọ aníbò ló ṣe máa ṣe sọlá sáwọn ṣíà ń ṣe sọlá tí wọn ṣe ẹyin náà lè lọ gbọgbó sáàchẹ kẹsọ yìí pé as-salatu 'inda shia salat with the shia wàláyé ọyọ lẹnu má jẹ́ kọjá pé mi ní sọ fún lọ sórí íńtánẹ́ẹ̀tì lónìí kò béèrè ń bẹ́ẹ̀. kó tún ibi tí wọ́n kọ wo images sọ̀láàtì wọn yọ yọ lẹnu kọ. wọ́n ní ẹ̀gbà ọwọ àti ti ọrùn èyí tí wọ́n máa ń lò fáwọn ọmọ lásìkò tí bá ń rọyìn pé ẹ tètè ẹ máa ọmọ lọ́wọ́ láti tètè rọyìn táwọn eléwé ọmọ tí máa tà tí táwọn bá rà táwọn fi sọ ọmọ lọ́rùn ó burú jáì torí oní man ta'allaqa shay'an wukila ilayhi ẹnikẹ́ni tó bá so nǹkan kan rọ̀ á dàda nǹkan náà ó sì tún sọ pé man ta'allaqa wada'atan la wada'a Allahu lahu ẹnikẹ́ni tó bá sowó ẹyọ tó bá so kọ́ nǹkan kan lọ́rùn ọlọ́run ò ní jẹ́ onísìmí ṣé àbí pé èpè nìyẹn ṣé gbogbo wa rọ yín láyé yìí sáwọn ẹ̀yà wa di nǹkan máa lọ́rùn dé máa ń dì abẹ́rẹ́ rí nǹkan mi wọ́n ní à ìdíje yẹn ti yín fi ń tètè ń ẹ gbọ́dọ̀ <laughs> so eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn rubbish nonsense àkídà wọn mùsùlùmí là wà ẹ má jẹ́ agbágbàkúgbà tó lè bà wá lẹ́sìn má fi lọ ma tiẹ̀ sẹ́wọ́n pé generation kan làwọn bàbá àti màmá wa generation tiwa yẹ kọ́ yàtọ̀ ibà wà ti ń gbẹ́sìn yìí àwọn nǹkan táwọn ń pátì kẹ wá wò bí dájọ́ ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ ibẹ̀ lẹ́yìn ló ti máa mọ̀ pé rọ́nà ni gbogbo àwọn nǹkan wọn yẹn àkídà burúkú tá ń gbé ká ìní jẹ́ kí wọ́n gba àwọn nǹkan gbọ́. wọ́n fi orógùn gbé ọmọ àwọn tí ń kọ́ àti rìn káwọn máa fi gbé dìde ìka ni orógùn bá o kọ́ máa rìn bẹ́ńlẹ̀ wọ́kà àtàyé òde òyìnbó yìí náà wà ńlẹ̀ ẹ rà fọmọ orógùn lọfì wa máa gbọ ọmọ dìde láì jẹ kó ọmọ dáràn so nítorí di eléyà àbùkátà rẹ orogun bá akídà burúkú kàtúnù kọba àdàkùn délẹ fọwọ gbọ ọmọ darí ọmọ màlá pé ọmọ àdàkùn délẹ orogun ni wọn máa fi gbé dìde ọjọ bó ti ṣe jẹ akídà kan ni orogun ti jẹ. kò sì sọ wípé sáà lè máa fi síbi tá à ń fi ń bu bẹ̀gbẹ́ sókè tó fi dórógùn tó ní í ṣe pẹ̀lú gbàgbọ́ burúkú kan ni wọn láwọn ti sọ̀látul ìṣá lẹ́yìn ìmáàmù kan rákà kẹta àtẹlẹ́kẹrin ní tó fi ṣe gbogbo àwọn rákà yìí kò tó ṣẹ́jú àyá mẹ́wàá ten seconds wọ́n tún wá sọ̀rọ̀ wa ní súnà ni. ọdájú pé ló dùn lè máa yẹn àwọn àdánwò lè máa ńgbà tí ó sì ṣe rákà alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ ọkà fati àdáda ọkà súra ṣé àkéénú lẹ́wọ́ ké fati àní kẹta àtẹ́lẹ̀ irú lè máa mú bá ṣe sọ láti lẹ́yìn rẹ̀ báwọn ẹ̀ tún sọ ka fati hà ọ̀pọ̀lọpọ̀ wọn sọ pé àwọn ka fati àánú ni káfí lè mà pé adé kàánú ọ̀nà lẹ́yìn àmọ́ nítorí pé fẹ́ ṣe kárí mi ní one and two ẹ farabalẹ̀ ká ọlọ́run tí ó gbọ́yìn ní three and four ẹ gbé pamọ́ ẹ lè kàánú ó dàbí ẹni tó rí yín kalẹ̀ ẹni tó ní ẹ dáhùn ni dáhùn kí ni ṣé ìgbà pé mọ̀sálámà sí i àgbọ̀ mọ̀sálámà sí i sínú ni àwọn náà sọ pé a ti dáhùn sínú jọba lọ fẹjọ́ yín sùn àwọn bàbá bàbá pé mo kíkọ dá ẹbí lè lè bóòlù ṣe kí mi tèmi ò fi dá. àwọn míì nínú wa wọ́n lapa pẹ̀lú àwọn mu'allim àwọn olùmọ̀ àwọn àfà tọkọ kí ó lọ́dọ̀ wọn láyé john. sẹ́mi kọ́ ọmọ tó bá wá lé kí ó yọ pẹ́ díẹ̀ pẹ̀lú olùkọ́ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó máa lọ lé kí wọ́n tún máa ń sùn lọ́stẹ̀lì ni. tó ẹ́ ní ẹ ní ìpàdé pẹ̀lú olùkọ́ yín lọ́pọ̀lọpọ̀ ẹ sì sọ láti lẹ́yìn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ ọmọ wa ń gbàgbọ́ pé kò sẹ́ni tó lè máa kí ó tó àfọ̀hún kò sì sẹ́ni tó lè máa practice tó àfọ̀hún báfa ṣe wá ń practice rẹ̀ lọ́mọ náà máa padà practice ẹ̀ ṣé ibi tíjà ń bá ti sọ pọ̀lọpọ̀ nu sàwọn afáàyàn tó bá ti dé rákà kẹta kẹrin àdáwò yẹn máa bẹ náà ni raka kini keji kẹta kẹrin ní sọlá ti táyì tí ka kí sókè bí sọlá tó bóhùrọ̀ àti asùn àdáwò lánìí tẹ́yìn bá fẹ́ ké fatiha pẹ̀lú ògbọ́lọ́n kẹ́tọ́dé málìkì yawmiddin ní rákà alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́kejì ọ̀pọ̀lọpọ̀ lè má mú ti rùkú. torí àwọn ti ka fatiha àwọn ti ka sẹ́ bẹ́ẹ̀ lákàánú. yọkàn fojú wo pé wọ́n lọ dọ́ọ́lì ẹ̀ àbí òye wa so ojú lọ́kàn máa fi wò ó pé ó ti ó ti lọ ó ti lọ. irú àwọn àdánwò lè má mú iná ẹ̀ ni ọlọ́run ọba ó túnbọ̀ ràn wá lọ́wọ́ ṣe rí àwọn mọ́ṣáláṣí ó yẹ kó jẹ́ pé àwọn bó tiẹ̀ kéré jù àwọn mọ́ṣáláṣí tuntun tuntun tá à ń bá ń kọ́ ní gbogbo àyíká yìí láyé tẹ́ẹ̀bà fihàn sí lè má mú bẹ́ẹ̀ ẹ máa wá àwọn olùmọ̀ tí ó sì dánwò fún wa ṣe rí ìdánwò yẹn for record purpose ìmọ̀ wúlò lọ́jọ́ iwájú pé ah níjọ́ tó ń ṣe ìdáhùn fún yà sọ pé bẹ́ẹ̀ sì máa ṣe ìmáàmù yìí ẹ sì ka fati àdá wọ́n tún bí yín pé tó bá jẹ́ rákà kẹta kẹrin bó lẹ́sìn máa ka tó ẹ tún kà dáa kí ló wá dé lónìí sọ ọ́ pàtàkì bákan náà wọ́n ní wọ́n á ní kí ni ìdájọ́ ọrùn sọ láti táwọn ṣe ẹ tún ṣe ẹ tún ṣe irú eléyìí náà gbogbo jàmọ́ ó sì wọ́nà kó túnra rẹ̀ ṣe kó fi lè tẹ̀síwájú tí ó ti lè túnra rẹ̀ ṣe kó fi lè máàmù yẹn lẹ̀fẹ́ lómi wọ́n lágbẹ̀ làwọn àwọn máa ń gbìn gbàdo àti ẹ̀gẹ́ ìyàlẹ́nu lọ́jọ́ pé ńjọ́ kan táwọn adóko àwọn bá kó àwọn màálù ti jẹ gbogbo oko àwọn ibi inú wa bí àwọn inú bí àwọn so àwọn á bẹ̀rẹ̀ sí ní ṣépè ṣépè táwọn ṣe àwọn ṣẹ̀dá bẹ́ẹ̀ ni ẹ ṣẹ̀dá lábẹ́ òfin ọlọ́run ẹnikẹ́ni tí wọ́n bá ṣàbòsí sí ìsìláàmù fún láǹfààní kó ṣépè. islam fún láǹfààní kó ṣépè àmọ́ ẹ má ṣe ju bó ṣe yẹ kẹ́ ṣe lọ ọlọ́run ẹlẹ́dàá sì sọ pé wọ́n ràn ọ́ lọ́wọ́ kódà kò sí pé ọ̀pẹ̀ dúkìá onídúkìá kò yẹ ká bàjẹ́ fúlàní ti ń da màálù kò ní fẹ́ kó pa màálù tó náà kò ní fẹ́ kó fún wọn jẹ bí màálù tiẹ̀ ṣe jọ́ lójú tí èyí jẹran tó fi jẹ́ pé wàrà lọ́ọ́ máa jẹ bẹ́ẹ̀ náà ni ntí àgbẹ̀ gbìn ọjọ́ náà lójú ẹ rí i pé ẹ̀fọ́ ewédú tágbẹ̀gbìn kìí ṣe koríko lásán so ìdínú tó fi jẹ́ pé tí koríko bá wù láàrin rẹ̀ àgbẹ̀ ara ṣẹ́ tí ọmọ fojoojúmọ́ ṣe náà ni pé ọmọ yọ àwọn àsáwọ̀ yẹn kúrò láàrin ẹ̀fọ́ rẹ̀ kẹ́fọ́ lè bá wù dáadáa ọwọ́ atọ́jú rẹ̀ ó ṣe wàhálà tán ìwọ kan á lọ kó màálùú dè tẹ bá fún màálùú ní wákàtí kan nínú ilẹ̀ tó tóbi éka mẹ́wàá táwọn màálùú tí wọn ò sì ju ọgọ́rùn lọ tẹ bá fún wọn wákàtí kan kí wọn dán sí ọwọ́ wọn wò nínú éka mẹ́wàá ẹ pé wọn ọdá kó ń bèrè ṣe ìbànújẹ́ ńlá ni fẹẹ ru Ọlọ́run tó náà ṣe gbogbo wàhálà yìí eléyìí jẹ bó ti ṣe jẹ ń bẹ ní èèyàn àwọn kan ọlọsẹ tàtú. ó wá kọ allah ó fi kọ allah sí ibi ibi ọrùn rẹ báyìí ṣé nǹkan tó ṣe ń da à ń tó ṣe yẹn ọlọ́run fi làánà rẹ ni ọwọ́ pé allah ló kọ sí kọ̀ọ̀ràn ọhụrụ wa al-washima wal-mustawshima ẹni tó bá wọn yà ọlọ́run làánà rẹ ẹni tó tọrọ ẹ bá mi yà ọlọ́run làánà kọ́dà àwọn ẹni tí ń ya tatu gan sọ ní nàìjíríà wa ẹnìkan ya tàtú wọn à ń sọ fẹ́ lómi pé à ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ ṣé wàá rò pọ̀ máa rè lónìí òun ẹ̀ sọ máa rè sọ máa rè máa ya tàtú abẹ́ rí ni <laughs> eléyìí túbọ̀ sí pé ọlọ́kùn sà á lọ léyìn àárí ẹ̀ kó sà wọ́n máa lọ torí de eléyìí ọlọ́pàá ni o wàá parẹ́ bó ṣe mọ́rùn gbé kalẹ̀ wọ́n fi ń fa abẹ́rẹ́ ń gún ọ wọ́n fi yà sí ọlọ́run ọlọ́run ràn ọlọ parẹ́ kò sí parẹ wọ́n fọ̀dà dúdú kùn sẹ́yìn pé tí wọ́n ti fọ̀dà dúdú kùn ọ́ parẹ́ àbẹ́ ọ́ ọ̀dà tí ò sí fọ̀ lákàmọ́ ọlọ́dà dúdú lẹ̀kẹ́ rẹ lọ́rùn rẹ ni pé masha allah ọlọ́pọ̀ tẹ ẹ ọjọ́ ẹ bó sì jẹ́. wọ́n ní mùsùlùmí kan wà tó ẹ pọ́ fẹ́ràn kọ́ máa yìn àwọn ọ̀sẹ̀ bọ ọ̀dájú pé kò gbádùn tẹ́másì mú lọ sí tí wọn ò ní rógùn lò fún torí pé ògùn ó làbá lò fún so ẹ mú wá sí ẹ mú wá sílé ẹ̀kọ́ ni ẹ mú wá sílé ẹ̀kọ́ àbí ẹ mú lọ mọ́ṣáláṣí níbi tí wọ́n ti fọ̀rọ̀ Ọlọ́run ọba fi yanjú ti ń dà láàmú tó bá lọ kú báyẹn ó léwu ó léwu fún ọjọ́ ọ̀la rẹ̀ ìsìláàmù rẹ̀ lè bàjẹ́ nítorí pé òun wo pé kèfèrí da kí ló ń ṣe nínú ìsìláàmù kó ń bẹ àwa náà nídìí ẹ wọ́n sọ fún ọ pé ìsìláàmù dilẹ ni má jọ pé àwọn baba ló sàlèyàn lọ́jọ́ ìwọn tí ẹgbẹ̀rún rú bá ní islam òṣì kankan níta islam torí àwọn kàńdá yíyọ náà là á yọ wọn kúrò nínú ìrẹsì ọjà bó ti ṣe jẹ. wọn náà fẹ́ yan olórí èèyàn méjì àmọ́rú olórí nítorí káàkiri máa lọ dáhùn tí ọ̀dà ẹ̀hẹ́n sẹ́fẹ́ yan lè nítorí pé lè kò sí ní tó ẹnìkan wa tọrọ pé kánábì ó sùn nílé máàmù yàtọ̀ sípò ilé ayé sẹ́ńkọ́ afẹ́ olórí òun ní sùjú wọ́n lè jẹ́ dẹ́mọ́kúrófò tí wọ́n máa ń ṣe yẹn wọ́n pe wọ́n ti sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ wọn ní ẹni tá a lè yàn mo rò kó yé ẹ̀hẹ́n àwa náà ń fura olórí wo lẹ fẹ́ yẹn yàn nàna rẹ̀ ṣé olórí bàbá baálé nílé yẹn fẹ́ yẹn bàbá baálé tí ó máa mójútó ọ̀rọ̀ àwọn mọ̀lẹ́bí yín sẹ́wọ̀n pé lẹ́yìn yàtọ̀ ẹlẹ́nìkan kọ̀wé ẹnìkan kọ̀wé séwèé lẹ́fì máa darí ilé yín àbọ̀gbọ́n àtòye sò wọ́n lọ́gbọ́n àtòye ni a jẹ́ pé mùsùlùmí ni kẹ́ ẹ mú ṣé ẹ fi káfìrí wé mùsùlùmí ni àfẹnàjà alul mùsùlùmí náà kal mujrimin ṣùgbọ́n súnmọ́ ipò ilé ayé wọn fẹ́ yànyàn sí mo rò pé yé wa torí ó lè jẹ́ pé bóyá ara kinní kan parapọ̀ mo rò pé wà wọ́n fẹ́ yan olórí ó sì lè jẹ́ pé òṣèlú tó ní wọ́n ní mùsùlùmí wà bi wá léèrè béèrè ẹ o torí àwọn ọba yín faramọ́ àá faramọ́ àá faramọ́ ẹ bẹ́ẹ̀ náà rí output rẹ ẹ̀yin tẹ̀ ń jà fún ẹ̀yin tẹ̀ ń ṣe lọ́ọ̀yà fún wa ẹ̀yin tẹ̀ kọ́ kí ó tán tó yẹ pé lẹ́ fún ọjọ́ bó ti ṣe jẹ́ ń so eléyìí báyìí ẹni tó fẹ́ béèrè irú rẹ̀ kò béèrè tán àwa náà lè dáhùn tán. wọ́n ní àtìlọ́rin làwọn ti máa ń wá tí àwọn lè máa ṣe kọ́sùrù à ń bẹ́ lọ́nkọ́ máa bòrò à ń bẹ́ lọ́nkọ́ máa bòrò mo rò pé wa torí pé wọ́n ní ìrìn àjò ni so nítorí ẹ̀ gbogbo ẹ̀ náà òdodo ni láàrin láàrin torí nísìn mo ti lọ sí lọrin bẹ́ẹ̀ rí so máa fẹ́ ti sọ láti máa pè àwọn kan ní ìrìn kò sí ìrìn àjò kò sí ìrìn àjò tí wọ́n bá mọ̀kò sọ gèrè alúmínà bọ̀ so ìgbà mi àá sì tún ṣe kọ́sùrù àbí òye wa ìgbà mi àá sì kọ́sùrù ìgbà mi àá ní í ṣe so inshallah tẹ bá ṣe náà la fi sọ pé à ń bẹ lọ́hùn kọ́ ọmọ bòrò mo rò pé yé wa torí pé àwọn àdìsí tó sọ distance kò fẹsẹ̀ rìn lẹ̀ tó bá kùn la fẹ́ lò automatically kì í ṣe ìrìn àjò so àmọ́ wọn ní ká wò nínú urf ńgbà tá àdìsí ọba ti fẹsẹ̀ rìn lẹ̀ ní tó kù ní kọ́sítọ́mù àwọn èèyàn láti ilẹ̀ yìí dé Ìlọrin bẹ́ẹ̀ sí ìrìn àjò wọn pè tá a bá pè ìrìn àjò ẹ̀ sì kọ́ tá a bá ní kì í sí ìrìn àjò ẹ̀ ní sì kọ́ so tó bá jẹ́ ìrìn àjò ẹ máa ṣe kọ́sù láàfin sọ pé à ń bẹ lọ́run kó má burú naam. wọ́n lẹ́nìkan sọ pé atọkùnrin ni atọbìnrin ni ẹnìkan kan ọgbọ́dọ̀ fẹ́ ni tí èsè mùsùlùmí ọkùnrin ọgbọ́dọ̀ fẹ́ ahlul kitab lóbìnrin obìnrin wa náà sì gbọ́dọ̀ fẹ́ káfìrí lọ́kọ torí ibnu umar gbàtí ọlọ́run sọ pé òun gbà ọlọ́run bá sọ pé a gbọ́dọ̀ fẹ́ àwọn ìyàwó kèfèrí torípọ́ lọ́wọ́ sọ pé ọ̀la tumsiku bi'ismil kawafir ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ìyàwó kèfèrí kèfèrí wo lọ́wọ́ adu pípé tí wọ́n ń pe Jésù lọ́mọ Ọlọ́run tí wọ́n ń pe Jésù lọ́lọ́lọ́ tí wọ́n ń pe mẹ́ta lọ́kan ẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ìwọ wọ́n ṣẹ̀ṣẹ̀ bí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bí Ibn Umar ti sọ̀rọ̀ yẹn ti pẹ́ tí gbogbo olùmẹ̀sìn Islam ti palẹ̀ nù ma wípé àyà ẹ gbọdọ di àwọn ìyàwó tó jẹ́ kèfèrí mú ọ yàtọ̀ sí àyà agbàkẹ́fẹ́ àwọn kèfèrí tó jẹ́ torí kúfúrú kàtígórì ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn kèfèrí tí kì í bá ṣe ahlul nítorí kọ́rọ̀ yẹn dá lórí àwọn kèfèrí tí wọ́n jẹ́ àwọn kèfèrí abọ́gibọ̀pẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa padà wá ṣe ṣe eléyìí ni wọ́n ń pè ní takhsisul aam wọ́n yọ àwọn obìnrin táwọn jẹ́ ahlul kitaabi tí wọ́n sì tún jẹ́ kèfèrí sílẹ̀ wọ́n yọ àwọn kóònù kèfèrí yòókù pé àgbà kẹfẹ́ wọn bóòlù ọlọ́run sì sọ pé òun gba nǹkan tí Ibn Umar wa sọ pé òun ọgbà ọ̀hún àmọ́ mọ́rọ̀ Ibn Umar wa Ibn Umar báwò ní tó túmọ̀ sí pé ọ̀ma nǹkan tó ń pè ṣẹ̀rí àmì ẹ̀ gbọ́ tí Ibn Abbas sọ ni wọ́n ń sọ̀rọ̀ kan nípa

ṣe ẹ fọ̀rọ̀ Ọlọ́run ṣiṣẹ́ ẹ tẹ̀lé tà nàbì ọ̀rọ̀ Abubakar àti Umar lẹwàá tẹ̀lé so Ibn Umar ò sì tó àwọn eléyìí ọ̀rọ̀ tó sì sọ ọwọ́ alákọ̀ọ́lẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo olùmẹ̀sìn Islam wọ́n pa lẹ́nu mọ́ pé kọ̀ọ̀rọ̀ rọ̀ sọ tó bá sì jẹ́ pé tó ń sàlẹ̀ sànù ọ̀rọ̀ rẹ̀ ò ṣe déédé eléyìí ò sọ nìkan làkọ́kọ́ sàhábé tó jẹ́ pé ọ̀rọ̀ wà ó lè jẹ́ pàgbọ́ iye tiẹ̀ pẹ̀lú àyà míì tó rí ọ̀tàkùtà àwọn ará yòókù kéésùn làkọ́kọ́ gẹ́bí abdullahi bin abbas ni radiyallahu anhuma síbi àmọ́ pé ní ìsìn téèyàn bá pààyàn tọ́mọ àmọ́ pààyàn lọ́dọ̀ ahli sunnati wal jamaa a sọ pé tó bá wù ọlọ́run ọlọ́run lè foríjì kápó kú pọ̀tọ́rọ̀ àforíjì wọn ò sì pa tó bá wù ọlọ́run ọlọ́run lè foríjì nítorí pípa tó pààyàn ó kéré sẹ́bọ ọlọ́run náà ló sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run ní forí jẹni tó bá ṣẹbọ sí tó kú lórí ẹbọn àmọ́tẹ́sí ọba tó ìṣẹbọ sọlọ ọlọ́run lè ṣàforíjì rẹ̀ fẹ́ni tó bá fẹ́ pípààyàn kò tó ṣẹbọ. sọ̀rọ̀ ẹ̀ lálùsùn náà sọ pé gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ tí ò túbá tí ọba sá ti jẹbọ yakunu tahta al-mashi'a yóò máa bẹ̀ lábẹ́ bọ́lọ̀n bá ṣe fẹ́. Ibn Abbas wa sọ pé rárá kullu dhanbin 'asa Allahu an yaghfira illa al-qatl al-amd gbogbo ẹ̀ṣẹ̀ lọ́lọ́run lè ṣàforíjìn rẹ̀ fún yàn tó bá fẹ́ yàtọ̀ sẹ́ni tó máa má pààyàn nítorí pé Ọlọ́run sọ pé wa man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannam khalidan fiha wa ghadiba Allahu alayhi wa la'anahu wa a'adda lahu 'adaban pẹ̀lú gbogbo ntọ́lọ̀ sọ pé yóò ṣe yìí ẹ̀ wá lọ́lọ́run ó tún foríjì Ibn Abbas ni. gbogbo àwọn olùmọ̀yòókù sọ pé yóò foríjìn yóò foríjìn náà tó ráyà alukurani tọ́ka sí pé ó lè foríjìn ibnu Abbas náà padà padà sídìí ọ̀rọ̀ gbogbo ara yòókù kó tó kú torí ọ̀rọ̀ ta pé Ibn Umar náà sọ ń bì kò lè ti ọ̀rọ̀ ọlọ́ọ̀bì kò lè dáwó agbọ́yé ti agbọ́yé ti kò sì lè ti ń táyà sọ kò lè ti dànù ọjọ́ bó ṣe jẹ́ ahlul kitab kìí ṣe pọ́lọ̀ ní dandan gbogbo yín ọ̀gbọ́dọ̀ kú láìfẹ́ kọ̀ọ̀kan o mo rò pé yé wa ọ̀tọ̀ọ̀tọ̀ ṣíṣe rẹ̀ ọ̀tọ̀ gbogbo wa ti mà lẹ́tọ̀ àmọ́ àwọn ọ̀fẹ́fẹ́ àti nífẹ̀ẹ́ a sì sọ yìí pé ọlọ́run kan gbà ń tiẹ̀ ní àwọn ọ̀gbà àwọn ọ̀gbà báwọn gbà tẹ̀sí pa fẹ́ sórí ibú orí ẹ̀tọ́ náà lọ wà ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ ṣe ẹni tó sì fẹ́ ṣe àníkà lọ́wọ́ dè nǹkan táwọn kan sọ fún ni kíkọ́ fẹ́ mùsùlùmí lóore ju kọ́ fẹ́ àwọn eléyìí lọ ó sì sọ pé tó ń fẹ́ fẹ́ nu ọlọ́run fòrè sí i sàmọ́kọ́ wa sọ pé ntọ́lọ̀ ńlọ tọkọ̀tọ̀ nígbà tí ìsìnkú ọ̀gbádùn ẹ̀jẹ̀ bó ti ṣe jẹ́ wọ́n ní kí ló lè jákun ẹ̀bí náà rí ìwọ náà ni nígbà tó bá ti jákun ẹ̀bí rẹ ṣe bọ́ já rẹ nù so àmọ́ pé kí ló lè já àbúrò má ṣe béèrè burúkú ẹni tó yẹ pé tó ọba jákun ẹbí ọlọ́run ọjà ọ tó ọba so ọlọ́run mú ọ dúró àbúrò máa béèrè pé kí ló lè já <laughs> ìwọ náà nípa ọba ti jẹ ọjà mi ọjà bó ti ṣe jẹjà rí. wọ́n ní àwọn gbọ́ pa sọ pé ká mọ́ pa sọ láti pọ̀ tójú ọba jẹ́ pò ń lọ́rọ̀ àwọn sì kàdífì kan táwọn Ànábì sallallahu alaihi wasallam ti pa sọ láti pọ̀ láì jẹ́ kójú rọ̀. ẹ gbọ́n tá a sọ dáadáa àwọn ọ̀sọ́ pé torí òjò lásán wọ́n máa ń paṣọ láti pọ̀ nítorí òjò nítorí ìbẹ̀rù ìbẹ̀rù lógún wọ́n sì tún máa ń paṣọ láti pọ̀ nítorí ìrìn àjò gẹ́gẹ́ bá a máa ń paṣọ láti pọ̀ ní àárọ̀fẹ́ lọ́jọ́ àárọ̀fẹ́ Muzdalifa lóru ọdún so gbogbo eléyìí wọ́n máa ń ṣe. ṣùgbọ́n tá a sọ ni pé tí o bá ti sábàbí ọ̀gbọ̀rọ̀ paṣọ láti pọ̀ sábàbí kí sábàbí ọ̀gbọ̀rọ̀ tìtorí ẹ̀ paṣọ láti pọ̀ a ní exam a máa bẹ̀rẹ̀ látago kan títí dago márùn sálẹ̀ pa lóhùrù àti akẹ́kọ̀ọ́ exam kọ examination torí ẹ̀ eléyìí jẹ́ báwọn bí ìwọ wá ka àdìsí kan ọ̀rọ̀ kọ́lọ́kọ́kọ́ rí àwọn olùmọ̀tì rí ṣáájú tẹ̀ torí àwọn olùmọ̀sọ́pá di tìyẹn bó la ṣe fẹ́ lò bó la ṣe fẹ́ lò wọn lànà bí pa dóhòrò àti asiri pọ̀ ní Madina Maghrib àti ishai láì sí kójó rọ̀ láì sógun láì sí nǹkan kan hadith ibn Abbas wọn á bí anabi léèrè pé kí ló dé wọn bí ibn Abbas kí ló dé tí anabi fi ṣe bẹ́ẹ̀ ó ní kò fẹ́ la wàhálà bàlùmọ̀ rẹ̀ lọ́rùn nígbà tó jẹ́ bẹ́ẹ̀ kí ló dé táwọn ọmọ ṣe bẹ́ẹ̀ njojúmọ́ bá ṣe bá nàbí làwọn kọ́ sí ìwọ́ tó sì kàdísì yẹn náà ní ìsinyìí ìlú wo ló dé rí torí tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí ì sọ àwọn ṣíà akhzahumullah so eléyìí jẹ́ bó ti jẹ́ mẹ́ ọ̀rọ̀ pọ̀ lórí àti sọ àlàyé lórí rẹ̀ rẹ́gẹ́dẹ́ torí délé kò sẹ́rí ń bẹ́ẹ̀ láti sọ pé kẹ́kọ̀ọ́ máa ṣe jámùrù láì nídìí kò sẹ́rí ń torí kọ́ lọ́n sọ pé inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tó lákòókò ní sọ̀láàtì jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo. wọ́n lẹ́ni tó bá fi sọ̀láàtì lẹ̀ lákòókò àkókò sọ́sẹ̀ kọsẹ́ lópin ìgbà tó bá ṣe sọ̀láàtì yẹn kákòókò tó lọ tó bá sì láǹfààní àti sẹ́nu jàmá ọlọ́dàjù àmọ́ téèyàn bá máa gbé sọ̀láàtì tí ń gbé jìnnà sákòókò àkókò ó léwu torí pé ntọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ sí jù ló ń fi ráre yìí abdullahi bin mas'ud radiyallahu anhu ó bi anabi sallallahu alayhi wa sallam ayyul a'mali ahabbu ila Allah qala as-salatu li waqtiha èwo nínú sẹ́lẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sí jù wọ́n ní ká ṣe sọ̀láàtì lákòókò rẹ̀ nínú riwaya li awwali waqtiha lákòókò àkókò rẹ̀ torí ẹ sí mọ́ṣáláṣí lẹ̀ aago kan nìsín á rí ti wọlé láago kan kó tó lù ń gbà mí sọ àwọn àti mọ́ṣáláṣí kó aago méjìlá tó sì kí ni ṣe ẹ dákun ẹ sí mọ́ṣáláṣí lè káwọn èèyàn sí náà kí lè má mú náà wá májà àwọn èèyàn máa ṣe jámù kó tó dé ṣe eléyìí jẹba àwọn. wọn làwọn fẹẹ máa ṣe kìyàmù lẹ́yìn àwọn ń gbìyànjú kò tí ì bọ́ sí i tọ́ ọ bá rántí pòkù wọ nìkan lọ́ọ́ dá wa nù sáré rẹ̀ òun bùkátà ṣẹ́ tí ó jọ ọ̀rọ̀ wọn bó láti máa forúkọ ọlọ́run ọba bẹ́ẹ̀ lọ́n bíi arrahman wọ́n sọ pé ya allahu ya rahman irhamni ìwọ ọlọ́run ìwọ arrahman ọba ti kẹ́ àwọn ẹrú rẹ̀ kẹ́mi sóbi bẹ́ẹ̀ láti máa fi bẹ́ẹ̀ lọ́n wọ́n ní tá a bá jí lóru tó gbé as-salatu ala nabi sallallahu alaihi wasallam nìkan là ń ṣe sótó ládùá ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí Ubay ibn tó ní gbogbo àdúrà òun àsọ̀látù ló wọ́n fi wọn ṣe fáànàbì ní ìsìn ànàbì ní tó ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọbọ̀ tù ọ́. wọ́n ní báwo ni ẹran àgbẹ̀ sọ́tọ́ ń jíjẹ ọ̀tọ̀ tó bá pé mùsùlùmí lọ pa tí èyí sọ àwọn ológun gbogbo ètò ń pa ní ìsìn àwọn abọ̀gún àwọn ní ń pa àwọn ò lè jẹjẹkújẹ mùsùlùmí ò sì gbọdọ̀ jẹjẹkújẹ àbọ̀dẹ̀wò lẹ́yìn mà tí èsì abọ̀gún tó wọn náà gbé ìbọn kọ lọ sóko ọdẹ. So, tọba pàgàlà kó o bọ àwa náà jẹ bàtọ fẹ kpọsọ bisimilahi allahu akbar kó o tó yin ba sọ àmọ́ gbogbo àwọn tó wà ní ìsìkọlà kọjá kínní kan ní jẹ kamaru gbogbo àwọn eléyìí ẹ rí i pé yóò tún máa jẹ ògún jìmí ògún rìn ọlá ẹkọ ni yóò sì máa júbà fógùn ẹhẹn torí kó lè bá àmórí wálé sòsò ní àwọn àmàjẹ jẹkújẹ. wọ́n ní tó bá bọ̀ àwọn lẹ́bùn nítorí ọjọ́ bí àwọn ṣé wọ́n ń sọjọ́ ọ̀bẹ ni ọ̀ gbọ́dọ̀ gbà ọ̀ gbọ́dọ̀ gbà wọ́n á sọ fún ẹ wọ́n gbogbo yẹn congratulate ẹ pé à ah, òní ọjọ́ ńlá ni nínú ìgbésí ayé rẹ má delete ẹ má delete ẹ. ọjọ́ bó ti ṣe jẹ́ wọ́n lọ́kọ àti ìyàwó ti ń lo condom ẹbí wọn kí ló fà. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.